play. Bluetooth mode. You are now connected. difficult. Oh, ìwà ìbàjẹ́ ni ká fi ṣe sílẹ̀ bá máa ló ká lọ́dún bá ń wà náà. àwa lọ máa rẹ́ni tí olówó lọ́wọ́ àwọn náà máa rẹ́ni tí olówó lọ́wọ́ àwọn náà máa rẹ́ni tí òní láárí. àwọn náà rẹ́ni tí kú mọ́tò tí ojú kú mọ́tò wọn náà máa fi sọ́ọ̀rọ̀ wọn. ọlọ́run ní jẹ́ rírọ̀ ẹ̀ kò sí dábàlà ṣẹ̀sì níbí bíi kí ìrìgbà ni. ṣọgbà yòrò fọlọ́run bá tilẹ̀. ẹtẹjú wọn lè yọ gbogbo tẹjú wọn lè yọ. ìyẹn ni mo mo fi mú gbé sẹ́nu kì í ṣe mo fẹ́ nìkan dà o. Oh! ẹ o. ẹni tó

kí n play malia. ẹja play lè tán ẹja play lè tán mò ń mutí gúpì ẹ̀nà ẹ̀yin náà ẹ ká sọ àárọ̀ la wà bí o. Let's go gbogbo sálànà tó bá ti tú ṣọ́gbà tí wọ́n tọ́ ṣọ́gbà ọmọ lọ́mọ o. wọ́n ẹ̀rù ẹlẹ́rìí sórí wọ́n fa àti wọn lọ́wọ́ tí wọ́n ti jóná. níbi kan ti dodo ọmọ lọ́mọ àìdè kan máa ń dàgbò. oúnjẹ wọn tù la fi wọlé ó pọ̀ ó jóná no powder no lipstick mo tiẹ̀ mọ́ máa ṣe orí mi lẹ́nu jẹ́ mẹ́ta yìí tó bá ti yá mo tún fẹ́ look natural màá mi ò nílò wig ẹ́ mo fẹ́ jẹ́ kán rí ọ̀gọ́ mi. ẹ̀fẹ̀ tírì mọ́mọ́ ni mo ń jà láti fi bẹ́ẹ̀ so màá lè fast àwọn ò dáhùn mo kọ́kọ́ ní kí n mo bá bàrà wọn. abalẹ́ni ló mú rí mama dá olóòrùn. ẹ iṣẹ́ tó yíná mi ni kébì máa ṣe. àwọn aṣọ búburú ọ̀dàlẹ̀ ènìyàn ajẹun ẹni sẹ́ẹ̀rí o ọmọ ayé ni mọ́lámọ́lá yóò kó sáà. ta ló gbọ́ mọ́ don't don't wò ẹ mo fẹ́ block ẹ tọwọ ọmọ ìṣe good person o ni wọn máa ń bọ́ ọmọ ní iṣẹ́ ọ̀tọ̀ tuntun ọjọ́ ìṣìkan rí lẹ́nu yẹn ní problem ni ò dá sí gbogbo ọ̀rọ̀ àṣírí yín máa tú ẹ ẹyin ẹ ti rí pé mo kọ yín ẹ àwọn eléyìí ilé àjẹ́ ni wọ́n ilé àjẹ́ ni mo kọ sí ilé àjẹ́ ẹ ah kọ̀mọ́dà dey sing o. àwọn ọmọ ẹ̀dá ayò ajíwá sí ìlú mi o. wọ́n ní kọ́lọ́kùrọ́ mọ́ fún sáà àlè ìsàlájú àsálàmù níbi tó ti ṣe wàásù. nǹkan ìbàjẹ́ ni ká ní nílẹ̀ máa ma ṣe ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ kiri. lára wọ́ọ̀ èkejì discipline ṣáàyè àyíndé lọ́ọ́ máa dànù ká máa tẹnu bọ̀lẹ̀ kiri kálá òwe ṣẹ́yìn orí eléyìí tí mo sọ fún òfin bẹ́ẹ̀ni kan ṣoṣo wí o gbogbo wa ló ń kárí ẹni bá sí ìjọ ọmọlọ́mọ tó péjọ ọmọlọ́mọ márùn. wọ́n jókòó ní méjì ní méjì bíi mẹ́ta mẹ́ta tí wọ́n jẹ́ gẹ́gẹ́ ẹ ti mọ ohun tó ń ṣe wọ́n tó jọ ọmọlọ́mọ mi àìní adé kò dáa ẹ rọra sọ̀rọ̀ ọ̀wá kémi kò lè ṣe ẹ rọra sọ̀rọ̀ ọ̀wá onísọkúsọ kí ni nǹkan ò lè ṣe ẹ máa sọ̀rọ̀ wá. ẹjú wọn ní kí ni nǹkan ò lè ṣe ẹ máa sọ̀rọ̀ wá. ọkọ pé kí ni nǹkan ò lè ṣe sọ fún wọn pé kí ni nǹkan ò lè ṣe sọ fún wọn pé kí ni olùfẹsẹ̀ ní kí ni kan lè ṣe àkànlé ní kí ni kan lè ṣe olùkí ni kan lè ṣe ẹ má pọ̀ mọ́ lọ́gbọ̀n lẹ́kún ẹ má ṣe pọ̀ mọ́ lọ́gbọ̀n lẹ́kún gbogbo fàlà lọ́rọ́ ti yẹ gbogbo fàlà lọ́rọ́ ti yẹ o. tẹ̀sùmọ̀lẹ̀ yìí o. ayé kí nìkan lè ṣe. mo wí ìnáwó ajé wá sí òde o. tó bá tó ní lọ́la kọ́tò àwọn ọjọ́ ajé wá sí òde. kẹ́ka sọ̀rọ̀ ọlọ́rọ̀ fún. tó bá gùn bí o máa lọ kọ́ sínú rẹ́kọ̀dù. gbogbo ogun alábòsí ẹ̀dá o.

bó bá jòkó tí màá kàn máa yé jẹ ni. Shut up, Joe. ọkùnrin bá ṣe irú ẹ kò dáa o àjùmọ̀ kí ni ìgbọràn lè ṣe àní kí sọ fún wọn pé kí ni ìgbọràn lè sọ fún wọn my only one please charge. mo ti ń ṣàjẹ́ náà ewo ni. àní kí ni lè ṣe kí ni nǹkan ò lè ṣe. àjùmọ̀ mi tó náwó ọmọ rẹ̀ láti mọ bí ó ṣeun. What am I doing? I'm trying to charge this phone. Why are you asking? Ṣé mo jẹ́ ní kílẹ̀ jọ́? Àjímọ̀ mi mà lónà. Sing them. Ó jẹ́ kí n gbé di mi jó. Ó ti tán ni. Àyìndé kí ló tó má jẹ́ ó tán síbẹ̀ kò gbúdọ̀ tán síbẹ̀ o ọmọlọ́mọ kàkà sọ̀rọ̀ ọmọlọ́mọ. jẹ́ ń gbé di mi tó mi mo ní nǹkan mi o tó fi fè. ìwà ìbàjẹ́ ni ká fi iṣẹ́ sílẹ̀ máa máa lo ká máa rojọ́ ọmọlọ́mọ ká. àwa lọ́mọ ayé mi tí olówó lọ́wọ́ àwọn ọmọ ayé mi tí olówó lọ́wọ́ àwọn ọmọ ayé mi tí ò láyé àwọn ọlọ́rẹ́ ní ti gun mọ́tò yo tí o tún mọ́tò mọ́ ọlọ́run má fi sọ̀rọ̀ gbogbo wa. àwọn ọlọ́run máa lẹ́ni tó ti wọ́n lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lè o tí o mọ́. ẹ ṣọ́gbà yín o Fálànà àti lọ tẹjú mọ́lẹ̀ yìí gbogbo tẹjú máa lè jò dákẹ́jà oró tí mo fi mú gbé sẹ́nu kì í ṣe pé mo fẹ́ nìkan dà o. àìlè lè wò bẹ́ẹ̀ ni mo jà o. wọ́n láwọn tó bá ń ṣèké let's go to the stage. ṣé ìgbà tí wọ́n lọ lockdown wà báyìí. káwọn tó gbúbọ̀ lórí ilé káká wo tó bá ṣe nílé ilé ìlágbájá ká lọ sọ fún tàbí káwo tó bá ṣe nínú ilé nínú ilé tàkẹ́dù ká lọ sọ fún lágbájá ara ìwà bàjẹ́ ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kó. àwọn nọ́ọ̀rẹ́ni tí ò lọ́wọ́ nọ́ọ̀rẹ́ni tí ò ní láárí nọ́ọ̀rẹ́ni iléyàwó ẹ lọ. good. Ah, ọmọkọlá kòsíèmà bọ̀bọ̀ thank you. ẹ̀dá ìmọ̀ rẹ̀ Don't mention somebody o. Oh. I no be afraid o. Abẹ́rẹ́ fi jó sí ni.

Ah, hmm. ó lè jóná fún wọn yẹn ló dà o tàlàsó mr tàlàsó bọ̀bọ̀ tàlàsó àdègbádùn yìí nǹkan ìwà bàjẹ́ ni ká fi sílẹ̀ máa máa ṣe. Yeah, thank you, Lord. ẹ ti Thank you. Father, in Jesus' name, my daddy, my Lord, Heavenly Father, I say thank you for this moment. Once again, I appreciate you, Lord. Daddy, be there It's not every grief for forever in Jesus' name. ọ̀rọ̀ tí mo fẹ́ lọ wí yìí tí mo fẹ́ sọ tẹ fẹ́ lómi fún yìí kì í ṣe tèmi tìrẹ ni hmm. Ọlọ́run kún mi pẹ̀lú agbára ẹ̀mí mọ́ lórúkọ Jésù mo gbàdúrà gbogbo iṣẹ́ burúkú tán ti ṣe tìmí nílùú ìlàjẹ nílẹ̀ oṣù ẹsẹ̀ odò èyí tán ti lọ ṣe nílùú òkìtì pupa gbogbo iṣẹ́ náà àwọn tó ṣiṣẹ́ ibi náà kó dà wọn lórí gbogbo ẹni tó ń fi tipátipá du ipò tó fẹ́ sọ pé òun lè pa anybody because of ibi tó ń lọ ní àkókò àti sáàyè nítorí pé wọ́n ti fọwọ́ kan ní ìfàmìlóyàn wọ́n sì ti ṣe àwọn wòlíì níbi mo gbàdúrà ní orúkọ Jésù kan máa pòfo àníṣe mo gbàdúrà ṣé àwọn ìka ṣé àwọn níbi kó má ṣe bò mọ́rún já wọn sí ìwòsàn ní orúkọ Jésù la fi dí wọn ó la fi wọ̀n síta lórúkọ Jésù la gbàṣọ ní ara wọn àṣírí wọn bàbá má jò bò mọ́ ẹ̀ṣẹ̀ wọ́n jókòó wá sí gbangba ọlọ́run jọ òwìjà kẹrù obo à ń lọ báyìí ojogun láyé lórúkọ jésù kristu násárẹ́tì olú àjàgùn náà òjagun ṣẹ́gun ọba tó ń jà tí ò fìtà láti bọ̀ ṣe ọba mi tó lọ sójú ogun tí ò sọ bá tù kankan nù mo gbàdúrà ní wákàtí yẹ mo mọ́jọ́ lọ lónìí máa ṣíwájú mi kẹ́yìn mi wà lọ́tún àti òsì gbẹ́nu mi sọ̀rọ̀ lóòdù ayé mi pẹ̀lú agbára ẹ̀mí mọ́ agbára kò ṣe é yájú tí kò ṣe rí fín tó máa ń dá ibi padà sí orí oníbi tó sì máa <laughs> sọ́ọ́dì adùn olúwa mí sí mi olúwa lòdù ọ̀rọ̀ ẹnu mi pẹ̀lú iná ẹ̀mí mímọ́ kó jáde kó máa sán bí àrá ní orúkọ jésù bẹ́ẹ̀ ni yóò rí o etí tó máa gbọ́ kó ní ìtumọ̀ kó sì yé wọn jésù agbára wa àmín. good afternoon. ṣùgbọ́n nílùú Canada we are still tonight láṣìwà láàárọ̀ kùtùkùtù láṣìwà mi ṣó ti yé. Mo everybody. Mo mọ nǹkan tí mo ti ṣe lénìí. <laughs> Ah. Àwọn ọmọ sọ́jí tóbi rẹ̀ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá sí I'm not going to talk. àwọn ọmọ sọ títóbi rẹ̀ is anyone here bọ́lá mi who are you taiwo emmanuel m eto yes i want to talk about these people once again <laughs> eh, àwọn èèyàn tó bá wá five people i'm still going to talk about it okay. Mm. go you tag me anything anything anything at all what i do i offend some people okay i offend some people they tag me a lot of things nígbà tí mo máa sọ̀rọ̀ nípa um, kí lorúkọ ẹ̀ tó fowó mọ̀ ẹ ti rí i pé mo kọ́ síbẹ̀ yẹn àti okùn ọmọ a máa sọ ní èní tó fowó mọ̀ àti okùn ọmọ ni wọ́n fẹ́ sọ lẹ́ni tó fowó mọ̀ àti okùn ọmọ. you know bí mo ṣe ti sọ mo ti play voice mo ti play lady yẹn a lot of threats wọ́n ti ń jáde wọ́n kọ amenities abẹ́ ṣáàtì mi kò yẹn ò ṣe mí anything mo kàn ń screenshot yẹn èmi gẹ̀dẹ̀rẹ̀ kan ní mo delete post òun lánàá mo delete comment òun lánàá ìyẹn mi pé wọ́n ń sọ nísìnyí mo ti block ẹ̀ ni okay I know they have their party they have their member but títí mò ń sọ lélẹ̀ I'm not a politician I am not a politician either speaking for APC or no PDP no I I'm speaking for the work of God and for the man of God and for injustice injustice gbogbo nǹkan tán ṣe fún màrìyẹn àwọn ológbọ́mọ mo dẹ̀ fẹ́ sọ fún yín lẹ́nìí mo fẹ́ sọ mo dẹ̀ máa tún sọ little story mi about ìlàjẹ my experience with ìlàjẹ people what they used to do I heard that they are from Ilaje. that's the Òkìtìpupa area àwọn water side yẹn ní Ondo state those Ondo those people let me tell you I don't think they are Yoruba gan pàápàá I don't even think they are part of Ondo state because they are wicked they are mean èmi máa ń pè wọ́n ní ilé àjẹ́ ẹni pé nǹkan tí mo kọ síbẹ̀ ìlàjẹ ìlàjẹ they can sing like anything o wọ́n máa so kọrin kọ́ máa ṣe but you know what olórin kan wá láti ìlàjẹ nígbà kan ó sọnù di ọ̀la mi ò mọ̀ bọ́ bẹ́ẹ̀ bàbá bàbá ìkan nínú ida bàbá rẹ̀ mi lẹ́kún ọ̀ bàbá the other one tí mo máa ń play music ẹ̀ dáadáa ó wá láti ìlàjẹ ó sọnù di ọ̀la ṣé ẹ rí kúrú máa wú kúrú ohun tuntun máa wú tèṣí bí èèyàn ṣe máa ń sọnù tí àwọn ìlàjẹ tó ń fi èèyàn ṣe ní ìlú ìlàjẹ wọn máa sọ bẹ́ẹ̀ni ṣé ẹ rí gbogbo nǹkan tẹ ọ̀rọ̀ kan rárá ṣe fún tóbi rẹ yẹn ó máa ṣí gbogbo ìdíyín báyìí sí gbogbo ayé ni ẹni tó bá mọ ẹni tó sọnù nígbà yẹn àzìn tó mọ orin ẹ kó kọ ọmọ mẹ́pọ̀ Ondo state ń wò mí orúkọ ẹni yẹn kó kọ ẹ lè inbox mi ẹni tó bá ní tó bá wà lórí whatsapp mi àmì orí facebook mi kó kó kó kó inbox mi àbí ẹni tó bá wà lórí kó má send ẹ lórí whatsapp i'm using my phone right now are you getting me. ìlàjẹ yẹn àwọn olórin kan hmm, ṣe mọ̀ pé wọ́n ní politics àti àwọn pastors ló dìtẹ̀ mọ́ sọtítóbi rẹ̀ pastor àti àwọn àwọn politicians ló dìtẹ̀ mọ́ mọ́ mọ́ sọ títóbi rẹ̀ alpha babatunde samuel politicians àti àwọn pastor pastor kẹ̀dẹ̀rẹ́ kò yọ bóyá olórin olórin náà irú like eh, prince debo náà sì is a pastor as well ní àárọ̀ yìí ngbà tí àwọn tó threatening tó ń threatening tó ń threatening sí abẹ́ chat mi i try to go to their wall gbà tí máa débẹ̀ mo rí okùn ọmọ àti prince debo wọ́n gbọ́wọ́ sẹ́gbẹ̀ẹ́ ìtí mo picture pọ̀ mi níbẹ̀ o picture pọ̀ mbẹ̀ but mo pick ti prince debo mo ṣe kí mo print prince debo mi ìsọpọ̀ mọ̀ lọ́wọ́ nípa to tó gbọ́mọ bó ṣe rí àwọn méjì yẹn okùn ọmọ àti tó fowó mọ̀ àwọn náà gbọ́mọ you know why ṣé ẹ mọ̀ wípé olórí burúkú princess ìjì àròjọ pọkọ apọkọ jẹ ọmọ ìlàjẹ ní ọmọ waterside yẹn ni ní Ondo state ṣé mo gbọ́ ti sọ pé ọkọ òun APC APC ló ń ṣe ná but nsìn ó ti fi systematically ó ń ṣe ó ń ṣiṣẹ́ PDP ló ń ṣiṣẹ́ fún o ó ń gba change change change change súnmọ́ èyí tó wà ní Ondo state Bẹ́kì o àti gbogbo àwọn ti APC ó súnmọ́ wọn ó dẹ̀ ń ṣiṣẹ́ fún PDP torí pé alpha ti sọ fúngbà yẹn Babátúndé Samuel wípé PDP máa ṣiṣẹ́ fún páwọn PDP máa náwó ó sọ fún mi òun fúnra rẹ̀ ló sọ fún mi kì í ṣe alpha fúnra rẹ̀ ló sọ fún mi gbàyànkò ò tí kú kí ló ṣẹlẹ̀ ó ti pè mí. Elda. ẹ ń gbọ́ ó ti ó possible kó ti máa kó ti máa iṣẹ́ sí mọ̀ tó ti sọ́njọ́ pé ó dìgbà tó bá parí election kan tó fi sọ sí torí rẹ̀ lẹ̀ ọmọ làjẹ́ ni o ọmọ water side kì í ṣe ọmọ àkúrẹ́ àkúrẹ́ ló ń gbé ìyẹn princess tó pín mo pè ń jẹ́ tí mo mi kì í ṣọ̀rẹ́ mi mi ò bá criminal mi bá ọ̀bàyé jẹ́ ṣọ̀rẹ́ mo mọ̀ pé ẹ ti lọ ẹ ti lọlé bọ̀ fún mi ẹ lọ bèrè ètò ta mọ́tò lókìtì gbàǹjọ yẹn tó dáwọ́ léṣẹ́ mi tó rè pé màmá kò gòmìn ọ̀dùn tó ṣẹ̀ sí kò jáwọ́ ọ̀dùn tó ṣẹ̀ sí ló tó jáwọ́ lọ́rọ̀ mi ẹni tó ta mọ́tò ẹni sàn lókìtì pupa lókìtì pupa water side náà ni mo máa sọ sórí òkìtì pupa náà lẹ́nu kẹ́lẹ́ mọ́ pé they evil to Ondo state pàápàá gbọ́mọgbọ́mọ ni wọ́n they evil. they evil mo dẹ̀ máa sọ̀rọ̀ prince debo mo kàn ń ṣe feasibility mo sì fẹ́ find out because àwọn èèyàn máa ń sọnù gan lẹ́kìtì pupa bí kí àwọn stars kan déédéé náà pé wọ́n lọ wọn ò rí wọn mọ́ tàwọn kan náà máa sọ pé ẹ wọn jẹ́ káwọn kan gbérí ta ni olórin yorùbá tó ń kọ fújì gan tí àwọn kan ń sọ mi ò ráyè mi ò fẹ́ da epo lúpọ̀ mọ́ ṣàpà tí ò kọ́lé mọ gbogbo yẹn mi ò fẹ́ da kò jẹ́ káwọn onífújì ga kò jẹ́ kó ṣe kíkọ́ mi ò fẹ́ da lúpọ̀ mọ́ ṣàpà eléyìí yàtọ̀ sí i àwọn èèyàn máa ń sọnù ní Ondo state ní Òkìtìpá yẹn máa nǹkan náà bó ṣe ló lọ nìyẹn tó ń kọrin ó kàn lọ wọn rí wọn rí mọ́ mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ àwọn tó ń kọrin tó wá láti ìlàjẹ tó jẹ́ àwọn gospel singers yes mm. ẹ mọ rí sí because ẹni tó àwọn tó ń sọ̀rọ̀ politician yìí àwọn méjèèjì mo ti rí prince debo pẹ̀lú wọn and i love prince debo mo dẹ̀ máa ń sọ mo ní tí n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan mo máa pe prince debo yẹn o i used to be moved but ní ìgbà kan tí mo ń kọ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí mo máa ń ṣe ìṣòro náà ẹ mọ̀ pé mo máa ń ṣe ìṣòro i mean sorry bọ̀bọ̀ prophet èmi ò fojú commonize èèyàn o mi ì dẹ̀ ń wọ́yàn lẹ̀ bọ̀bọ̀ bá ṣe wá sí mi lẹ́nu bí má ṣe ń sọ̀rọ̀ time gbà mí you can see àwọn tó jù mí lọ ń gbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ you know mi ò ń ṣe tó wọ́yàn lẹ̀ but tọ́rọ̀ bá wọ̀ mí lára you know that time when i was um, tí mo sọ̀rọ̀ níjọ́ kan mo wá rí pé wọ́n ń send àwọn kan wọ́n máa tag mi ní orin kan tí n bá ti ń gbọ́ orin yẹn orin Prince Debo ni a máa sọ àgbèrágá àgbèrágá ẹ lọ ṣọ́ra òjò ẹ sọ kò ní ó ṣàkọrin yẹn tí èmi bá dẹ̀ ń gbọ́ orin máa ń listen mo jókòó ta la kò tí ì yé mi ṣe mọ̀ pé mí kọ́ lọ́run tó fi nǹkan wọ̀n ẹ máa ti lọ nínú nǹkan ẹ máa wò ẹ ní rí kọ̀ọ̀tì tó bá jẹ́ pé ó ti tó àkókò láti máa fi wọ̀nyí God is showing some things to me. You know some people from member member of the church call me and tell me the man is even proud too proud do too proud it's also part of the ẹ̀sùn tó ń fi kàn àwọn ọmọ ìjọ ìyẹn mo fi sọ pé àwọn ọmọ ìjọ tẹ́ bá ṣe bí ìwèrè ẹ̀ máa ń nà yín kòbókò bẹ́ẹ̀ ni kì í ṣe mi o ogun ọ̀run ajá yín sí ìwòwò lórí Facebook yìí for your information thank God many people dey try even go olè nìkan tó máa ń fẹ́ pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ but tí bá pè é sìn á lóun ò mọ kí nìkan ẹ̀rù ń bà wọn because they don't know what ẹni tó bá da tó bá ń ṣiṣẹ́ fún màá yẹn genuinely I know it ẹni tó bá jẹ́ pé kàn ń ṣojú ayé láti máa fi ṣe ẹ̀yẹ́ tó dẹ̀ ń ṣe bíi pé láti máa gbọ́ gbogbo information láti máa sọ fáwọn tó ń bẹ̀ wọ́n níṣẹ́ I know it by the time tó bá sọ̀rọ̀ fún mi mo mọ ẹni tó bẹ̀ mí tó ń sọ fún mi pé kí n má mà kí n jọ kí n má sọ̀rọ̀ Rónkẹ́ Òṣòdìòkè mo ní má sọ báwo Òṣòdìòkè but I can link Òṣòdìòkè with something you have done for me before and now ẹni jẹ́ sister I mean bro eh, cousin ẹ̀ ó dẹ̀ ti jẹ owó ẹ̀rí kí ló tí ò dá sí ìbéèrè ni o àwọn tó mọ̀ tó jẹ́ èèyàn pàtàkì kí ló dé tí wọ́n dá sí àwọn politicians yìí lọ síbẹ̀ ṣé wọ́n jẹ́ kí n sọ kankan fún yín ṣé n sọ kankan fún yín tí prophet Babátúndé bá ń kọrin gbogbo orin Ìlàjẹ ló ń kọ pátá ó máa ń kọrin bí ìlàjẹ ó máa ń kọrin bí bàbá àrà ó wà gifted ìyí tí mo lọ́ọ̀fù ní chọ́ọ̀chì tèmi lọ́ọ̀fù jù nínú chọ́ọ̀chì tí n bá lọ music wọn ìjọ tó bá ti ní kwaya tó bá ní kọ́rísà they are about to fall the man sing he has anointing. àwọn kan lọ sí chọ́ọ̀chì ẹ̀ ṣe ti rí gbogbo ẹ̀ ń líkì mọ́ra wọn mo máa bèrè mí ní bàbá mi ní pírídébọ̀ gbọ́mọ o but personal experience mi pẹ̀lú àwọn ìlàjẹ tí mo bá pàdé <laughs> gbogbo ẹni tó bá tan kánù torí mi gbogbo ẹni tó bá lọ sí ẹsẹ̀ odò torí mi torí gbogbo ọmọ àwọn lónìí sáyọ̀n ìlàjẹ lónìí sáyọ̀ gbogbo ẹni tó bá ṣiṣẹ́ sáyọ̀n tì mí gbogbo ọmọ yìí máa kú dànù gbogbo ẹni tó bá lò ní ànátì omi ànátì màmí wọ̀tá àmọ́ ànátì etí ọ̀sà ànátì odò ànátì Yemọja gbogbo ẹni tó bá lò ní ànátì èmèrè gbogbo yín tẹ́bàlẹ́fẹ́ lóge sí mi gbogbo yín lọ́mọ yín máa kú dànù gbogbo yín pátá ẹ̀ máa gbẹ bẹ́ẹ̀ ni màá wá ṣe with example fún yín lẹ́ni màá sọ pẹ̀lú example fún yín lẹ́ni ọmọ làjẹ́ tó dín pẹ̀lú mi ó fòṣánlẹ̀ ọlọ́run palẹ́ nípakúpa ni you don't deal with me because I don't do evil to people but ẹ̀yin ẹ máa ń gba nǹkan ní nǹkan bẹ́ẹ̀ ni màá tún wá sọ experience mi pẹ̀lú ilẹ̀ àjẹ́ ilẹ̀ àjẹ́ ilẹ̀ àjẹ́ ni mo pè o ilẹ̀ àjẹ́ hmm. ẹni bá mọ orúkọ olórin tó sọnù ń jọ yẹn ẹni tó bá ti mọ orúkọ olórin tó sọnù nílùú ìlàjẹ ẹ ń gbọ́ ẹ rán mi lé ẹ mi ẹ ó ti pẹ́ o orin wo ló kọ o má sọ retí inú o nígbà ṣóun ló kọ nígbà ìdánwò ó sọnù torí báwọn olórin kan fẹ́ dìde nílùú ìlàjẹ a máa bèèrè lọ́wọ́ yín o ẹ̀yin gbọ́mọgbọ́mọ tẹ́ ń kọrin tẹ́lẹ̀ ń kọrin orí hmm. ẹ pẹ́ ẹ kú ẹ jẹ́ kọ́kọ́ sọ sítórì náà kán lè mọ̀ pé ogun tó jà mí náà ti nípa ọ̀rọ̀ mọ́tò mi kò ṣe mọ́tò ìlàjẹ náà wà ń bẹ àwọn èkìtì pupa nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹni sàn ẹni sàn tó ta mọ́tò olórí àwọn olówó mọ́tò onímọ́tò ní ìlú òkìtì pupa owó mi sì wà lọ́wọ́ ẹ̀ títí di èní olórí àwọn sáyọ̀ ni ó ní ṣọ́ọ̀ṣì <laughs> wọ́n ní ra mọ́tò wa mú màrá dé o mo kó dé nàìjíríà ń gbà yẹn nígbà ó ní wọ́n ní kàn rà pẹ̀lú ẹni tá a jẹjọ́ ṣe bí dẹ̀mí ìfẹ́ tí ìdáàgì yẹn sínú ilé because kò ó ti yé èmi àti ẹ ti sọ̀rọ̀ personally má ní mo ti sọ̀rọ̀ ẹ̀ rí tí mo ní mo bẹ̀rẹ̀ sí lálàá tí mo decorate inú ilé mi tó ń wọlé tó ń kó ẹrù ilé mi jáde tó fẹ́ sọ ilé mi dahoro mo ti sọ rí àwọn tó bá ti ń bá mi bọ̀ tipẹ́ ìlàjẹ ló ti wá mi ò mọ́ rí bá lóòlò introduce mi ó lóun fẹ́ Toyota koromi eh, Sienna no Ayas ló máa ń rà lọ́wọ́ mi Ayas ló máa ń rà lọ́wọ́ mi bọ̀ mo wá rí nígbà yẹn pé ó béèrè lọ́wọ́ mi nígbà tó wá yáwó ask me out and all those baba àtàwọn tó ń ta mọ́tò wọn àti àwọn tó àjọ ṣe business mi ò i'm not mi ò sùn ta mi ò àmì mi ò sùn kiri báwọn yẹn sọ pé yẹgbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀dẹ́ kìíní ṣe é ráwọn míì báyìí tí wọ́n sọ pé wọ́n wà nínú Jésù babaláwo apààyàn fẹ̀jẹ̀jẹ̀jì ni wọ́n fi ń wẹ̀ ẹ jọ̀ọ́ o èṣù mà ti tàn àwọn èèyàn jẹ gan. mo ń bọ̀ o mo kàn fẹ́ sọ sórí ìlàjẹ díẹ̀ ni o kí n kọ̀nẹ́tì ẹ̀ mọ́ ìlàjẹ ní South Africa àti ìlàjẹ ní ìlú Nàìjíríà. tí n bá ti kọ́ mọ́tò dé <laughs> nígbà yẹn náà tó bá fi one million plus ṣe wò ó gbúdọ̀ jẹ́ one fifty lé tí bá ti dé bàbá yẹn tó bá ti ní kó ń rà tó bá ti gbé dé bá ayọ two fifty ń bẹ togun togun ní èmi kẹ̀dẹ̀rẹ́ wọn ojú ọmọdé ni wọ́n fi ń wò mí ọlọ́run fi ṣẹ̀ sí orí Facebook mo ti wá rí létà o tí wọ́n ló síìkì tó bẹ̀rẹ̀ sí ń kà ń gbà yẹn tó bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe ó ṣe dèèyàn mọ́lẹ̀ orí Facebook mo ti rí in fact in fact ẹ̀mẹ́ tó princess yìí gan-an ló tààgì ẹ̀ ló gbé sórí Facebook tó rọ̀mọ̀ làjẹ́ ni ni mo rí pé ah, ẹni ìsàn lélẹ́yìí ìgbà wo ló ṣẹlẹ̀ náà I think it happened two years ago dáìní ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ìwà lè sọ bóyá princess máa ti gbé kúrò lórí fẹ́ wọ́ o ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí pé ah, ẹni ìsàn rèé tí wọ́n náà lọ wú gbogbo nǹkan oríṣiríṣi tó ti rìn mọ́lẹ̀ ní ọ́fíìsì ẹ̀ tó ń ka gbogbo bó ṣe gbowó tó ń ka gbogbo bó ṣe ṣe tó sick mo dẹ̀ pè náà láti pè ní ìlú èkó àwọn tó connect mi mọ́ mo pe ta ni mo sọ gbèrè máa sunday ni mo sọ fún nígbà tí mo tag sunday máa nǹkan wọn ó ń jẹ́ odus ní um, ìjẹ́bọ̀dé mo wá tag because ó mọ̀ ara wọn partner wọn ni wọ́n mo wá tag pé nǹkan báyìí báyìí ni mo rí nípa bàbá òǹdó bàbá òǹdó gba mọ́tò lọ́míjọ́ yẹn mo tó pé kò fẹ́ sanwó ńgbà tó ti ṣe tán tó ti rò pé òun ti lo iṣẹ́ yẹn mo send mọ́tò tí bá ti send mọ́tò si kì í ṣe mọ́tò ẹ̀kan ó ra mọ́tò lọ́wọ́ mi á tó àwọn Toyota àyàsìn á rà tó twenty five <laughs> bọ́ gbogbo twenty five yẹn báyìí tán bá ti gbé débi pé kó yọ two fifty thousand kúrò kó yọ three hundred ko yọ one fifty kó ṣàyọ gbogbo ètò bá ti mo pé èrè mi bó ṣe máa yọ nìyẹn tògùntògùn wọn dẹ̀ ti máa ní pé kó ń ra iṣẹ́ ti tàn owó mi mo fi ràn gbà wọn ò kówó fún mi sílẹ̀ bọ̀ tó bá ti gba ìwé mọ́tò pé mọ́tò yẹn máa dé sọ́dọ̀ òun ó máa sanwó yẹn mi mo fi ràn Òkìtìpupa gbọ́mọgbọ́mọ ni wọ́n lẹ́ni mo tiẹ̀ tún wá rí i pé ó ṣe ìwà tún yé mi dáadáa pé they are bad kì í ṣe gbogbo wọn ọ̀bọ̀ tàwọn tó bad wà ń bẹ̀ gan torí wọ́n sá pamọ́ sí korodo màá dẹ̀ tún sọ experience mi fún yín ní South Africa ṣe eré àwọn tó bá ti ń ṣe diabolic things like diabolic things yẹn you have to go to fear them either they sing like kílódé ló kàn mí pẹ̀lú orí burúkú orin tán kan mo mọ pásọ ìlàjẹ at least mo máa dárúkọ mẹ́ta lénìí kì í ṣe ti ẹnìsàn yẹn o mo mọ̀ ní South Africa mo mọ̀ ní tí wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n máa four one nine gbọ́mọgbọ́mọ ni wọ́n. wọ́n máa ní báwo mo ṣe mọ̀ by their fruit ni you shall know them màá sọ fún yín. ẹni sọ ìṣe pásítọ̀ kì í ṣe pásítọ̀ àwọn garment church yẹn ni gbogbo wọn ń ṣe o garment church. mo wá sẹ́ni last mọ́tò tó wá tó gbà lọ́mi before that time mo ti ń lálàá pé bàbá yìí ń kó ẹrù nulé mi jáde ó wá kó ẹrù yẹn jáde ó kó ẹyọ kan ṣíà kan ṣoṣo ní gbogbo ilé yẹn ẹ̀mọ́ kéèyàn sọlé fẹ́fẹ́ sọlé alẹ́ ọ̀làdàoro ó ń kó gbé ẹrù mo dẹkọrétì ilé mi nínú ìran mo kọ́ ni pé bàbá yẹn kẹ́rù mi jáde ó ń jí kí n ṣe pé ó ń kó síta ó ń dànù ó ń jí kó ó ń jí kó ó ń jí kó ó kó kú ẹyọ kan ṣíà kan kì í ṣe kú ṣíṣíà o àwọn ṣíà irú irin tí ò wúlò báyìí ó wá rọra gẹ̀rẹ́sẹ̀ bí ìpè kan wà ń bẹ̀ lójú ìran mo tají mo ní ẹ́ ẹ́ so ẹni tí mo bá ṣe etí àwọn tó ṣe no problem mọ́tò kan dẹ̀ ti wà lọ́nà nígbà tó máa gba mọ́tò yẹn lọ́wọ́ mi kọ́rọ̀ mi balẹ̀ yé yín dáadáa ni o nígbà tó máa gba mọ́tò yẹn mọ́tò méjì ló wà lọ́nà gbà yẹn nínú kọ̀ńténà yẹn mẹ́rin ni ṣùgbọ́n méjì nínú ẹ̀ ló jẹ́ ti tiẹ̀ tó fẹ́ rà lọ́wọ́ mi tó máa like that's àwọn Toyota bus torí toyota bus yẹn torí máa yẹn gangan mo ṣe jókòó sí dubai because he loved the toyota ayas tí a bá ti rà ní japan a máa rà ní dubai ó tán gbogbo owó gbogbo owó tí mo fi ṣòwò yẹn pátá báyìí pim mo begin again mo wá sẹ́ni mọ́tò méjì sí láàsì kí mọ́tò yẹn tó dé ńgbà tí mo ti sẹ́ndì owó sí ó ti sọ fún mi agreement ni pé tóun bá ti rí ìwé mọ́tò òun á fún mi ní owó mọ́tò yẹn bọ̀dí dẹ̀ mo sẹ́ndì ìwé mọ́tò sí ó dẹ̀ ti rí model tó wà ní all those things ńgbà tó dẹ̀ máa yá fún mi ní ó wá ní kò sówó lẹ̀ ó fún mi ní half of the money that's mọ́tò yẹn níjọ́ yẹn lọ́hùn ó yẹ kó jẹ́ three million wọ́n ta mọ́tò yẹn ó máa gbé fún ọ bí two million two point something ó depend on yẹtọ̀ ọdún tó máa náà fẹ́ fi rà á tó fẹ́ fi sanwó fún but èmi one point five ló máa bá dé pẹ̀lú owó clearing àti one point five ṣá ni máa ń tà fún. bọ̀ tó bá jẹ́ new model that's ọmọ ọmọ bọ̀m̀bà ọmọ ìyẹn bíi three million four million three ó depend year model. Hmm. kẹ́ ẹ máa gbọ́ ibi tí ọ̀rọ̀ mi tó ti wá o táwọn kan máa kẹnu bọlẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ogun tí wọ́n ṣe máa dáwọ́ jọ tira wọn báyìí ogun yẹn náà ni wọ́n dá ti Babátúndé ọlọ́run máa gbà nú ẹ̀ torí pé mi tiẹ̀ ṣe irú ẹ̀ fún rí ọlọ́run ti ṣe kíni ó ti fi èmi wọ́n fi ẹmọ kan fèèyàn ṣe ẹ̀sipẹ́rímẹ́ǹtì ẹni tó bá ti fi ṣe ẹ̀sipẹ́rímẹ́ǹtì ó máa ó mọ̀ òun ni wọ́n máa fi ṣe detective òun náà máa fi ń ṣiṣẹ́ òun náà máa fi ń ṣe instrument bìkọ́ tó bá sọ pé eléyìí wọ́n tẹ̀sẹ̀ wò lára ẹ̀ eléyìí wọ́n tẹ̀sẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ni it's a superstar mo wá send mọ́tò yìí ó wá ní pé kò sówó lọ́wọ́ wá fún mi ní two million ní ọjọ́ yẹn lọ́wọ́ ó wá sọ fún mi pé mọ́tò pé one point four ni òun máa san tó bá dẹ̀ ti gba ìwé mọ́tò tán tí mọ́tò yẹn ti wà lọ́nà tó ti ní kíra á gé owó ẹ̀ normally bó ṣe ń gé ó ní two point four lòún máa san that is fún méjèèjì gbà tó sọ pé one one point five ni but ó sọ pé two point four ni òun máa san that is one point four one point four i mean only two point eight lòun máa san that's one point four one point four mọ́tò yẹn ti wà lọ́nà ó ti mọ̀ pé wọ́n ti lóòdù ẹ̀ ó ti wà lọ́nà ó ti fẹ́ẹ̀ délé no choice again tí mi ò bá gbà mo máa ní láti lọ máa páàkì ẹ̀ kiri ẹ̀ tí wọ́n ti tàn mo máa ní láti gbé sọ́dọ̀ àwọn èèyàn àwọn tó bá ti gbé sọ́dọ̀ àwọn èèyàn náà either kí wọ́n bàjẹ́ fún ẹ or kí wọ́n bàjẹ́ kó ojú àfọ ẹ̀ náà ló máa tó bá ti lè gbé bẹ́ẹ̀ tán ti kó dé wọ́n máa gbọ́wọ́ lé ni ó ní rí tàfi iye tán bá fẹ́ rà lọ́wọ́ ẹ̀ so iṣẹ́ mọ́tò títà ẹni tó bá ń ta mọ́tò is a very is a very very very very very dangerous things in Nigeria. ni òkò ń ṣe ń bí o very nice business in abroad but in nigeria it's a very dangerous thing they kill people anyhow they destroy people's life the moment tó bá ti ní pé àwọn mọ́tò yẹn tí ò bá ti kọjá one million tó ti ń bí pé kó kú ni wọ́n máa ṣe gbogbo tó máa ṣe tiẹ̀ káyé ẹ dànù káyé ẹ má rojú kọ́nà ẹ bàjẹ́ gbogbo tó máa ṣe fún ẹ nìyẹn. and they jealous like kílódé obìnrin ò dẹ̀ kí n ṣe ṣe mọ̀ pé nísìnyí mo máa ń sọ pé Auto Bola ni mí wọn ò ní fẹ́ many of them can buy for me but because they wò pé obìnrin ò kí n ṣe kò ní dáa fún yín ni bàbá tèmi iṣẹ́ mọ́tò tó ṣe nìyẹn obìnrin ni mí o ṣùgbọ́n ọkùnrin ńlá ló wà nù mí ọkùnrin ńlá <laughs> tó fìrì ìgbọ̀ tó ga gbogbo ayé lọ what do you think. tí n bá wà nílé ẹ wá ní mo máa ń ṣe ẹ tí bá fọkàn wá ní ẹ òun ló bá fẹ́ bòs mí bòs because ẹ tí mo bá fẹ́ ó kàn máa rí bíi pé kò ní ẹ o mọ́ máa wò pé báwo lọkùnrin ṣe ṣe báyìí kò sí bó ṣe bẹ́ẹ̀ ṣe respect brain ẹ̀ tó because ọkùnrin lá ló wà nú mi kì í ṣègbéraga I honor my I mean I humble myself because of that o because moment tó wà nínú mi bàbá dé ó ṣàfún mi ní ó fi ó wá send one point eight ṣé one point eight ló send ní ọjọ́ yẹn lọ́hùn àbí two million ṣége ó send two million so nínú mọ́tò yẹn kọ̀ńténà yìí tó bá ti ń bọ̀ ó lóun fẹ́ brand new fridge àwọn kì í ṣe ẹyọ kan o mo máa ra nǹkan sínú ẹ̀ láti Dubai mo lóòdù kọ̀ńténà ó full kì í ṣe òtòkúnbọ new new things ni mo rà síbẹ̀ o àwọn mọ́tò yẹn ó kẹ́rù. kọ̀ńténà yẹn tí bá ti gbé àyàs kan tó bá ti dúró báyìí wọ́n á gbé space bus mi tí ò ga tó wọ́n á gbé sí twenty twenty feet ni kọ̀ńténà tí mo gbé níjọ́ yẹn so kó ba lè gbé méjì méjì mọ́tò mẹ́rin ló dé space bus tó dé yẹn wá jẹ́ space bus kan báyìí tó jẹ́ Mitsubishi space bus tó máa ń ní TV bẹ́ẹ̀ ó ṣáà fine big one báyìí nice one wọ́n má dẹ̀ gbé ó kó two million sílẹ̀ ṣé mo bó ṣe kó two million yẹn ló tí bá ti gbọ́ owó àtọwọ́ tó bá wà lọ́mì àtọ́dá ti mi máa sáré tún lọ́ra fún mi rà mí ká má bàa nà because owó táwọn èèyàn bá ti wá bá mi bẹ́yẹn I will also give them but kò sí kò ń ṣe mọ́ ìbò tó bá ti ẹ̀ wá ń sìn ni mo dẹ̀ lówó mo lówó kò tiẹ̀ mi ìtẹ̀ fúnyàn ni ṣó tán. ẹ mọ̀ nísìsiyìí mo fi sọ pé mo lówó mo ń lọ bí mo máa ń ṣiṣẹ́ àwọn tó máa ń sọ pé gíàwé kí gíàwé kì mo máa ń ṣiṣẹ́ ẹni tó bá dẹ̀ ti ṣiṣẹ́ mo lè má gba owó bíi àwọn tó bá ti ka gbogbo ìwé àgbáyé tán tó yẹ bí náà kọ́kọ́ àwẹ̀ sí náà ti lọ school bọ̀tẹ́ ọlọ́run mo dúpẹ́ ní tọ́lọ́run ṣe fún mi bọ̀tí tó bá sọ ẹ́dà náà máa fi bú ẹ ẹ̀yin ẹ fẹ́ kú ṣé àmọ́ pé ọ̀rọ̀ ti sọtí tóbi rẹ̀ yìí alẹ́ mi ń sọ tó bá ti ń ṣoore fúnyàn nínú oore tó bá ti wà jẹ́ ń nínú ibi tó bá dẹ̀ ti ń ṣe ìwọ tó ń ṣe bí wà á jẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ <laughs> mo ti máa rí àwọn kankan sìn ayé àwọn èèyàn tó fẹ́ máa bàjẹ́ lẹ́lẹ́kejì sí láti lè kọ̀nẹ́ẹ̀tì pé ṣé ti rí ọ̀rọ̀ mi nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ṣé nígbà tí máa sọ̀rọ̀ Rónkẹ́ Òṣòdì Òkè ó ti ṣe ìkà kan fún mi rí tá máa sọ̀rọ̀ láti bíbà a máa tún rí ó tún líkì mọ́bì kan kẹ́ ẹ pé àwọn tó ń ṣèkà yẹn wà ń báyìí ni wọ́n they are all like this àwọn ìkà kò dẹ̀ sí nǹkan tó lè ṣe fún àwọn ìkà tí wọ́n máa wọ́n ń gbé bẹ́ẹ̀ ìkà ni wọ́n dè remain ìkà ó send two million sí mi níjọ́ yẹn lọ́hùn ṣe àmọ́ pé owó mọ́tò normally three million ló yẹ kó jẹ́ yàtọ̀ sáwọn ọjà tó wà nínú ẹ̀ tó ní kí n bá òun rà àṣé ó ti fẹ́ ṣí mi lẹ̀ ṣe àmọ́ pé èmi dẹ̀ ti lálàá pé ó kó gbogbo ẹrù nú ilé mi okòkù ṣíà kan ṣíà yẹn kẹ̀dẹ̀ léṣẹ́ mi pé tí n bá jókòó ọmọ mi ò nílé kò nílé tí n bá lẹ́ lómi bọ́ọ̀dì pẹ̀lú mi kò nílé jókòó kò ní síbi tí wọ́n máa jókòó sí ó gbẹrù yẹn kú ṣíà ó wá jẹ́rù ṣíà something like this in fact èyí tó tó muslim mo máa lọ sọ ṣíà tí mo ní pálọ̀ yẹn máa lọ sọ ṣíà èmi kan mo ní owó wọn fi decorate inú ilé ni ìkan wà ní pálọ̀ tó jẹ́ bí dining tó wà ní dining ṣíà wà lára dining ṣíà náà mo gbé wá sí mo kó tó di pé wọ́n ní coronavirus ṣe kí nìyẹn mo fẹ́ ìfọ́níṣì mo fẹ́ mo ti kó gbogbo ẹrù wọn jáde mo ọ̀dà ṣíà gbogbo nǹkan wọn tí ìbá mi wà tó àwọn tv gbogbo ẹ̀ ṣì wà ní ẹ̀mọ̀ gbogbo fọ́níṣì wọn tẹ́lẹ̀ ṣíà bẹ́ẹ̀dì mi mo ra another thing but nígbà yẹn mo kàn fẹ́ reverse yín padà kó lè yẹ yín dáadáa kẹ má kàn máa rò pé Auto Bola yìí ó sọ yín tí ń bá sọ nǹkan kan máa leak mọ́ kẹ́ lè mọ itú tí wọ́n pa i know it mo ti lálàá but èmi ò rò pé ńgbà yẹn bàbá yẹn máa ṣerú nǹkan bẹ́ẹ̀ bó ṣe fún mi ní two million àṣé ó ti máa mọ̀ pé iye tó máa san nìyẹn. ó dẹ̀ ti ṣe mi pé before that time kẹ̀dẹ̀ ló ti gé owó mi gé owó mi gé owó mi gé owó mi. Eh, one of my brother one of my friend one of my ọ̀gá kan ọ̀rẹ́ mi ni máa pè wọ́n brother mi èèyàn tèmi we talk wọn ò ní bínú lè nìyí bọ̀ tó lè kàn án bọ̀ tẹ́ má bínú tẹ́ bá gbọ́ ọ I always say the truth I would say it bó bá ṣe jẹ́ bó bá ṣe sọ fún bí èmi ṣe mọ̀ ẹni bínú o òun náà ni balo is a balo is a balo is a balo balógun fúnra rẹ̀ balo pọ̀ kò tí ì yín. If I date the man kí ọlọ́run má gbà fún mi gbogbo tí bá béèrè ṣùgbọ́n tí mi bá dé tiẹ̀ kí ọlọ́run ṣe ìyanu fún mi kó pa gbogbo àwọn ọ̀tá mi pátá gbogbo ẹni tó ṣèkà fún mi wọ́n máa ní kí n forgive ọ̀tá tó bá sọ̀rọ̀ ẹ̀ náà tó rí pé ó ṣèkà fún ẹ tó padà dìde tó bá rí ẹ kò ní fojú ire ìwẹ̀ náà torí wọn ti no retreat no surrender ni kò sí ọ̀tá tó máa rí ẹ nǹkan tó máa fi mọ̀ pé wọn ò tí surrender ni pé wọn ò ní bẹ́ẹ̀ níṣẹ́ tó máa fi rówó because wọ́n mọ̀ pé àwọn ló ṣe iṣẹ́ yẹn ní moment tí wọ́n bá rówó wọ́n máa lọlẹ̀ ní ìgbà tí èmi rí owó. torí èmi ò tún pàgbé ìjẹ̀bú ọlọ́run ń lo àwọn kan fún ẹ o ẹni tó lọ́run bá lò fún ẹ dáadáa wàá rántí wàá máa yan ọlọ́run lógo èyí tó bá tún lò fún burúkú sí ẹ ó ní gbàgbé wàá forgive ni àfi dìdìrín ló máa ń gbàgbé. I'm not a àwọn iṣẹ́ ọkùnrin ni mo ṣe tó bá bí mi ṣe wà báyìí tó bá kàn ti ṣe hello hi kí n ojú ẹ kó jọkùnrin bó tiẹ̀ má jọkùnrin ló wà lẹ́yìn ẹ̀ kí n kàn rí ojú ẹ hello hi máa wò pé kí ló ṣe hi fún mi fún mi má bínú pàdé mi ló ń pè mí yẹn ìbálò <laughs> má bínú my boss don't be annoyed i'm going to talk okay don't be annoyed àwọn àwọn ló ń pè mí sábà ló ń pè mí yẹn mr balo ló ń pè mí yẹn ìyẹn mi pé wọ́n ń wò mí àwọn yẹn náà ti pé kó pè mí i'm not going to abuse you but i'm going to say n tó ṣẹlẹ̀ so ọ̀rọ̀ tọ́sítọ́sí tó bẹ̀rẹ̀ yìí ọlọ́run fẹ́ fi mú ọ̀rọ̀ tèmi gan á fi máa yí àwọn ènìyàn àwọn tó ní mí razind ọlọ́run ló ní mí o but àwọn ilé ibi tí mo ti jáde mo láwọn èèyàn gidi nínú ilé my family is very large obi tí ẹnu bá ti díẹ̀ ṣe òde bẹ́ẹ̀ tán bá ti bẹ̀ẹ́ jẹ́ táwọn èèyàn bá kúkú mọ̀ tó o bá sọ títí ẹ wọn ò ní mọ orúkọ ẹ ò ní mọ bàálò ló ń pè mí kó wà lè mọ pé bàálò ń mọ kó wà lè mọ pé wà ló ń wò mí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pè pé bàálò pè mí mi ò ní mi ì bú yín náà mi ì ní bú yín bọ̀ bó ṣe jẹ́ máa sọ wọn ò dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ òkè ìtúpa yẹn wọ́n gbọ́mọgbọ́mọ ni wọ́n ní òkè hmm. kì í ṣe ti bàbá yẹn nìkan ni máa sọ nípa òkè experience mi is a nasty experience with them. Mm bọ̀ lọ béèrè ní àwọn tó ti dán iṣẹ́ burúkú lára ti èmi gbogbo wọn pípé kí wọ́n ṣọ̀fọ̀ pípé wọn kí wọ́n kú dànù káyé wọn bàjẹ́ dànù bẹ́ẹ̀ because èmi gbàdúrà ẹ̀rí mi bí ṣe ń gbàdúrà lọ́sàn àti òru ṣe rí mi ti máa ń sírí olúwa ṣé o bàbá ṣé o ẹ máa sọ pé tolúwa bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa sọ fún mi pé nígbà tí mo ṣe ń gbàdúrà ẹ máa wò pé ọlọ́run ò gbọ́ tèmi ẹ máa rò pé ọlọ́run ò nífẹ̀ẹ́ mi ọlọ́run kàn fi mí ṣàdánwò fún ọ mẹ́fà àwọn ìkànnì tó máa ní lóyá tó bá ti mọ̀ ká ṣe ó yá go and do it for her bẹ́ẹ̀ <laughs> ta ló lè kọjú ìjà sí mi ó ní ogun náà kò ń ṣe tèmi ó ní ti ọlọ́run alàyè ni n bá send ó bá send two million fún mi i'm going to talk for you to know something get to do with it àwọn tó plan fún sọ́jọ́ bẹ̀rẹ̀ yẹn many things go to happen i'm telling you. ní ó bá send two million sí mi. man kó wà ní Ìjẹ̀bú Òde <laughs> aláàjì tó ń ṣẹ́wó lórí àwọn ṣẹ́wó ṣẹ́wó yẹn òun ló máa ń fi owó rán èmi náà máa ń bá yẹn náà ṣòwò i'm going to talk about them again today <laughs> because of ọ̀rọ̀ sọtí tó bẹ̀rẹ̀ yẹn náà ló ń fa o bẹ́ẹ̀ ni <laughs> àwọn nǹkan ṣẹ̀tún yé mi àwọn èèyàn mi ọ̀rọ̀ mi ò yé wọn tẹ́lẹ̀ àwọn nǹkan tún ṣẹlẹ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ mi lè yé àwọn ènìyàn ó sẹ́ni two million mi ò ń bínú because ẹ̀mí tó ń bá mi rajà bó mo ti lálàá kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ ń gbàdúrà tí ogun àwọn tó ń jẹ́ ìlógun tó ń bá súnmọ́ ẹ tó ń bá súnmọ́ ẹ bí sọrùn ọmọ kan tó ṣẹlẹ̀ ayé ara mi máa ní ẹ lára kí n tó máa lọ nínú ọ̀rọ̀ mi Alhaji Wasiu Ayinde reshovel very very well i don't want to say it on nínú net but Matu tún sọ net reshuffle yourself reshuffle your people àwọn share. reshuffle your cabinet and also your WhatsApp your Facebook reshuffle. mo kàn rántí ni ah, before i forget because òun náà ó wà ní Ìjẹ̀bú area kakos ìwọ máa ṣèkà fún yàn wàá máa fẹ́ káṣírí ẹ̀ bò àṣírí ẹ̀ ò ní bò mọ́ ìwọ ìkà ó fún mi two million mo gbà á ìgbà tó bá ti ní ìyókù ìnáwó wọn máa sẹ́ẹ̀dẹ̀ sí mi ẹ mọ̀ ohun tó ń bá mi rajà tàjọ ń ṣe business bọ̀tọ̀ ọjọ́ kan tí mo wá nàìjíríà ó ní pé tí mo wá mo wá rí i pé ó ta sí mi rí mo wá wò ó mo kàn lọ bí mo ṣe wá rìn lọ́mọ ni ah, èmi làwọn eléyìí máa ta sí ó ní owó wà òkè o ó ní owó bọ̀dọ̀ láwọn kankan mi ò mọ nǹkan tó fà nínú mi o I choose people I like and I love I love people but ẹni tí mo love ẹni tí mo fẹ́ spirit mi ló yàn kò ń ṣe mi ẹ̀dá mi ló yàn fún mi so you can't just present yourself to me wá dìgbà tí mo wá ń wò pé kó fún mi ló kò fún mi. mo wá sí nàìjíríà mọ́tò méjì yẹn mi ò fẹ́ sọ sí ṣùgbọ́n jẹ́ ń sọ sí torí bà lóun wò mí mo kó mọ́tò méjì yẹn kì í dẹ́ ṣe méjì ẹyọ kan ẹni tó bá mi gbà ọ̀tọ̀ ni wọ́n ti sanwó fún àti sanwó clearing eléyìí mọ́tò yìí tí mo sọ pé bros méjì tí mo fi sínú ẹ̀ yẹn ó wá jẹ́ dọ́rin iléyà ó kù fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ òun ni mo ní àbúrò ẹ̀gbọ́n àbùfàtà tí wọ́n pè ní àbáyà alájẹ àbáyà tó wà ní sọ agége ní ẹni tó wà ní sọ agége ìsọ kòkò ní agége tí mo ní wọ́n ní mọ́tò wọn bàjẹ́ tí mo ní mo gbé mọ́tò kan fún lára spaceball tó bá mọ́tò yẹn wá nìyẹn mi ò ta fún wọn mo fún wọn ni o wọn ò dẹ̀ tọrọ lọ́wọ́ mi. mo sọ fún wọn ní ọjọ́ yẹn gan pé bọ́ọ̀sì mọ́tò yẹn ẹ kó two fifty fún bọ̀bọ̀ yẹn kó má bàa mọ̀ pé bóyá ṣe lẹ gbà pé ṣe ni mo fún yín kẹ sọ pé ẹ ti ẹ̀yin lẹ́ni ẹ lọ gbé mọ́tò yẹn lọ́dọ̀ ẹ̀ léyà wẹ́rẹ́wẹ́rẹ́ mo fún wọn ẹ̀gbọ́n àbùfàtàì alájí àbáyà tó wà ní ìsọ̀kòkò is a popular man ní Agége he never asked me I gave it to him with the shipping money and I tell him not to tell anybody until tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yọ ayé mi lẹ́nu púpọ̀ tí mo dẹ̀ rí pé many people tí mo ṣe oore fún ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń sọ wọn ò rí mi láti kó tó bá pé mo ti ní church nígbà yẹn mo ti ní crowd wọ́n lè sẹ́ẹ̀tì òkú ọmọ sínú church tèmi náà bọ́n ṣe ṣe fún sọ títóbi rẹ̀ yìí o ṣùgbọ́n torí pé mo sọ fún Ọlọ́run wọ́n ti set mi many many many time láti kó sínú problem tí mo sọ fún Ọlọ́run pé rántí When you said to me, the affliction will not come again second time. I will not get into trouble again. Ẹ gbọ́ gba ẹ̀wọ̀n. Mo ti lọ rí mi ní lọ́bẹ̀ mọ́. Mi ì dẹ̀ ṣe. But àwọn èèyàn set àwọn èèyàn up. Orí yeye ló mògún, àìṣẹ̀ ló pọ̀ jù. Àwọn èèyàn á máa bayé èèyàn jẹ́. Ìwà ìkà kò dẹ̀ dáa. Ṣùgbọ́n aṣọ náà wọ́n ní wọn ò ní gbọ́. Aṣọ tó ṣẹlẹ̀. Wọ́n fún mi ní owó, wọ́n gbà mọ́tò yẹn èmi wà wò pé ṣe mọ̀ ó wà lọ́wọ́ mi náà kì í ṣe pé bóyá ìyẹn nàbọ̀ tí bá ti gbà máa tún rà mí máa tún ti sẹ́ǹdì ànádà wọn mo mú wá wálé no mo wá wò pé mo ti gba mọ́tò mo wá pé Mr. Rasak ló gba mọ́tò ẹ̀ mọ́ ni ẹ jọ̀ọ́ o ṣé bàbá ti wá gbé mọ́tò wọ́n ní wọ́n ti gbà bàbá ti wá gbé mọ́tò tọ́ba dẹ̀ ti gbé mọ́tò débẹ̀ yẹn owó òun bàbá yẹn ó yẹ kó ti sẹ́ǹdì owó sí mi bá pe bàbá pé ẹ ti rí mọ́tò mo pé pé pé kò kọ́kọ́ gbé kọ́ọ̀lù mo pé pé pé kò kọ́kọ́ gbé kọ́ọ̀lù nígbà tó dẹ̀ máa gbé kọ́ọ̀lù ló bá bẹ̀rẹ̀ ìpè ńláńlá lórí ara ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ mo ní bàbá ẹ̀ calm down kí ló ṣẹlẹ̀ ó ní mọ́tò yẹn ò clean dada. kò ṣe ah bó ṣe kọ́kọ́ ń ṣépè yẹn tó ṣépè ṣépè ṣépè ṣépè mo ní kò clean dáadáa nítorí máa sọ fún ẹ náà torí kàn bá lè yọ owó lára owó ẹ torí pé owó ẹ ló fi rà á wọ́n á ní bàbá kò clean dáadáa ókè ibi tó bá nídìí láti ṣe lára ẹ̀ ẹ ṣiṣẹ́ ń bẹ̀ kẹ́ yọ lára owó mi ló bá ṣàbèrè pé òun ò fẹ́ o òun ò ṣe ó dàmọ́ pé mo wà ń lo ìbò ó ṣàbèrè pé o lórí ìyálàyà rẹ̀ níwà mo dẹ̀ ti lálàá mo wá wò pé òkè ṣé bàbá yìí wọ́n tún ti gba mọ́tò yẹn ni wọn ò ní sanwó fún mi níwà gbogbo àwọn tó ń gba mọ́tò lọ́wọ́ mi yẹn bíi pé kán yọ three hundred lórí ẹ̀ kán yọ five hundred òun náà tún sọ irú mr balo tó pè mí sìn ẹ má bínú sà mọ́tò tó kọ́kọ́ lọ kó fún torí mr balo náà kọ fún mímu yẹn fìrísẹ́ǹd wọ́n tún máa fẹ́ fi ẹ́ sínú problem pé ò jẹ́ wọ́n lówó what a wicked word wọ́n máa cut problem fẹ́ wọ́n máa fẹ́ kó máa kọ́ máa ra nǹkan ní ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní gbàǹjo ìyẹn mo fi sọ pé gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ sọtítọ bẹẹ tẹ́ fẹ́ ní kó ta mọ́tò ẹ ọmọ yín máa kú tẹ́ bá rí lisẹ bẹ́ẹ̀ni <laughs> gbogbo ọmọ yín ló máa ṣòfò dànù lójú yín <laughs> wọ́n máa ní mo ń ṣépè Auto Bola máa ń ṣépè hmm, hmm, hmm in tó ń ṣe fẹ́mi ọkùnrin gidigba ló wà nù mí nà tèmi kọ́ ni má máa sọ̀rọ̀ lẹ́ni òótọ́ mo sọ tó bá torí mi lọlé olóògùn wàá kàn kú dànù ní many people má fàyìndé o má fàyìndé because ọmọ ìpè e kò ní kọ̀ọ̀kan tí àyìndé bó ṣe wà yẹn òṣìṣẹ́ ni mí kó o máa mi ò adó mi ò ní yẹ̀yẹ́ because wọ́n yẹ̀yẹ́ kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ tí èèyàn dátọ́ lọ́hùn ò lè dáríjì gbogbo yín gan tí àṣírí yín ò ti tu yẹn you are worse than him you are worse than him because mo lọ sọ̀rọ̀ mo tọ̀yọ́ bọ̀ many of them tán bá rí ẹ báyìí wọ́n máa fẹ́ fẹ́ wọ́n fẹ́ tò sí ẹ lórí wọ́n fẹ́ ṣe kíní kan mi mọ̀ mi ò lè sọ òun náà mi lóun da o àìdé ò da ṣùgbọ́n ẹ̀yin gan ẹ burú òun burú ẹ bu ògiri àti irú papọ̀ ẹ tún wá bu ìdọ̀tí àti ìgbẹ́ mọ́ bàbá ṣà ń ṣe pé mo tún try láti pè mo ń pe gbogbo nígbà yẹn mo wá pe àwọn tó súnmọ́ mo pe Rasaki yẹn àṣé wọ́n ti sọ pé báwọn ṣe ń ṣe fún mi nìyẹn ṣó ti yé bàbá ti gé owó ṣàbò tó bá ti gé yẹn náà mo á wò pé ah, ibi tí mo wà yẹn iṣẹ́ mọ́tò tí mo ní mo yàn láàyò nìyẹn àṣé wọ́n ti sọ fúnra wọn pé báwọn ṣe ń ṣe fún mi nìyẹn including Mr. Balo ọjọ́ ta ìgbọ̀rọ̀sọ̀rọ̀ kò tí ì pé mọ́ àjànà èmi àti mi sábà lò ájà lórí fóònù báyìí wọ́n ṣe bá mi sọ wọ́n ní mo jẹ owó lóhun lọ gbé rìsí kan mọ́ máa gbé jáde fún yín lórí bí kẹrin mo wá sọ fún wọn mo lé mi bọ́lá fọláṣadé ò jẹ́ yín ní owó kódà ẹ̀ lè yá mi ten thousand kí n tún wá fẹ́ bèrè another one kẹ́ tún fún mi tí mi bá ti sọ tilẹ̀ màá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìlàjẹ̀dẹ̀ ni mò ń lọ connect kòtò nǹkan tó ṣẹlẹ̀ ní sọ́sítò bẹ̀rẹ̀ torí àwọn ilé yìí ìlàjẹ ni wọ́n ti wá mo dẹ̀ ti rí ẹ mọ̀ pé mo ti bèrè pé olórin kan sọnù nílùú ìlàjẹ nígbà kan jọ sí màmá kan wà nílùú ìyàlàjẹ tó ń gbẹrù lọ́wọ́ mi bó ṣe ń ṣe nìyẹn o wọ́n máa gbẹ̀yàn wálẹ̀ wọ́n máa ń gbẹ̀yàn wálẹ̀ wọ́n dẹ̀ kọ̀nẹ́tì wọ́n ṣe kọ̀nẹ́tì ní ibẹ̀ yẹn ni wọ́n kọ̀nẹ́tì dẹ́kọ̀ ni wọ́n kọ̀nẹ́tì mọ́jẹ̀bù ni wọ́n kọ̀nẹ́tì káàkiri they are all one all these evil people ìkan ni wọ́n. olórí wà nù wọn pásọ wà nù wọn gospel singer wà nù wọn babaláwo wà nù wọn àfáà wà nù wọn this is what they are doing politician wà nínú wọn ní nàìjíríà tí n bá ń sọ kò yá àwọn èèyàn condemn àwọn èèyàn ó ń blackmail mi ò blackmail ní tó ń ṣe fún mi àwọn ọlọ́sìn máa ń sá kán balẹ̀ sọ pé kí ni kò sí nǹkan tẹ́lifọ̀dì fẹ́ sọ of me. tó fẹ́ mú mi abeg what is all this all right I beg. what is all this i i deleted you i don't want you here. àwọn tí n bá dárúkọ bàbá wọn àti ìyá wọn wọn máa bínú ẹfò síta orí pílàfọ́ọ̀mù ìtèmi ni bọ̀tá ayé yín máa bàjẹ́ sí títì àforí yín fún àpáta lónìí orí yín ò ní ayé yín ò ní rìn méjì sí i tí àwọn kẹtẹ sẹpẹ náà bá ti pọ́n ilé ẹ nígbà pọ́nlé tán bá dẹkùn ilé àbùkù ṣó tán. mo pe bàbá mo pe gbogbo àwọn tó kọ̀ nẹ́ẹ̀tì mọ́ wọn ò dá mi lóhùn àmì ìkò bàbá ò dá mi lóhùn ní gbogbo àyẹn kí nìyẹn dùn mí one point five already kò pé mi but nígbà tó dé ó ti tán gbọ́n one point five nígbà tó ti lóde tán nígbà tí wọ́n ti wá tún gba ìwé ó san two million ṣé àmọ́ pé kò tí ì rí mọ́tò nígbà tó máa délé tó kàn ti rí gbà tán tó ti kó dọ́dẹ̀ ó kàn yarí ni tó wọ́n ti wá sọ pé tó wá ti yarí mọ́ mi mi máa gọ́ sára mi torí ẹ̀ tẹ́nibọ̀dì bá yarí mọ́ mi sì máa yarí mọ́ yín ni ìwà wàhálẹ̀ mọ́ mi ẹ̀ẹ̀kan lèèyàn máa ń wáyé lónà ìbá kú náà bẹ́ẹ̀ ni kò lè tí aláyẹ tó lè pa mí mo sọ ni <laughs> tẹ́ẹ̀ tí mo pa lójú tẹ́ẹ̀ tí mo pa mí jọ sí kò lè rọ̀ ni èmi ti dìde mo ti gorí ọ̀tá mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lọ bèrè dáadáa ẹni tí ò bá dìde òkín lè sọ bí mo ṣe sọ̀rọ̀ yìí I speak with confidence I don't give a fuck I don't give a damn to anybody because you didn't help me God help me ah tó máa ní kí n sọ̀rọ̀ kí n má lè sọ̀rọ̀ ni ìyálàjà yín help me ni who you help you help me you give me money kí lẹ ṣe fún mi gan tí màá fi cover ẹ̀ kí ló ṣe what is your kí ló ṣe fún mi tí màá fi kọ́ bẹ́ẹ̀. <laughs> mo gbé kò ṣàṣànwó ó ṣàbẹ̀ mo wá mo fi cheated ẹrú wà nú ẹ o òun ò fẹ́ ọmọ ní bàbá because nígbà yẹn náà despite that but ọlọ́run fẹ́ break me loose because even not báyìí bá ṣeré wọ́n á ti lo ọ̀tá ara wọn pátápátá wọ́n á ní bàbá mi ṣáà ń tàyè láti mi ò fẹ́ ṣẹ̀ náà wọ́n máa hunt mi mi ò ní fẹ́ ṣẹ̀ wọ́n wọ́n máa hunt mi mi ò ní fẹ́ ṣẹ̀ wọ́n wọ́n máa disturb mi mo ṣàṣì ń bẹ̀ kò gbọ́. àwọn èèyàn wá sọ pé kí n lọ ko wọ́n ní bàbá ẹ jẹ́ kán wá kó mọ́tò yẹn kán lè lọ ṣe wọ́n á dẹ̀ èmi á send owó sí i ó ní no ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa kó gbowó yẹn wá fóun ó dẹ̀ ti mọ̀ pé tí n bá ti gba owó mọ́tò báyìí sìn màá tún gba ànádá màá tún lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá fi rà mí along that time that time yẹn gọgọgọgọ náà ni mo ṣe parí ṣó màláìka màláìka náà gbé owó títí ẹ̀mí kẹ́lẹ̀ mọ́ bọ́ ṣe ń kọ̀nẹ́tì o tó bá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n máa so wọ́pọ̀ báyìí ni àfi bíi python pé wọ́n fẹ́ python fẹ́ gbé nǹkan mì ó lóun ò gbà mo ní òkè bàbá ẹ túṣe tó bá jẹ́ pé ẹ máa fi owó yẹn náà dì but mi ò fẹ́ ká jà tẹ́ ẹ bá bá mi rajà mọ́ I love to have a good relationship I love to do things pé tá a bá ríra wa lọ́la ká lè ṣe hi hi síra wa torí ẹ̀ làwọn èèyàn máa ṣe ń pè mí ní ọ̀dẹ̀ but the, my, my good side that is ọ̀dẹ̀ is very good for everybody when you see other side of me I curse you like Kilode. I pray for you. I curse you. I do. You can see bad side. Everybody have a good side. Good side mi gangan ni kí n máa rẹ́rìn kí n máa ṣe ṣiṣiṣiṣi. Tẹ bá pè mí clown yẹn That's the best thing. But yálà ìyá ẹni tó pè mí clown mo gbọ́n ju yálà ìyá gbogbo yín lọ. Ẹ̀yin máfíà Jésù ló wà nínú tèmi tó ju máfíà ayé àti ọ̀run lọ. mo ní tó bá jẹ́ pé ẹ fẹ́ mú owó tó kù yẹn ẹ mú ẹ má wọrí fi túnṣe ẹ kàn tà ẹ má ẹ má jẹ́ ká ja bọ́jọ́ ti máa kọ́kọ́ lọ sọ́dẹ̀ mi ìmọ́rí o bàálò ló gbé mi lọ́bẹ̀ kò gbé mi lọ mo ra mọ́tò níjọ́ yẹn nígbà tí mo fẹ́ padà nígbà tí yá mi pé mo ti bá ṣèmù kó nàìjíríà gbà yẹn <laughs> àwọn kan wà tó jẹ́ pé òun bá wọn ṣe they are not connected with you àwọn ní ìṣòro ayé ẹ but you still love them if you don't live there you cannot be connected you cannot you cannot be well with you hmm. kò ń ṣàyìnlé wàsíù kì í ṣe wàsíù àyìnlé àwọn kan wà lánàá ayé ẹ tó jẹ́ pé tó o bá fi wọ́n sílẹ̀ tó o bá jẹ́ kí wọ́n lọ wọn ò ní jẹ́ o bá dùn lọ́ọ̀tì ni wọ́n wọ́n máa máa da abraham ẹ̀ láàmú ni wọn ò ní jẹ́ o bímọ wọn ò ní jẹ́ o lówó wọn bá lóhùn níjó fọkànbalẹ̀ wọn máa máa mú ọ̀kẹ́ wọn máa máa gàn ẹ́ wọn máa máa fẹ́ ṣẹ̀sìn wọn máa máa fẹ́ ṣẹlẹ́yà that's what they are. àti jàtijàti ni ọ̀tá mi fi kúrò nàìjíríà nígbà lákòókò kì í ṣe eléyìí o ká tó lọ South Africa àti mo lọ́kọ tí mo ṣe bí ọmọ mi yẹn ọ̀dọ̀ ni mo ti ń gba ọjà bọ̀dá wálé ló connect mi tó jọ̀gá gbogbo wa kò ní mọ́tò kékeré mọ́ ti máa ń gbà tí máa gbé fáwọn èèyàn n bá ń gba ọjà lọ́dọ̀ òun ló bá ní kí n lọ bẹ̀rẹ̀ sí ń gbá bàálù àgòrò ló kọ́kọ́ introduce mi sí mo lọ fẹjọ́ àgòrò àgòrò náà ló máa fẹ́ mi èmi ò láì kéèyàn máa sọ fún pé òun máa bá mi ṣe jìnnà bó ti jẹ́ pé tí mo fẹ́ kó bẹ́ẹ̀ ni mo ní lọ́kọ bọ̀ wọ́n máa sọ fún mi pé wọ́n fẹ́ báyìí ṣe ṣìnà mi ò láìkẹ̀ ní tó dìjẹ́ mi àtàgbòrò nìyẹn mo dẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ìyá Abraham gba mọ́tò mo ti sọ́rí ọ̀rọ̀ wọn kọ́ là ń sọ ẹ ti ẹ̀ sàn mo bẹ̀ sí bá gòrò máa kí lorúkọ ẹ̀ balo mo bẹ̀ sí gba mọ́tò lọ́dọ̀ balo kówó mi kù thirty thousand kó kù hundred nígbà mi kí n fẹ́ ra mọ́tò three hundred kówó mi kù hundred kówó mi kù fifty kówó mi kù nǹkankan they stand for me bọ̀dà wálé because of true bọ̀dà wálé you understand me now so èmi náà máa gbé fún yàn bí mi ṣe bẹ̀rẹ̀ mọ́tò mú sọ̀rọ̀ bó ní ṣọ́ọ̀bù ẹ wà ìgbà kan ní kanáà mo struggle wọ́n dẹ̀ mọ̀ pé mo try mo gbìyànjú iṣẹ́ tí ọkùnrin ṣe mo ṣe máa gbé èmi nìkan níbi rice nìyẹn i work like a man bó mo ṣe ṣe tán àwọn kan máa láwọn gbà wọn ní kó dáríjì alẹ́ ẹ máa ṣòfò ọmọ tẹ́ ẹ bá fún mi lówó mi àbí gbogbo nǹkan tẹ́ bá gbà lọ́wọ́ mi kẹ́ ẹ dá padà fún mi kẹ máa sọ àbí ibi tó bá lọ pé ó de oògùn kan mọ́ kó lọ tú onímọ̀tò mọ́ gbogbo ọmọ ẹ̀ máa kú lójú ẹ̀ ẹni mọ̀ àwọn àrùn pé àyìnlé ló ṣe kinní kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ kinní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kí wọ́n gbé ọmọ lọ́mọlẹ̀ tẹ́ ẹ̀ bá tètè gbélé àṣírí máa máa tú sí ni o ẹ torí mo tún ti rí ẹ mm, ó ní àwọn nǹkan mo ní kó lọ́rọ̀ mi lè yé yín dáadáa ni òkìtìpá ni mò ń sọ̀rọ̀ ẹ̀ bí mo dẹ̀ ṣe mọ̀ wọ́n ìjẹ̀bú òde túrùbà ló mi ò mọ òkìtìpá yẹn rí ìgbà tí a dẹ̀ wá rí gbogbo nǹkan àwa ń bá gbogbo nǹkan mi wá wà òkè bọ̀bọ̀ bàbá ọmọ mi yẹn ń ṣiṣẹ́ ní báǹkì inú tó máa pè mí gbà mí tí má bá ní kí n wá ra mọ́tò bóyá wọ́n rò pé bóyá bàbá ọmọ mi tún fún mi lówó kò ṣàyè mi ṣá gbogbo nǹkan ṣàwárí bákan we left Nigeria that is just to ibi tí ọlọ́run bá kàn darí wa sígbà yẹn kì í ṣe South Africa gan la ń lọ Australia la ń lọ for your information I don't want to say the story today ojú mi rí àwọn èèyàn wicked tí n bá sọ̀rọ̀ fún sọ́sí tó bẹ̀rẹ̀ mọ́wọ́ tí mò ń sọ ẹ̀dẹ̀ lè ṣe anything fún mi tẹ́ bá sọ pé pé millions àwọn tó ti kú tọ́lọ́run ti padà nù tó torí mi èmi ò léèyàn mi oṣù mọ́ mo ní ọlọ́run tó ní adé àti ọ̀run. pàtí kan wá bẹ̀rẹ̀ sí ń padà tó bẹ̀rẹ̀ sí ń wá òkè padà mo ní mo fẹ́ padà sí business mi padà ṣe mọ̀ pé ń gbà yẹn sìn àti wá lọ gbà tó ń da dúró gbogbo nǹkan rí bákan mo wá notice ńgbà yẹn pé Mr. Balo ṣe nǹkan kan fún mi mi ní gbàgbé láyé mi òun àti Sunday Sunday yẹn òun ni wọ́n ló ní owó jù níjẹ̀bọ́dé ńsìn o nínú àwọn tó ń ta mọ́tò but ńgbà yẹn gbàtẹ́mi ti ń ní òpẹ́ mẹ́ta kò tí ì lẹ́yọ̀kan kò ṣèkà fún mi o but ọlọ́run ló mọnú oníkálukú o odus àwọn àtòkìtìpá wọn connect àwọn politician tàdé ń sọ yìí wọ́n connect mọ́ kìtìwá mi ì sọ pé wọ́n gbọ́mọ o mi ì mà ní gbọ́mọ gbọ́mọ ni wọ́n mi mà ní ritual ni wọ́n o kẹ get me right tójú bá dẹ̀ nǹkan yín ẹ lè máa lọ lé kẹ lọ sùn ẹni tójú ò bá kán ló lè understand because kì í ṣe èdè word ọ̀rọ̀ yẹn gùn gan ọjọ́ tó ti pẹ́ ni wọ́n ti ń ṣe so we cannot cut it kéékèèké kò ní yé àwọn èèyàn ìgbà tí nǹkan le ó ní òpẹ́ kan i mean ó ní nizan kan báyìí primera tí mo rà lọ́ọ̀bà ló wá kù ten thousand àwọn mọ́tò ó yìí wà nínú ilé olóríṣiríṣi tí mo ní nínú compound ó kù ten thousand níjọ́ yẹn wọ́n wá wá pẹ̀lú sunday wọ́n dẹ̀ mọ̀ pé i need trouble tẹ́pẹ́ tí bàálù bá pè mí bàálù olùkọ́kọ́ máa ń sọ fún mi àwọn àbúrò mi sọ fún mi pé tí àwọn ò bá tà àwọn máa pe princess kó wá mo ti sọ nínú ṣáàtì mi rí àwọn àbúrò mi ló sọ fún mi àwọn ìkan náà nínú ìjẹ̀bú òde sàmọ́sàgùdù tí ò bá ti ta á pè mí á ní máa bọ̀ tí bá ní mo fẹ́ lọ ṣe ibi òwò tèmi á ní kí n wá èmi dẹ̀ máa rówó mi bẹ́ẹ̀ ó lè ní máa wà tí n bá máa kúrò bẹ́ẹ̀ ó lè jẹ́ one five àbí two thousand ló máa fún ẹ mi ò mọ̀ ó ó ṣe yé mi létà ni o hmm, ó ṣe yé mi létà hmm, ó ṣe yé mi létà ni. Wọ́n wá béèrè níjọ́ nígbà tí wọ́n wá béèrè ten thousand. I was crying. Bàbá ọmọ mi gan ṣe nà mí tán. Sunday yẹn sọ fún mi, ó ní kí la ṣe nínú ilé. Mo la ṣàṣàrò, ó ní kí n má jẹ mọ́, ó ní kí n má ṣe mọ́ nínú ilé. Ó ní bọ̀bọ́ yẹn máa ma hate mi. Mi ò mọ̀, mo dẹ̀ ní okay. Wọ́n wá ní wọ́n fẹ́ gbé mọ́tò yẹn lọ torí ten thousand. Ẹ mọ ìjà tó ń bá mi jà yẹn they don't render any assistance than they don't render any assistance. wọ́n ṣà ń bẹ̀ wọ́n pé kó meanwhile what ti by nọ́mbà sí ten thousand. mo san ten thousand ìgbà tá mo wá ṣàròwọ́ àtà gbogbo mọ́tò tó wà nílẹ̀ náà tí màá rà lọ́wọ́ wọn ti máa nobody tí wọ́n bá ti ṣiṣẹ́ burúkú tiẹ̀ wọ́n máa sọ pé kí anybody má fọwọ́ kàn ẹ́ ni o. Hmm. ìgbà tí mo wá padà dé àmì ìgbà tó wá yá tí mo tún wá fẹ́ tọ́lọ̀ tí wá gbọ́ mo ti gbàdúrà for years kí n tó tún wá padà rí owó padà ní South Africa mo gbàdúrà táwọn ẹbí ọkọ mi yẹn náà ah ogún wà láyé mo gbà mo gbà mo gbà mo gbà bastard àdúrà but at the end ọlọ́run máa ṣe tọ́lọ́run bá ti ṣe ṣe gbogbo àwọn tó bá ṣe ẹ̀fùnfẹ̀ ṣẹ́yìn wọn á tún padà wá wọn ò ní tìjú but ilé mi sábà lóye mi fara mi mo wá pé pé I want to go back to my business car business mi. mo wá ní mo fẹ́ lọ ra mọ́tò mo ní mọ́tò òní kí n ra mi sábà lò tó ń yá nàìjíríà torí wọn mọ mọ́tò current tí wọ́n máa ń rà especially ìjẹ̀bú òde ni èmi wọ́n ẹ̀pẹ́ when I want to travel majority àwọn customer mi Sàmọ́ Sango-Igbo mo kò lọ fún gbogbo àwọn ọba àwọn baálẹ̀ tó wà lọ́nà lẹ́kí wọ́n máa nírọ́ ló pa kìnnì kan kìnnì kan máa gbà lọ́dọ̀ wọn bẹ̀ yẹn máa gbé lọ fún wọn. ìgbà tí mo wá dé tí ngbà tí mo máa lọ hmm, so ìgbà tí mo wá fẹ́ padà sídìí mọ́tò tọ́nà tí wá ṣe é padà pé mo fẹ́ padà sídìí mọ́tò mo wá pe bàálò mo ní Mr. bàálò ẹ jọ mọ́tò wo ni kí n máa tà àmì mọ́tò wo ni kí n rà mo fẹ́ kó mọ́tò wá lé mo fẹ́ padà sí di business mi wá nìyẹn pẹ̀lú wo mo fẹ́ lọ mo ní Japan wọ́n ní kí n ra no wọ́n ní mọ́tò wo ni wọ́n ní ìlú wo ni mo fẹ́ lọ mo ní Japan wọ́n wá sọ pé mọ́tò tí wọ́n láìkì ní àti Japan sìn wọ́n lòun náà ní Toyota Yaris àwọn ló jẹ́ kí n mọ Toyota yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àwọn mọ́tò kéékèèké Nissan Belud eh, Opel àwọn mọ́tò kìíní wọ̀nyẹn ṣá la máa rà tá a máa gbé fún wọn space wagon tá a máa gbé fún àwọn tí màá tún gbé fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tán ṣá máa rà lọ́ọ̀mì gbé fún wọn ní sọlúmẹ́ǹtì lẹ́pẹ́ kán tó máa fi ṣe káàbò tó ti yé yín kán máa fi ṣe public transport. kò dẹ̀ disturb mi ní láti má ta pepper soup provision aṣọ bàtà kì í ṣáà ṣe jákànnárì torí mi kàwé mi ìdẹ̀ kéwú mi ìdẹ̀ lọ sí school mi àmì mi ìdẹ̀ kọ́ṣẹ́ so I try to do as many as I can do to make it to succeed anybody tó mọ̀ mí wọ́n mọ̀ pé mi ò ń ṣe lazy to go who made me. mo dẹ̀ kó mọ́tò yẹn wọ́n ní tí n bá ti débẹ̀ o máa surprise ló ní wọ́n ń ta Nàìjíríà kí n má bàa rat shortage time eh, price mo dẹ̀ ń communicate pẹ̀lú wọn wọ́n ní at that time yẹn àá fẹ́ lọ ṣe holiday wọ́n ní jẹ́ kúkú ra mọ́tò yìí ní mo wá dé Dubai mo rí mo wá Google mo rí ibi tí wọ́n ti ń ta àwọn mọ́tò yẹn ní Dubai ní pẹ̀lú price mo rí ní Japan ó jẹ́ different different price meanwhile àmì ti gbà ibẹ̀ yẹn máa tún jìnnà pátá lọ sí Dubai yẹn mo kàn wípé let me buy here mo dẹ̀ béèrè price wọ́n ní wọ́n ń tà ní one point eight tó bá grade ó dẹ̀ great mo ra mọ́tò mo gbé dé mọ́tò yẹn gbẹ bọ́ọ̀sì yẹn mọ́tò tí mo wá kó níjọ́ yẹn wá jẹ́ six car forty forty feet méjì ni mo gbé so bọ́ọ̀sì yẹn ó máa gbé Toyota Yaris kan panfrider kan àti káà kékeré kan ó ṣáà àwọn káà méjì so nínú forty forty feet méjì mọ́tò yẹn wá jẹ́ six ìyẹn tàkọ́kọ́ o ṣe mọ̀ pé tiẹ̀ tí mo gbé láti ni mo kọ́kọ́ sọ tàkọ́kọ́ yẹn bí wọ́n ṣe connect mi mọ́ bàbá yẹn mò ń sọ o kó ba lè yé yín. mọ́tò méjì mọ́tò mẹ́fà tó wà nínú kọ̀ńténà yẹn pèlè ni wọ́n máa fi gbà mo wá sọ gbogbo ẹ̀ fún wọn iye tí mo rà á o ìgbà yẹn one twenty ni wọ́n ṣe owó so pẹ̀lú owó gbígbà àti owó gbígbé so ó máa jẹ́ bíi one point five délé wọ́n sọ fún mi pé one point eight ni wọ́n ta ṣé mo pé tó bá ta one point eight sí at least àwọn tó wá bá mi ta wọ́n á gbé mọ́ bíi one hundred thousand wọ́n á mú two hundred at least owó mi ò dín ó ń lé ni i just want to be Tony, i love to do my money to láti máa lé kó má dín turnover even if the price is small i mean the profit is small but turnover mo dẹ̀ kó sí mọ́tò wọ́n lè ti gbàgbé o ṣùgbọ́n yàmi pé àwọn ní wọn ò lè gbàgbé àjọ sọ̀rọ̀ fúnlẹ̀ nígbà tí wọ́n fẹ́ pariwo gan mo ní kẹ́ ní sùúrù ẹ ní sùúrù mi ò bínú ọ̀dẹ̀mí náà pariwo mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ sunkún mo bá wọn sọ̀rọ̀. mo béèrè lónìí mo fẹ́ fi gba mọ́tò torí pé mi ò fẹ́ gba owó lọ́wọ́ anybody tó tó bá ti lè sọ pé kó mọ́tò tó tó bá ti lè sọ pé kó yá ẹni one thousand lọ́dọ̀ dílà wọ́n máa sọ pé mọ́tò ẹ̀ wọ demorage àbí nǹkan kan ṣe agbárí ṣe kíní kan kíní kan èmi ti mọ̀ it's a mafia business èmi kẹ̀dẹ̀rẹ́ ọlọ́run nìkan lèmi gbàgbọ́ wọ́n bá ṣe ṣe fún ẹ physical mi ní àwọn mafia o má take me wrong <laughs> bọ̀ mi ò mọ dílà mo mọ dílà mi ì sọ dílà ìjẹta o But yẹn kọ́ mo fẹ́ sọ. So nígbà tí wọ́n kó mọ́tò yẹn dé mo wá sẹ̀ǹdẹ̀ sí wọn bí mo ṣe gbà báyìí gbogbo ìwé mọ́tò bill of landing àti wíńtẹ́ fúnra mo sẹ̀ǹdẹ̀ sí Mr. Balo mo ní kọ́pì mo gba kọ́pì méjì méjì I hold one original mo sẹ̀ǹdẹ̀ sí torí pé àwọn máa rí gbà mo tètè sẹ̀ǹdẹ̀ sí wọn torí DHL kó ba lè dé Nàìjíríà kó tó di pé wọ́n dé six weeks ni mọ́tò máa Dubai máa lò lọ́nà I send it to him mo dẹ̀ bèrè lónà máa fi gba mọ́tò wọn sọ gbogbo ẹ̀ mo sẹ̀ǹdẹ̀ owó mọ́tò tó máa fi gbà á South Africa ni mo ti wá ni mò ń gbé mi tí sẹ́tù sí Dubai ńgbà yẹn rísì tí mo fi lọ sẹ́tù sí Dubai nìyẹn o. mo wá lọ àwa padà èmi àti fámìlì mi láti ẹ̀wà ńgbà yẹn èmi àti bàbá ọmọ mi àti èmi àtọmọ mi bébì mi àwa sí South Africa padà sí ibẹ̀ ní iléeṣẹ́ wa wà a sí South Africa we get to South Africa mo ní tí mọ́tò bá ti délé o èmi àá máa lọlé that's getting it was October we going home for December mọ́tò máa ti dé sílé adèdè Nàìjíríà àwa ń track mọ́tò ó máa dé mọ́tò ó dé wọ́n ní wọn ò tètè nígbà tó dẹ̀ máa yá ẹ wọ́n ní ó ti dé o ẹ ó ti wọ dẹ́mọ́rẹ́jì adè ti sanwó o kó tó di pé mọ́tò dé o báwo la ṣe máa san owó tí mọ́tò máa wọ dẹ́mọ́rẹ́jì ìgbà yẹn kò tí ì yé mi dáadáa létà ó tún wá yé mi báà la ṣe máa ti sanwó ka tó dé tí mọ́tò máa tún wá wọ demurrage eventually wọ́n ní mọ́tò wọ demurrage ok mọ́tò wọ demurrage wọ́n ló lé ó lé ah, a dẹ̀ ti pìpì ara wa ṣe mọ̀ pé mọ́tò tó ń bọ̀ yẹn a ti san owó mọ́tò a ti ra mọ́tò we spend owó tí wọ́n fi ra mọ́tò ń gbà yẹn going to like seventy to seventy five thousand dollar pẹ̀lú owó àti gbogbo wọn and we don't want to hold anybody so owó tó wà lọ́wọ́ wa we just go home then kí mọ́tò jáde kí n gba àwọn tó bá fẹ́ rà ń tó kọ́ because àwọn mọ́tò yẹn wọ́n ní pé kí n rà á wọ́n máa kó fún mi tán bá ti dé èmi ò gbàdúrà èrè mi ò gbàdúrà èrè tó ṣe báyìí lórí ẹ̀ o ṣùgbọ́n i will get it i will return it and then i will be doing it turn over just the way i used to do. a dẹ̀ kó mọ́tò dé mọ́ ní mọ́tò wọ demorage máa sọ torí lẹ́ẹ̀kan yẹn tó fi ń pè mí wọn ò fẹ́ kí n sọ ni òkìpá mo sì lọ mo ti ìlàjẹ mo ti ṣọ́ọ̀ṣì sọ tóbi rẹ̀ ẹni tó fa gangan tí nàìjíríà fi wà nínú court tó fi wà nínú ìmùlẹ̀ burúkú this time around wọ́n sọ pé gbogbo àgbáyé ní coronavirus wọ́n mi gbogbo àgbáyé coronavirus ń bá gbogbo àgbáyé jà wọ́n ní kẹ́ ronú kúwàdà kó ní ìwà orí burúkú tẹ́ẹ̀bà dẹ̀ ronú kúwàdà wọ́n lọ́ máa jáde yín mọ́lẹ̀ ìyẹn mi kò máa pa yín ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní ó wọ demurrage owó de demurrage ló ló wọ̀ kò ṣe one thousand o I was now looking for money looking for money àfọwọ́sí ṣé mo gbé mo gbé kan náà wá tí mo sọ nígbà yẹn pé oh my god mo I look, I look for money mo wá lọ mo wá wò pé mo ti lè rówó mo mo mo gba àwọn eléyìí lẹ́gbẹ̀ẹ́ mi ìyẹn màsàmọ́sà gúdù náà mo mọ̀ mo sọ mo ní mo kọ́ àwọn mọ́tò kan bọ̀ bọ̀ bàlóòlù ni ni mo kó mọ́tò fún un ló jẹ́ sàmánù gbà yẹn níjẹ̀bọ̀dẹ̀ I know him also you know i was now looking for money nígbà tí wọn ló lé yẹn òun ni ò kó jáde i was now ka mo ti bẹ̀rẹ̀ sí tún ní bọ́ọ̀ pé ẹ eh, mi ò kò tètè yé mi i was looking for money ṣe mọ̀ pé ń sìn mo ti kó gbogbo wọn ti sanwó kí n tó wá tẹ́ pé mo mọ̀ pé kò ní rí bẹ́ẹ̀ a ah, ah, a ní mọ́tò ní South Africa náà màá ti gbé mọ́tò kan màá ti gbé fún Mr. Hyde màá ti gbé fẹ́nìkan wọ́n máa ti rà á i will have a lot of money in my hand but mo ti believe pé mọ́tò yẹn máa dé a máa gba owó wọ́n dẹ̀ sọ pé ká rà á I was now looking for money wọ́n ló wọ dẹ́mọ́rẹ́jì mo ṣe wàá ń wò lójú mi gan báwo lèèyàn ṣe máa san owó kó tó dé tó ti san owó more than two weeks tó máa fi ọmọ to máa ṣe wàá rọ dẹ́mọ́rẹ́jì but because they want to they don't want you in that business yes they don't want you they don't want you. iṣẹ́ bàbá mi dẹ̀ ni iṣẹ́ tí bàbá mi ń ṣe nìyẹn Adékọ́lá alátakò ọmọ olúkàrẹ́ àlèlà bẹ́ẹ̀ ni iṣẹ́ bàbá mi nìyẹn. I don't know why I choose to do it. mo lọ sọ́dọ̀ samosangudu samosangudu ni kò sówó ńlẹ̀ mo mọ̀ pé lówó wọn kò fẹ́ fún mi ni ó níbọ̀ tó ń mọ ẹni tó máa gbé mi lọ bá tí máa fi tó máa yá mi lówó tí n bá ní nǹkan tí mo lè fi dúró mo ní àwọn góòlù <laughs> ọlọ́run ò ní jẹ́ kẹ́ bó lórí burúkú pàdé o tó o bá ṣòro ìfẹ́ lórí burúkú ó máa fẹ́ pa ẹ́ ni o àkàìmọye ẹni tó ṣe bí ọ̀rẹ́ sí ẹ tó jẹ́ ọ̀tá ni o àkàìmọye àwọn tó o pè ní ọ̀rẹ́ tó jẹ́ ọ̀tá ẹ̀ ni wọ́n àkàìmọye àwọn tó ń fi àwọn èèyàn ṣòwò káàkiri mi ni wọ́n fi wọ́n ṣòwò o ẹ má kó tì mí o tó máa lọ tó bọ́lá bọ̀tẹ́ tẹ́rí tì mí sílẹ̀ kẹ́ gbọ́. wọ́n ní ti bá ní mo ní why not I got a lot of set of gold. àwọn gold mi míì four thousand dollars. tó o bá ń dán tó ń dán fún ẹ tó o ráwọn èèyàn tó ń wù ẹ ṣòro pé ó ni bíi pé kó snatch position ẹ kó ń snatch ògbẹ kó ń dapò ọmọ tiwọn ó ga jù ẹ lọ wọn lówó lọ́wọ́ jù ẹ but still yet they don't want you to leave o fi ayé ṣe fún wọn o fọ̀run ṣe o fi gbogbo ara ṣe fún wọn they want to destroy you wọ́n ní mò ń speak fún sọ́tò bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ àwọn tó gbé ọmọ àwọn àwọn politicians yẹn ló gbé ọmọ àwọn tìlà jẹ yẹn but ibi tí mò ń bọ̀ lọ́rọ̀ ṣé wọn pé mo yà sọ́rọ̀ jẹ̀bóde ń sìn kó ba lè yé yín. mo ní mo ní tó o bá rí anything lọ rárá mi ṣé èmi ti máa rago fún yàn ti máa ń dáṣà àwọn èèyàn ní mọ́tò ni ṣé èmi ní wà òkè ni máa dáṣà èèyàn ní nǹkan ni. ayé ní these people are wicked Nigeria you are bas you are wicked. Hmm. àdàbà wọn kò máa ń ṣe <laughs> ẹlòmíì <laughs> oh my god mo ṣe eh, ṣàwọn ṣàtúntò ní ṣe ó lò máa gbé mi lọ sí ọ̀dọ̀ ẹni mo ní mo ní torí pé mo wò pé owó ta ti kó sí orí ibẹ̀ yẹn mo pé nsìn mo ti fẹ́ bẹ̀rẹ̀ business mi padà but let mo ti rọ́wọ́ ogun immediately. mo ní mo ní ó wá gbé mi lọ sí ọ̀dọ̀ aláàjì tó ń ṣe owó níjẹ̀bọ̀dẹ̀ wọ́n ní mò ń bú wọn n tó ń ṣe fún mi lèmi sọ mi ò bú anybody mo bú anybody lábùmú but wọn ò ní fẹ́ kí n sọ nǹkan tó ń ṣe fún mi why do you do that when you don't want me to say it because mo jẹ́ obìnrin ẹ mọ̀ gbọ́dọ̀ ló ń tí ẹrú ní bàbá ni ènìyàn ló dẹ́sí lọ́rọ̀ ẹni ẹ ṣe òníkà ayédè sọ gbádùnkù ìgbà ògbò kì í sọ lóko. ó gbé mi lọ sọ́dọ̀ aláàjì tó ń ṣẹ́wó níjẹ̀bọ́dé olórí àwọn ṣẹ́wóṣẹ́wó yẹn wọ́n wá lè lò mo fẹ́ mo sọ iye tí bàálù sọ fún mi níjọ́ yẹn lọ́wọ́ mo gba owó yẹn jewelries mi tí mo gbé sílẹ̀ yẹn I bought it maybe like three to four thousand dollar hmm. iṣẹ́ ńlá ni o iṣẹ́ ńlá set ọwọ́ ńlá òrùka wà ń bẹ̀ yarin you know iṣẹ́ tó iṣẹ́ ńlá ẹ mọ̀ nígbà yẹn táwọn àti ṣadé alẹ́ tí wọ́n fi five hundred thousand gold ṣe tó fi ṣe wedding tán ni wọ́n mú gold gbà yẹn àwọn orí iṣẹ́ tó máa ń sọ̀kalẹ̀ ẹ mọ̀ iṣẹ́ bíi four thousand bẹ́ẹ̀ ni iṣẹ́ four thousand dollar tó ń ṣe owó ní one twenty one twenty five ṣó ti yẹ yín iṣẹ́ ńlá wọ́n ní one fifty ni wọ́n fi fún mi torí mi ò mi ò fẹ́ ta jewelries mi mi ò ta. mo dẹ̀ sọ fún wọn nígbà wo ni màá mú wa mo ní tó bá ti gba mọ́tò yẹn torí bá ló sọ fún mi pé ìmílẹ̀ ìtàn bá ti rí mọ́tò yẹn kọ́ wọ́n máa sanwó fún mi and i believe that at least mọ́tò yẹn gan nígbà tí wọ́n sọ pé one point eight ni wọ́n ń ta ìyẹn bọ́ọ̀sì tí wọ́n sọ pé bàbá yẹn need alẹ́ ìmọ̀ àgbà three point six nínú owó yẹn at least tẹ́lẹ̀ wọ́n àgbà three point six ẹ̀ mo máa rìlí kí mo fẹ́ ṣe wọn ló yá mo ṣàgbé fún wọn samosa gudu ní ìmáwọrí mo dẹ̀ gba owó n bá kówó lọ fún Mr. Balo before that time tí wa tí gbogbo ìwé mọ́tò èmi ò gbọ́n gbogbo ìwé mọ́tò ọwọ́ wọn ló wà address wọn ni mo ṣe mọ àwọn ló fẹ́ ni àwọn ni because ọ̀dọ̀ wọn ni mo ti gba mọ́tò kí n tó but èmi máa forgive ẹ bá mi ká lọ kẹ́ lè mọ̀ ìmí ìwà tó yẹ pé máa mọ bíi tí ogun náà ti wá. No, èmi ń sìn báwọn èèyàn ṣe ń wò mí tèmi ń investigate ẹlòmíì other people also investigate me àwọn èèyàn tó ní ìlàkàyè náà wà ní abẹ́ chat mi they will understand what i'm saying right now as i'm talking. mo wá gba mo gba one fifty yẹn mo kó fún mr balo bọ nígbà tí wọ́n tún ṣe ní àwọn oníkò tí ì dé o kìnnìkan kìnnìkan ní gbogbo december yẹn ah wọ́n ti rí jáde we have to go and ah èmi personally gba tòtúyà mo tún ní láti lọ fight ní shipping company yẹn ìyẹn jẹ́ mo dá pàpà kí n tó tó di pé mọ́lẹ̀ mo máa jagun mọ́tò ṣàtún jáde ìgbà tó tún máa jáde wọ́n tún ní owó kan ẹ̀mọ̀ pé wọ́n tún ló ń pẹ́ sí wọ́n á ṣe ń pẹ́ sí eh, ló wọ́n máa lé wọ́n ṣàtún calculate àwọn owó kan during that time tí mo ti gba owó níbẹ̀ yẹn mo ti fi góòlù mi kan gba owó báyìí sí ó ti di pé tí n bá fẹ́ ra nǹkan tá a bá fẹ́ ṣe nǹkan tó mọ́tò yẹn tètè jáde mo ti ń gbé góòlù mi mi màá tún gbé mi bóyá iṣẹ́ kan tó tún tóbi màá tún lọ gbà bí kí n tún fi gba hundred thirty thousand mọ́tò yẹn ó wá ń pẹ́ kò tẹ̀lé jẹ́ mi mo ṣàmọ̀ pé ayé ń ṣèyàn wà á máa wò wọn àwọn pípì tẹ́ ọ̀kọ́ ti bá wà lórí ọ̀rẹ́ wà ní ayé ló ń ṣe é àjẹ́ ló ń ṣe é èmèrè ló ń ṣe é on court they are evil they are wicked Uncut job kò ń ṣe dandan kí wọ́n jẹ́ four one nine oríṣiríṣi ló wà mi ò pé four one nine yòó ní tó bá dẹ̀ wò yín ni kẹ́ ẹ tàǹsẹ̀ sí. so èmi àti ó tún wá ń pẹ́ gbogbo yẹn náà tí bá débẹ̀ mo lè sọ pé Mr. Balu ẹjọ́ ẹ fún mi ní thirty thousand ẹjọ́ ẹ fún mi ní twenty thousand ó wá di bẹ́yẹn mo wá wò pé jọ̀wọ́ ni mo fẹ́ jókòó ti kíní mo ti wá ń gbé nǹkan mi mo dẹ̀ lẹ́rù tó mọ̀ ẹrù yẹn ti wà ní nàìjíríà o wọn ló dẹ̀ ẹ̀wọ̀ dẹ́mọ́rin ó ṣe wà ń yé mi pé báwo ni mọ́tò ṣe máa wà nàìjíríà tá a máa ti sanwó bíi three weeks two weeks plus kó tó di pé mọ́tò dé tí wọ́n máa ló wọ dẹ́mọ́rẹ́jì but later bàbá òǹdó bẹ́ mi sí àwọn ẹ ti understand bàbá òǹdó yẹn ó bẹ́ mi sí bọ̀ tí n tó bẹ́ mi sí wọ́n ṣe ṣe fún mi yẹn ni bàbá òǹdó yẹn náà wàá ṣe fún mi sọ ti yẹ yín wọ́n ṣe ń kọ́ọ̀tì owó mi bọ́tẹ́ jẹ́ ń sọ ti Mr. Balotan wọ́n ṣàkàkulé mo ṣàwò pé mi ò ṣáà ní run dry mi ì dẹ̀ ní stranded síbí pẹ̀lú family mi nígbà tí mọ́tò wọ́n ṣàmà kó mọ́tò dé eventually o. <sighs> Ah. wọ́n wá ní mayen wọ́n máa kó lọ sí ọ̀dọ̀ bàálù wọ́n kó lọ Sunday odus torí wọ́n lè ní wọ́n pè ń kọ big man mi big man lèmi ná Mr Sunday ni wọ́n uh, odus òun àti bàálù jọ ń lo the same office ní express ilé ńlá yẹn ni gbogbo wọn jọjọ ló ń gbà wọ́n dẹ̀ kó mọ́tò síbẹ̀ iwájú ilé wọn náà kò sí ìwọ ọ̀dọ̀ wọn àwọn ọmọ wọn ló lọ gbà àwọn ló lọ gbà but I was even happy that the motor would jáde ṣe mọ̀ pé nísìnyí ṣe mọ̀ pé wọ́n ti sọ pé one point eight ni wọ́n ń ta mọ́tò ṣe mọ̀ pé nígbà tí mọ́tò máa jáde bóyá bí mọ́tò yẹn dé bí ó bá bí one point six wá motor? ti wá wọ demurrage a ti san owó mọ́tò ti wá lọ bí one point seven one point eh, seven one point i mean one mi one point eight plus ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn o system ni o logic ni o mọ́tò yẹn ti gbà tán ti sọ pé wọ́n dẹ́mọ́rẹ́ wọ́n dẹ́mọ́rẹ́ tán ti gba gbogbo gba gbogbo gba gbogbo gbogbo sí gbogbo wọ́n dẹ́mọ́rẹ́ ok nígbà tó wá ṣe tán nísìn mọ́tò ti wá bá one point eight dé ṣé ti yẹ yín one point eight ṣé ti rí ṣé mọ̀ pé normally oye tí one point eight mọ́tò ti bá one point eight dé ṣé mọ̀ pé nísìn èmi ń rà mò ń pè wọ́n iye tí mo rà rèé wọ́n dẹ̀ ló da? one point eight ni wọ́n tà wọ́n mọ̀ èmi ń dẹ̀ wò pé at least bá ìgbédélé tán bá yọ hundred bẹ́ẹ̀ tán fèmí náà two hundred èmi mo good jẹ́ kí n jẹ́ bọ̀gbà tá a délé wọ́n ló wọ demurrage mọ́tò ti wá bá one point eight gbogbo ó ta kó sí lórí o kán ṣàtìyẹ̀ lè rí gbà wọ́n ní tó bá pẹ́ ju wọn ò ní rí gbà mọ́ kọ́sítọ́ọ̀mù ò ní gbé lẹ̀ ebi ẹ̀rọ oríṣiríṣi mo ṣàsanwó mọ́tò bá one point eight rẹ̀ àti wọ́n pé mọ́tò ti di loss shortage ó ti di loss bọ̀ká ṣàtìyẹ̀ gba owó calculate loss tó bá wà mẹ́ẹ̀ àti ti kọ́gbọ́n. so lẹ́ẹ̀kan wọ́n wá gbé mọ́tò lọ sí Ondo state ẹni tán ló fẹ́ rà ìyẹn ló ṣe dọ́dọ̀ ẹni ìsàn bàbá Ondo state ẹni gbèwò I mean ẹni sàn ẹni sàn lórúkọ ẹ̀ motos tó wà ní Ondo state mi ò mọ̀ wọ́n ṣàlẹ̀ ẹni tó fẹ́ rà yẹn wọ́n náà máa gbé lọ sìn wọ́n dẹ̀ gbé mọ́tò lọ wọ́n wa mọ́tò lọ ìyẹn mọ́tò eh, bọ́ọ̀sì yẹn other yòókù yẹn màá máa kó sí garage màá dẹ̀ máa send sí that was my aim before wọ́n gbé mọ́tò lọ sí Ondo State mi ò wọ́pọ̀ Ondo State gan-an ń gbé lọ gbàtàn débẹ̀ wọ́n bá pè mí wọ́n ní bàbá yẹn sẹ́ pé òun ò lè san ojú one one point five o orí mi kọ́kọ́ mo wà ń ba túmù ni mo fóònù mi tó bá ti rìn ìgbà màá sáré lọ gbé bìkọ́ ṣe mo gbogbo orúkọ tẹ́sán ti wà wọ́n kàn pè mí ni bàálù kàn pè mí ni pé bàbá ẹni tí wọ́n fẹ́ lọ kó fún ọdún òun lè ra wọ́n ju one point five o ah mo ní port mi sábà lò yí àti gbogbo mọ́tò ẹ̀ mo ní ṣe bẹ́ẹ̀ mọ gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀ dẹ̀ sọ báyìí fún mi ó ní wọ́n sọ pé iye tó máa rà nìyẹn o wọ́n ti kó wá o wọn ò gbé lọ wọn ò lè wọ́n náà ò lè rà wọ́n ti dá padà wọn náà dá padà èmi kọ́kọ́ wò bóyá eré ẹ má gbà ẹ má ṣe àwọn èèyàn dẹ̀ máa ń wá mọ́tò yẹn fún ti rí lọ́ọ̀mì wọ́n ní wọ́n ń wà ní wọ́n ń wọ káàkiri wọ́n dẹ̀ dá padà wọ́n àtúndẹ̀ yá èmi ó dẹ̀ mọ̀ wọ́n ti mọ̀ pé àbí ẹni tó ti gba twenty thousand lọ́wọ́ ẹ̀ tí mo ti gba twenty thousand lọ́wọ́ wọn pé wọ́n fẹ́ lọ re epo sílé wọ́n fẹ́ lọ ra oúnjẹ ẹṣẹ́ tí understand they know that na pé kò sówó lọ́wọ́ ẹ̀ we be forced to, buy, to sell it nígbà tí wọ́n kó dé padà mo retí pé wọn ò fowó sí mo ní wọn ò fowó kọ̀ọ̀kan sí wọn ní wọn ò fowó kọ̀ọ̀kan sí mo ní wọn ò fowó kọ̀ọ̀kan sí wọn ní wọn ò fowó kọ̀ọ̀kan sí wọn ní three million ọ̀nà máa san fún méjèèjì ah, mọ́tò tó ti bá three point six bíi three point seven wọlé mi ì ní choice mo ní kàn gbà wọn náà ti fún wọn check mi ìtẹ̀ níjọ́ yẹn mo ṣáà ń pariwo mi ṣàbẹ̀ sí ń pariwo ẹ pé ah mi ṣàbàlò kí ló dé tẹ ṣe bẹ́ẹ̀ fún mi ìgbádá bàbá kó ra wọ́n ní kí ni káwọn ṣe. bàbá ọmọ mi we don't have choice torí pé mo ti fẹ́ ta gbogbo ẹ̀ mọ́ bọ̀ lórí ọ̀rọ̀ ti jewelry sí góòlù mi o wọ́n á ní kó lọ gba ó wá ní kí n jẹ́ kán gbà at least má lè lọ ó sọ nǹkan kan ní oní kò lè lọ gba jewelries ẹ̀ tó tiẹ̀ wà ń bẹ̀yẹn kó má kó má pẹ́ ó ní kí n gbà mo ní shortage pọ̀ lórí ẹ̀ gan mo ní mo lè lọ gbé àwọn jewelries mi tó kù mẹ́ kí n kó mọ́tò sílẹ̀ pé ká tàá di kíní kan kí n lọ tàwọn jewelries pín pé ó tiẹ̀ pè mí kí n bá ta jewelries dànù kí n kàn ó ta ilé ìdànù because jewelry góòlù ò ní lùsòwò púpọ̀ but eléyìí mo ti lùsòwò gan ó ní no ó ní kí n gbà á ó ní kí n gbà kí n faramọ́ lose yẹn mo dẹ̀ lọ gba mo wá ní kí mi sábà lóò gba owó yẹn ó wá ní wọ́n ti san ṣẹ́ẹ̀kì fóun pé kí n mú àkáǹtì tí wọ́n máa transfer owó sí wá mi sábà lóò wá calculate owó fún mi owó tí wọ́n sọ pé owó demorage yẹn tún wọ̀ yàtọ̀ sí one fifty tí mo ti kọ́kọ́ gbà owó kan jà àwọn owó pẹ́pẹ́pẹ́ àwọn tí n bá purọ́ ọ̀rọ̀ yìí o ọlọ́run má gbọ́ tèmi ṣùgbọ́n tí mi bá purọ́ ọlọ́run jọ gbọ́ tèmi àwọn ẹlòmíì wọn làwọn ò gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run èmi gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run one point five ni mi sábà lóò fún mi wọ́n kakuléètì oríṣiríṣi owó wọ́n sọ one point five wọ́n ṣàkakuléètì ẹ̀yìn àwa ti rí pé some bad things going on. one point five ló dọ́dọ̀ mi nígbà tí mo gba one point five fò tán mo tún wá jáde nínú one point five yẹn tó ti dá count mi mo lọ gba one fifty pẹ̀lú bóyá interest máa fún aláàjì n bá gba ọ̀dọ̀ aláàjì lọ ọba ní pé tí n bá ti fẹ́ lọ kí n kí n pe n bá pe Samusa Guru pé mo ti rí owó o tí mo fẹ́ fi gba ẹ mo fẹ́ lọ gba jẹ́rìsì yẹn o. ní ìsàmọ́ sango wa sọ pé ẹ kì í jẹ́ kó ń pe ìyẹn akíìmù ni mò ń sọ ó ní kì í jẹ́ kó ń pe aláàjì nígbà tó pe aláàjì ló bá sọ pé wọ́n sọ pé aláàjì sọ pé èmi ò tètè wá òun ti ta góòlù mi yé mo ti sọ́rí o má ní ṣé ẹ mọ̀ pé torí owó yìí ni bàbá ọmọ mi sọ pé kí n gba lọ́sẹ̀ pé kí n má torí pé kí n lọ gba góòlù mi bíkọ́ tí n bá gbé góòlù yẹn padà sí Dubai gan tí bá tiẹ̀ ni mo fẹ́ tà tí n bá nídòwó I will know what owó mi ò ní dín góòlù mi ó máa gbówó mi sókè ni wọ́n náà ti ta góòlù góòlù tí mo rà ní bíi five hundred one fifty ni wọ́n fún mi o. ó wá dàbí pé ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ wọn náà ti ta góòlù mo wá pariwo wọn ṣe máa ta góòlù mi samosa gudu akeem ló ń jẹ́ bẹ́ẹ̀ samosa gudu later mi ò fẹ́ sọ nǹkan tálàjì yẹn sọ fún mi. ṣé wá rí mọ́tò tó kù ńlẹ̀ yẹn mo wá wò pé ah ó dà pé máa ṣòwò mi síwájú. mo wá wò pé i need to do my business maybe in South Africa and not to bring anything to Nigeria again mo wá fẹ́ ta àwọn mọ́tò wọ̀nyẹn Pathfinder bàbá yẹn wọ́n pàtí bẹ́ẹ̀ mi ṣe wá ní nọ́mbà bàbá Ondo lọ́wọ́ wọ́n wá ní àwọn òpùrọ́ o tó bá fẹ́ rú mi ló gbé kémi náà lè pe bàbá yẹn fúnra wọn kí n ba lè kí ẹ̀ kó má dà pé àwọn ń ṣe díì tí ò da pẹ̀lú mi o ìyẹn mi sábà ló lò sọ wọ́n dẹ̀ fún mi ní nọ́mbà yẹn ẹni ẹ̀dẹ̀ pè mí pé iye tóun fẹ́ san nìyẹn but later he told me that is not ṣe pé kì í ṣe iye tóun rà nìyẹn pé bà ló lò ní kóun sọ bẹ́ẹ̀ pé one point eight lòun rà ẹ máa gbọ́ ìlàjẹ ní bàbá yẹn torí ẹ̀ ń tẹ́nìkan bá ti ṣe fún ẹ wọ́n máa ní kẹ́lómi lọ ṣe tiẹ̀ ní kó lọ ṣe tiẹ̀ ní kó lọ ṣe tiẹ̀ ní kò ní dáa fún gbogbo ẹ̀ ń tẹ́ ń ṣèkà fún mi tó bá ti ṣe rere fún mi á dáa fún ẹ ṣùgbọ́n tó bá ti ń ṣèkà fún mi òfò lọ́wọ́ ọmọ ó máa ó máa ṣòfò gbogbo tó kójọ tó fẹ́ àìrìn kójọ ẹkún ló máa fi tà ó dẹ̀ ní pẹ́ kó láyé láṣẹ Èdùmàrè ọ̀run máa pa é tọmọtọmọ tọ́lá lọ́run ti mọ̀ pé mi ní ìlágbára ẹ pọ̀ gan lórí mi ó ṣe jẹ́ kí coronavirus wá òun nìkan ló lè reach out to all of you <laughs> òun nìkan ló lè reach out to all of you èyí tí mo wá gbà lé mo wá wá sórí Facebook tí mo gbàdúrà pẹ̀lú ẹkún ọ̀rọ̀ chọ́ọ̀ṣì sọ sísọ ìlà ìṣìnbọ̀ kan ìṣẹ̀lẹ̀ mọ bọ́ ṣe máa ń kọ̀nẹ́tì láti ìjẹ̀bú òde dé òkìtìpupa. wọ́n wá fún mi ní ẹmọ pé sìbà lóhùn náà mímí sàmọ́sá gúdùn wọn àwọn náà ti wọ́n ní wọ́n ti ta góòlù mi ee eh, god wọn ò fowó sí o tẹ bá dẹ̀ fowó sí kẹ́ ẹ wá proof ẹ̀ wọn ò fowó sí o wọ́n náà ti ta góòlù mi one fifty. mo lọ pẹ̀lú sadness back home hey, bàbá yẹn wá bàbá yẹn wá pè mí wọ́n ti wá sọ fún bàbá yẹn náà pé wọ́n ì ní mọ́tò lẹ̀ ràǹràkúrà kó fáwọn níye kan lórí ẹ̀ bí bàbá yẹn ṣe sọ fún mi nìyẹn but later ni bàbá ṣe wá sọ fún mi mi ò mọ̀ bàbá bèèrè lọ́wọ́ mi pé mọ́tò wo ni mo ní mo ní àwọn aṣọ gbogbo mọ́tò tó kù ńlẹ̀ pathfinder nizam pathfinder àti àwọn mọ́tò ṣá jíìpù tó wà ń bẹ̀ bàbá ra gbogbo jíìpù yẹn jíìpù yẹn tó ń tà bí one point four náà gbà yẹn bàbá rà bí <laughs> wọ́n ṣáà rà wọ́n gé owó ẹ̀ dáhùn mi wàá fẹ́ gbélẹ̀ mọ́ wọ́n ṣáà gé owó ẹ̀ gé owó ẹ̀ wọ́n gé e bíi kán ra mọ́tò one point four kán ra níbi seven hundred eight hundred ṣáà gbà wọ́n ṣáà bà owó yẹn jẹ́ ẹ mọ̀ pé mọ́tò owó òwò tí mo ṣe tí mo fi bíi seventy to eighty thousand us dollar ṣe mí ìgbà mọ́tà ṣé mo gbà tó thirty thousand mi rí owó tó wọlé sọ́dọ̀ mi ò rí pé mo gba twenty or twenty five lódìdí no ẹ wá wo bí iṣẹ́ bá gbọ́ ọ wọ́n sọ pé ológun àná gbogbo yín lẹ máa ṣòfò ẹ máa ṣòfò ògo ẹ máa ṣòfò ọmọ ẹ máa ṣòfò ilé ẹ máa ṣòfò àlàáfíà ẹ máa ṣòfò rere <laughs> you don't know that you are twisting you are frustrating you want to frustrate her too actually but the time you want to frustrate you, me Holy Spirit is getting angry it exposes many things. bàbá wa pè mí ó wá ní kán wa mọ́tò yẹn lọ ṣe mo nísìnyí mo wá ti ní contact wá ní pé ká wá gbowó fúnra wa he want to know me èmi nìkan dẹ̀ kọ́ mo lọ́bẹ̀ èmi àti bàbá ọmọ mi àti bébì mi àjọjọ lọ my baby she was six months then ó àbí how many years old ó kéré kò ju bí bá four five years èmi àti bàbá ọmọ mi lájọjọ lọbẹ àwa lọ sókè ti pa àwa ṣà ń sọ̀rọ̀ pé iṣẹ́ yẹn pé tí n bá lè tẹra mọ́ Toyota yasiko gangan pé kí n má ra ọdá mọ́tò pé màá mèkó owó pé wọ́n má máa béèrè bóyá mo ṣògùn owó pé èdè tó pè fún mi nìyẹn mọ́tò yẹn kẹ̀lẹ́rẹ́ nígbà yẹn londo state wọ́n hunt fún bí kéèké wọ́n hunt fún bí kéèké èmi dẹ̀ wá mú àṣírí ibi tó wà <laughs> instead tí n bá ti wá lọ rà á mo máa ń gbọ́mọ mi lọ sí travel bí mo ṣe wá lọ sí Dubai lọ stay nìyẹn o instead tí n bá ti wá fẹ́ lọ ọmọ mi sì kéré màá gbé dání mo á wò pé kí n gbé dání mo á wò pé business mo fẹ́ stay lé lórí business bí mo lè máa ṣọ́tù kí bàbá ọmọ mi wà níbí báyìí ní tàmí kájọ kámẹjọ máa ṣọ́tù you know that's how I open company in Dubai for me to have my house and business there also it will be just easy to be using just to be sending it i won't be going up and down bẹ́ẹ̀ mi ṣe wá lọ anílé ní company níbí àní south africa that's àní dubai àní south africa Baba ọmọ mi ní tiẹ̀ mo ni. bíi tẹ̀ǹtì mi. bàbá wa sọ fún mi níjọ́ yẹn ó ní pé kí n máa bá òun ṣe business mo wá ní kí ni reason mo ní kí ló ṣẹlẹ̀ ó ní owó tí Mr. Balo gbà tó gbà tó kó fún mi yẹn ó ti kéré jù ó wá sọ iye tó gbà fún mi ẹjọ́ sà ẹjọ́ mà ta ló máa gbọ́ tí wọ́n mọ̀ pé mo ti loss tí bàtà ní one point eight àbí one point seven gan mo loss tó ń dẹ̀ fún mi ní one point eight ṣé mo máa gbọ́ ṣé mo máa gbọ́ ṣé mo tún máa padà lọ́kọ fún wọn pé ti máa ń bọ̀ bàbá yẹn wá sọ fún mi bọ̀tí sì wọ́n ti wá rí i pé wọ́n fi ọ̀bọ lọ yẹn lọ̀ mo gbà á bàbá náà bá bẹ̀rẹ̀ títí ẹ̀ bó ṣe ṣe fún mi nìyẹn o látọ̀dún tí wọ́n ti tí mo títí di ti date títí wọ́n fi kó tán fi gbé ọmọ mi wọnú game <laughs> ibi tí ogun genesis ogun tó jà mí àwọn ibi tó ti wá nìyẹn àwọn máfíà onímọ́tò wọ́n wà nínú wọn <laughs> kì í ṣe olórin nìkan ìjẹ̀bú lè tí ìjẹ̀bú kọ́ ló fún mi lówó ìjẹ̀bú fẹ́ ba ara wọn jẹ́ bọ̀ tí ọmọ mi náà ìjẹ̀bú ni kì í ṣe àyíǹde o bá sọ pé ìjẹ̀bú many people don't know and mo dẹ̀ wá rí many people ọ̀rọ̀ go òye wọn mi ò sọ pé àyíǹde ò ní ṣìnà o tó bá ti ṣe nǹkan nígbà tó bá ti yá a máa hàn tiẹ̀ ntẹ́mi ti ṣe tẹ́lẹ̀ ń sìn tó bá pẹ́ mo ṣe búburú it will be haunting me I won't be able to say it yes n táwọn èèyàn bá ṣe tán bá sọ pé àlọ́ bá a lọ àbọ̀ máa bọ̀ bàbá sọ fún mi ó ní kí n máa olówó tó gbà yẹn ti pọ̀ jù pé àánú ṣe mí mo ní kí ló dé tó ṣe bẹ́ẹ̀ ó sọ pé pé iṣẹ́ bóyá àwọn à ń jalè àbí à ń wọ́ọ̀kì mo lé mi. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni bàbá ọmọ mi tí bá ti ń pariwo báyìí pé ẹ ṣe ṣe báyìí a kò máa sọ pé ṣé o fẹ́ má parẹ́ tó torí owó pé owó máa tún dé tán bá ti gbà kí jẹ́ kó máa mú lọ mo hate kéèyàn máa kán gbowó mi bàbá ọmọ mi a máa ní tán bá ti gba ilé a ní kán máa mú lọ tán bá gbélé a máa ní kán mo ní ẹni tó máa tí ò bá lè ò lè wá kú òkè ìjòyè lè bàbá ẹ o mo ṣe ọmọ mi nìyẹn o bí mo ṣe ń lọ nínú ẹ láti kí n tó bí ọmọ mi ni problem ti wà ọmọ yẹn mo wá fẹ́ sọ lẹ́ni pẹ̀lú ẹnu mi ogun tó jà mí náà kì í ṣe olórin nìkan àwọn onímọ́tò wà nínú àwọn tó fogun jà mí ìjà bọ́ọ̀dẹ̀ dẹ̀ ló ti wá. òkìtìpupa yẹn bàbá yẹn wá ò bàbá yẹn ló wá fún ó wá gbọ́n gbogbo ẹ̀. ọ̀fíìsì ẹ̀bà ló wá sọ fún mi pé kí ló dé gbogbo ọ̀jẹ́ ó wá sọ pé lèmi jẹun lèmi ò jẹun ẹ máa gbọ́ ṣé wàá rí àwọn mọ́tò tó bá ti kù mi ò bínú sí i ṣùgbọ́n ṣe rí bọ́ọ̀sì tí bá kó wá yẹn tí mo mọ̀ pé hot cake ni ẹ̀ mi ò páàkì sọ́dọ̀ bàlóò mo dẹ̀ ti páàkì kan rí tí bàálù ó máa ló wà lórí gbá wọ́n náà ní ebá ó yẹ ẹ̀ta tó bá tún yá ni wọ́n náà ní mọ́tò yẹn lò bíi like nine months ó wá ń jẹ lórí ìdúró òjò pa nígbà tí mo dẹ̀ tún ti try yẹn mi ò wá gbé mi sọ́dọ̀ ẹ̀ mọ́ in fact ọjọ́ tó ń fẹ́ lọ gbé mọ́tò yẹn gan Sunday ló ní kẹ́nìkan lọ gbé tán lọ túṣe pé wọ́n máa lọ bá mi tà fún ẹnìkan náà ní Ondo state ni òun bóyá bàbá Ondo yẹn náà náà tà fún so tó bá ti wá kó bọ́ọ̀sì wá ẹjọ́ bàbá Ondo dẹ̀ ti sọ fún mi pé iye báyìí lòun rà lọ́wọ́ ẹ̀ pé bọ̀ tíye tó ní kò sọ fún mi nìyẹn mi ò dẹ̀ bínú náà tí n bá dé ẹ̀rà sà Mr Balo mo máa kí wọn tó bá ku àwọn mọ́tò pẹ́pẹ́pẹ́ wọ́n wá ní pé ibi ejìnrìn road ilé kan báyìí Akins ilé Akins lẹ́jìnrìn road ńgbà ẹ̀ omt wọ́n wá ní pé kí n máa páàkì àwọn mọ́tò tí n bá ti kó wá sí ibẹ̀ tí ò bá ṣe àwọn kìnìyẹn so mo ní kí Ṣọlá wà níbẹ̀ gbogbo ẹ̀ ṣáá gbogbo ẹ̀ wọ́n ṣáá gbogbo wọn ti dàrú wọ́n ti gbogbo àwọn oríṣiríṣi kan ti ṣẹlẹ̀ àdédé wò mí. gbogbo tí mo fọwọ́ mi rà sí ìlú Ìjẹ̀bú-Òde yẹn ni wọ́n claim pátápátá lọ́wọ́ mi. mi ìpúrọ́ mọ̀ mi ìpúrọ́ mi ìsọ pé bàálù ló claim ẹ̀ oníkálukú nǹkan tó oníkálukú bá ṣe ni máa sọ. So bàbá ní pé iye tó gbà lọ́wọ́ mi yẹn pé wọ́n ṣe pé òun àrówó nìyẹn mú nìyẹn kò rí bẹ́ẹ̀ èmi tẹ́ pé máa sunkún sunkún sunkún gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà kí n tó rí owó tí máa jáde lọ tí máa lọ mọ èmi ní máa lọ ṣe máa lọ polówó kọ́lọ́n tó tún wá ṣe á mí sí iṣẹ́ àkáǹtì tá a máa tún ṣe tí mo kiri rice ní South Africa tó jẹ́ pé ẹni tó ń ta mọ́tò àti ẹni tó ń ṣiṣẹ́ báǹkì bàbá ọmọ mi náà kiri mọ́ asun ẹnu ọ̀nà toilet wọ́n máa gbàdúrà o wọ́n dáwọ́ ojú ogun ti ayé ara wọn. ogun ẹni tó súnmọ́ ẹ tó ń ṣe ẹ tó dẹ̀ rẹ́rìn sí ẹ ló burú jù ẹni tó bá rẹ́rìn sí ẹ tó dẹ̀ ń ṣe ẹ is a very dangerous person. ẹ jọ ṣé tó ń bá sọ bẹ́ẹ̀ fún mi ṣé máa tún gbé mọ́tò gba ọ̀dọ̀ wàgbà lónìí tí wọ́n bá ti wá dé bàbá yẹn kò ń gba mọ́tò lọ́wọ́ mi ju toyota yas tó bá jẹ́ mẹ́rin tí bá ti lè dé báyìí ó máa gbà. bọ̀tì kejì yẹn ètò bọ́ọ̀sì tó bá kù yẹn bíi pé kí n hang ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì kí n gbé fi gbà ọ̀nà ekis ò ti wá ṣe tí ṣọlá náà ń yarí tó máa ló gbé gbogbo mọ́tò jáde ó ṣàmọ́ máa wà wọ́n kiri wá bẹ̀ sí lọ hang mọ́tò káàkiri everywhere ṣó ti yẹ yín ẹ̀ so mọ́tò tí bá ti kó mọ́ mọ́tò bàbá ṣe mọ̀ pé mọ́tò yẹn kò nílè kò kò tẹ bá ti gbé bọ́ọ̀sì sí àwọn kan ẹ máa tẹ bá gbé bọ́ọ̀sì méjì síbi kan mẹ́ta ló máa gbà ẹ máa ní láti gbé káà sí so tí bá kó bọ́ọ̀sì mẹ́rin màá gbé káà méjì kéékèèké so those cars I park it ìgbà míì ó lè wà ní wharf níbẹ̀ ìgbà míì ó lè wà láwọn sábà ní máa kó àgbẹ̀gbọ́n bá dẹ̀ ti rẹ̀ tó fẹ́ rà kó sanwó mi délé kó sanwó you understand me this is how they begin to sell themselves wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ọ̀tì ara wọn kọ́ọ̀tì ẹ̀ kó tó di pé mo wá tún dé ọ̀dọ̀ bàbá ní nígbà tí bàbá wá ẹ mọ̀ pé bàbá ń sìn ní tó ṣe fún mi níjọ́ ìlọ́run sísẹ̀mù ni bàbá náà wá ń lò togun togun taṣẹ́ taṣẹ́. màá ti sọ fún un pé báyìí ni mọ́tò yẹn á ní rà á tó bá ti lè gbàwé mọ́tò báyìí ha á kàn san owó kan báyìí ìjọ tó máa san yẹn á kàn ti lọ ó máa ti lọ lá ògùn o bí nǹkan kan ni o kó tó di kó gba the last one. since the day he started Abolaji Johnson to K1. anyway, ọ̀rọ̀ K1 fẹ́ kí n sọ̀rọ̀ you are too wicked. so mo wá bẹ̀rẹ̀ sí kó mọ́tò fún bàbá bọ́ bí mo ṣe ń kó bọ́ọ̀sì yẹn direct fún bàbá mò ń kó mọ́tò náà sọ́dọ̀ bàálù in fact ọjọ́ tí màláìka tí mo wá sí nàìjíríà tí ṣọlá wá bá mi ń lé àbí tó gbé mi lọ sí ọ̀rá tí mo láà ń bọ̀ láti ọ̀rá tó gbé mi lọ sọ̀rá tó lóun fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹnìkan lọ́ra ọmọ àlóhùn púrọ́mù they are all cut boys all those boys bá ṣe ń bọ̀ mo ní mo fẹ́ yà síbi tí mo ní mọ́tò sí pé àwọn ti kọ́sítọ́mà mi ó wá di láti ọwọ́ kọ́ọ̀tì kan sí kejì látọwọ́ olè kan sí kejì látọwọ́ olè kékeré sí ńlá láti just like that this one dey be great to me. bàbá yẹn wá ọjọ́ tó fẹ́ ṣe láti iṣẹ́ bóyá ó bìlí pé ó ti wá mọ ibi tí wọ́n ti ń ta mọ́tò yẹn ó fẹ́ ó fẹ́ já mi ó kò fẹ́ bá mi ra mọ́tò yẹn mọ́ direct ó fẹ́ máa lọ rà direct wọ́n wá sọ fún mi pé ṣé lára àwọn tó ń gba mọ́tò yẹn náà tí ó ń bá bàálù àti ẹni yẹn náà ṣiṣẹ́ gbogbo wọn á travel wọn ti lọ wọn á lọ rà náà ní Dubai so gbàtí bàbá fẹ́ já tó fẹ́ máa lọ fúnra rẹ̀ ó dà pé Isiaka yẹn ẹ ṣé hmm, mo ní Isiaka bọ̀bọ̀ tó ń gba mọ́tò yẹn tó bá ń bá bàbá òǹdó gba mọ́tò náà fẹ́ lọ ti náà tó fẹ́ lọ tó rọ́tọ̀tọ̀ lẹ́yìn tó gba mọ́tò so ìgbà yẹn bàbá jẹ ló yarí yẹn wọ́n ti ń sọ fún mi gbà yín pé àwọn fẹ́ wá sí Dubai pé àwọn fẹ́ ra mo ní no problem pé màá wọ́n ní ṣe máa gbé wọn lọ bí dáhùn mo ní no problem but ìgbà tó ń fẹ́ gba visa àwọn ò sọ fún mi wọ́n gbà mọ́ mi no problem so but bàbá yẹn wá yarí bí mo ṣe sẹ́ni mọ́tò yẹn last. ó fẹ́ jẹ owó yẹn mọ́lẹ̀ ló ṣe sọ pé mọ́tò yẹn clean àtẹrù tó wà nú ẹ o àti gbogbo ẹ o títí di ènìyàn kò sọ fún mi ó ti fẹ́ ó ti mọ ọbẹ̀ yẹn ẹ mọ̀ pé bóyá bàlóò ti wá mọ̀ ẹ mọ̀ normally bàlóò máa mọ̀ pé mo ti ń sẹ́ni mọ́tò sí direct torí pé Sunday àti bàbá lóun jọ wà nínú the same office ni Sunday kẹ̀dẹ̀rẹ́ ló máa ń bá bàbá Ondo tí bàbá Ondo bá ti lọ sí Belgium ló máa bára mọ́tò so Sunday àti bàbá ló mọ̀ ṣe wà rèé so whatever that is going on they know ẹni tó dẹ̀ ń bá Sunday gba mọ́tò ló ń bá bàbá Ondo gba mọ́tò ṣùgbọ́n ti Mr. Balo ó yàtọ̀ ẹ̀ ń gbọ́dọ̀ mi ẹni tó ń bá Balo gba mọ́tò ó yàtọ̀ so both of them ti wá ń lọ síbẹ̀ yẹn bàbá yẹn wọ́n máa ń ta mọ́tò yẹn fún ìgbà tí wọ́n ti fẹ́ máa ta mọ́tò yẹn fún bàbá ti gé owó gé owó gé owó wá fẹ́ jẹ́ pátápátá ó ti mọ̀nà ọbẹ̀ yẹn wọ́n ti ń gbé mọ́tò fún ó kàn kọ́ tiẹ̀ ní títí di èní bàbá ẹni ìgbéwò àmì ẹni ìsàn kò gbé kò sanwó yẹn fún mi títí di èní ọ̀n títí mo wá rí nínú èpè tó tún ṣẹ́ èpè tó ṣẹ́ èpè tó ṣẹ́ lórí owó mi ni o this is what they be doing to me àwọn mafia makers náà wọn ò ní fẹ́ kí n sọ o samosa tí ò bá tà tó bá fẹ́ polówó tó bá fẹ́ ta mọ́tò míì gbà mí tó bá ti pé mọ́tò yẹn o ó lè ní mọ́tò yìí one two three four five six seven eight nine ten pé princess ó yá wá èèyàn sí ta ilé ní kíní ní àárín ọjọ́ méjì má ta mọ́tò yẹn gbogbo àwọn baálẹ̀ tó wà lọ́nà orí fún ọ̀nà ọjà àjá gbogbo wọn yẹn pátápátá I will be going to one from one baálẹ̀ to the other to sell my things this is what I do before I I'm, I'm not a lazy bitch nísìnyí they will be telling you go to work because tójú you wọ́n be pé tiku. n ti kú story sọ mọ́ wọ́n máa ní alákọ̀ọ́rí ọmọ ti lọ wọ́n ti àwòdí náà tó ń wo kinní kan bí àwòdí àṣà ń ṣe bí ipò òun ò mọ̀ mo kàn tiri ni mo ṣe kí ni mo ń tiri pé gbogbo nǹkan táwọn èèyàn ṣe ni mo rí but I look at them ẹ máa jèrè iṣẹ́ wọ́n yín jọ kan ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dóró ẹ̀ ń dóró fọmọlọ́mọ. ẹ wá rí i pé oró tẹ ẹ dáǹsìn kò tí ì sọ lọ́wọ́ mi àbí torí pé ẹ ń dì mí lọ́wọ́ ni ẹ ti wòó pé bísíǹsì yìí ọjọ́ kan gbà tí mo bá Sunday sọ̀rọ̀ lamẹ́ríkà they send money to America ẹni tí wọn ò mọ̀ rí tó jọ́kùnrin tí wọ́n sẹ̀dẹ̀ bá ìgbó wọn mi ò pè wọn Sunday sọ fún mi kò bá mi mi ò kò gbó lọ́ọ̀ mi rí o kò dẹ̀ ṣàdẹ̀jẹ́ jeshi business bọ́ mo mọ̀ kó tó di pọ́n di dílà. ó ní tí bá ti lówó ní kí n máa taṣọ ní kí n máa ta mọ́tò bó ṣe jẹ́ jí gbé aago lẹ̀ báyìí mo kàn dákẹ́ ni mo kàn dákẹ́ sí i mo dẹ̀ wà lamẹ́ríkà mọ́tò yẹn gbogbo nǹkan tí mo tí mo tí mo rí tó wà lamẹ́ríkà yẹn wọ́n sẹ̀ǹdẹ̀ owó sẹ́lómi tó máa bá wọn rà wọ́n ò ní sẹ̀ǹdẹ̀ sí ẹ̀kú bá wọn rà because they don't want your prayer because they are the one tó wà níbẹ̀ wọ́n máa fẹ́ kó ta nǹkan ní ẹ̀ ní tí mo fi mú investigation tí mo ń ṣe nípa Sọjí rẹ̀ àwọn nǹkan tó ti ṣe fèmí rí wọ́n máa fún ẹ ní problem wọ́n máa ra nǹkan ní ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n máa ra ń gbàjọ wọ́n máa ra nǹkan ní ẹ̀ tó bá ti lè ní problem báyìí orílẹ̀ yẹn náà sì wà wọ́n fẹ́ sọ mi gbogbo ẹni tó bá wù mí àtẹni tó wà ní ọ̀rọ̀ mi tó lòun máa sọ mí da ọ̀run ọ̀run sí ìwòwò èmi ti rí ẹ̀yin ọ̀tá mi ẹ wà ní àwòrán ọlọ́run bọyín sí ìwòwò ọ̀run já ìdí yín mọ́lẹ̀. wọ́n wà fògùn bá mi jà ọ́ ọmọ mi tó ń ṣe yánmà bó ṣe ṣe it's a set up it's a plan work from one hand to the other wọ́n sọ̀rọ̀ àwọn di mafia lórí mi kí ni mo ṣe simply because mo ṣiṣẹ́ yẹn mo ń ṣiṣẹ́ mọ́tò pé mo kàn ń tà láti jẹ́ èèyàn ni o ó di bó o bá o pa ẹ wá ní corona coronavirus yìí ó máa pẹ́ gan Nàìjíríà ẹ má bínú ó máa pẹ́ gan o. Mi kì í ṣe má bínú. Àwọn èèyàn ronúpìwàdà ni. They are up tí bá ṣe ń sọ̀rọ̀ yìí. They are not Many people are planning evil that they are going to do to somebody lẹ́yìn tí coronavirus bá lọ. They are still planning it. Ẹni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ní tí wọ́n fẹ́ máa ṣe fún ẹ náà ni pé kọ́ńṣà máa disgrace ẹ. kán connect lórí ẹ̀ ìyìn tí ì sọ̀tàn so bàbá Ondo títí di ọ̀la bá ṣe ń sọ̀rọ̀ yìí owó yẹn wà lọ́wọ́ ẹ̀ di ọ̀la mẹ́wàá bí gbogbo wọn ṣe gé owó ẹ mọ iye tí bàálò nìkan gé sọ́dọ̀ ni bàálò ni mo ló ra mọ́tò of recent tó bá ra mọ́tò bíi pé kò ní ilé sọ ohun tójú mi rí tán. mi ò lè sọ tán tójú mi rí kí n tún ṣiṣẹ́ ń bò mí níbi iṣẹ́ tí mò ń lọ yẹn kí n tún fi rọ́ kán rán mi lọ bìkan kán má tètè kán sanwó kéékèèké kí n tún fowó mi máa wọ mọ́tò lọ kí n gbé bọ́ọ̀sì àmì kí n gbé káà káàbù mi kí n san eighty dollar kí n tún ṣọ́ọ̀tì lórí àwọn kan mi you know they, what, they, what I can't even explain. People are wicked for real. ìyẹn Òkìtìpupa wọ́n wá ba gbogbo ẹ̀jẹ̀ mo wá wà nílùú Ìjẹ̀bú-Òde yẹn àwọn ọ̀dà tí sí mo rà àṣẹ ní gbogbo wọn mo ṣẹ̀ wá ń discover àwọn nǹkan kan torí o gbúdọ̀ mọ ibi tógun ti ń jà ẹ́ tó bá fẹ́ bọ́ nínú ogun náà tí o bá fẹ́ jáde kúrò nínú ìṣòro àti ìdánwò you must do what you must try kó o mọ ibi tógun ti ń jà ẹ́ ní kí Ọlọ́run fi wọ̀n ẹ́ ọjọ́ tó bá ti mọ ogun tó jà ẹ́ after that day have solve you now need to take decision and pray. kí láǹfààní ẹni tó ń bá rìn tí ò fẹ́ progress bí mo ṣe dé ọ̀dọ̀ olórin nìyẹn o àwọn efele tí mo ń sọ yìí ọmọ ìjẹ̀bú mẹ́rin ní efele ṣèbí àwọn àbálò wọn gbogbo wọn wọ́n jọ wà báyìí bí wọ́n ṣe ń fira wọn ṣe àwọn ló máa sọ wọ́n máa tó bá ti ṣe tán wọ́n ti lọ pàṣẹ sọ́wọ́ náà to be candid with you na anyway ẹ má bínú with due respect àbí due respect òṣìbáwò ni for respect mo ní ìjẹ̀bú máa ń jalè èèyàn rere ló bèèyàn burúkú jẹ́ o àmì èèyàn burúkú ló bèèyàn rere jẹ́ o kì í ṣe gbogbo wọn all water is gbogbo property tí mo rà sí Ìjẹ̀bú Òde àlejò ló pọ̀ nílùú mi ní Ìkàrẹ́ Àkókó àwọn ọmọ Èkìtì wọ́n ti di Ìkàrẹ́ tán Haúsá ló dominate Ìkàrẹ́ àti Èkìtì abẹni wa jẹun abẹyàn wa jẹun bàbá ẹ̀. bàbá yẹn nísàn ó lówó gan o torí pé nǹkan tí wọ́n ní bà ló ní bà ló bí wọ́n ṣe ní kó treat mi ló treat mi yẹn. bọ̀dá wálé tó jẹ́ ọ̀gá yẹn kò gbowó lọ́wọ́ mi kò fún mi lówó rí o bọ̀ kò gbowó lọ́wọ́ mi kò dẹ̀ mi ò dẹ̀ rẹ kò dẹ̀ ọ̀dọ̀ wọn ni gbogbo wọn ti kọ́ṣẹ́ wọ́n dẹ̀ ṣe dáadáa bọ̀dá gbogbo àwọn tó kọ́ṣẹ́ lọ́dọ̀ bọ̀dá wálé mi ìwá lè sọ o torí àǹtí princess náà ibi tí bọ̀dá wálé ti kọ́ṣẹ́ ibi tí bọ̀dá wálé ti kọ́ṣẹ́ alátiṣe mi ò mọ̀ wọ́n personally ò bọ̀ mo ti rí princess dáadáa tí alhaji hausa introduce mi pé do you know princess pé this is princess princess meet princess princess is selling car but princess yẹn wọ́n wá ń ta Auto <laughs> Bola olóbò promo Auto <laughs> Bola olóbò promo <laughs> ó ti dùn ọ́ nígbà tí mo ti sọ pé ìjẹ̀bú ṣe kiri kan ó ti ṣe òsì pé àwọn ìjẹ̀bú wọ́n ti fẹ́ máa bú mi bú mi bú mi i block you kò ṣe nǹkan kan yóò ti yé you can call me anything so far I get my deliverance so far I get out of my the mess whatever you say doesn't matter to, to the world tí n bá ṣe promo tí wọ́n bá ní kémi ṣèrànù gbogbo wọn yẹn ni máa ṣèrànù round iṣẹ́ ọkùnrin ni mò ń ṣe but I have my dignity I don't sleep around àyìndé fúnra rẹ̀ mọ̀ tí ò bá lóògùn fún mi kò lè rí pátá mi kì í ṣe ìgbéraga o igún ẹni mọ̀sán ẹni ṣùgbọ́n mi jẹ ìyóká kẹ̀nu igún ní mi san ẹni ṣùgbọ́n mi jẹ ìyóká kẹ̀nu ó igún lòun ò dá onípò tó o kì í jẹ igún tó bá ti bàjẹ́ tó bá bàjẹ́ I have to wash it I have to tó bá ti ń yọ̀dí I have to mo ní láti fi iyọ̀ sí i This is what they do around. But iṣẹ́ mọ́tò wọ́n tà wọ́n fi kọ́lé àwọn èèyàn ṣe dáadáa. Àwọn tó dẹ̀ ń ta mọ́tò ní bíbá is a very good business. Those who go to option they count money tó bá rówó ṣe owó mọ́tò tó lọ sí option nílùú òyìnbó you get money all those things they don't want you to get it ní tó ń ṣe fún mi ni mo sọ yẹn o ẹ wá mọ orísìí tí mo ṣe ẹ̀wá fi sọ ti balóhùn sí ni pé about a month ago kí coronavirus yẹn tó serious nígbà tí mo ní mo fi mọ́tò tọrẹ pé ọlọ́run sọ that was February ìgbà tó di March that month yìí early March kọ́ ni àbí middle of ó ṣe fẹ́ pé a month wọ́n bá send wọ́n ní wọ́n máa send kankan sí mi ẹ mọ̀ kan náà send sí mi wọ́n ní mo jẹ wọ́n ní owó ní two thousand and eleven Ah! Nígbà tí mo rí báyìí, mo feel bad. Ah! Mo ní àwọn èèyàn mà burú. Wọ́n tún wá lo èdè kan fún mi. Mo ní ẹ mọ́tò mẹ́rin kẹ get ẹyọ free. Wọn ò fẹ́ ẹyọ sí o. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ẹyọ kan sí, báwo ni wọ́n ṣe fẹ́ ra mọ́tò ní Canada bó náà tí ń tà tán máa fẹ́ ẹyọ kan sí? ìgbà tí wọ́n sọ pé ìgboro máa dàrú pé wọ́n lockdown kan lockdown many people selling the car cheap cheap cheap owó mi ẹlòmíì fẹ́ ta at lost price kan get owó dání because wọn mọ bó ṣe máa take long and it's still like that right now nígbà yẹn tó kọ́kọ́ ṣẹlẹ̀ kò so much serious mọ́ bẹ́yẹn those car if I have many people that want to sell it that this is what they give me they send car to me every day I don't want to be posting cars tí o ṣe tèmi audio cars I don't want to post it because they'll be creating pressure for you as if they're helping me they are not nobody help me instead of that wọ́n tún fẹ́ máa kó owó ọwọ́ mi wọ́n she ń ṣe tẹ́lẹ̀ tí máa lọ ṣiṣẹ́ ṣe tí mi tí máa lọ ṣiṣẹ́ nursing tí máa care àkàìmọye ibi tá a mati lo lọ ṣiṣẹ́ dangerous Don't ń máa It gets me. get Mr. Balo wá sorrow, kan fún mi mò ń bọ̀ omi ní pẹ́ ṣe tọ́ǹsìn lórí ọ̀rọ̀ tàwọn tàkúrẹ́ mò ń bọ̀ mi ò gbàgbé o wọ́n wá sọ̀rọ̀ fún mi nígbà tí mo ní mọ́tò mẹ́ta mo ní mo fi mọ́tò kan tọrẹ ṣé àmọ́ pé àwọn ló ní mọ́tò tó wà nínú mọ́tò wọ̀nyẹn ní ìgbà tí mo rí pé àwọn fátírì tí wọ́n bá ń ṣe àwọn option kan I don't want to bẹ́ àwọn èèyàn tán lórí ẹ̀ gbogbo ìlú ni wọ́n ti máa ń ṣe é tó máa sọ pé company reject cars tó bá tó stage wọn bóyá àwọn kọ̀ọ̀kan kan complain they record them then they will beat the price down because if they don't beat the price down you can use it other country you can't use it in this country any longer they are about to bring the price down and if I sell it kódà tí n bá jẹ two hundred mo mọ̀ pé mi ò owó mi lé mi ò short that is why I do many things and èmi náà kẹ̀dẹ̀ mo dẹ̀ máa try èèyàn many times nígbà tí mo fi mọ́tò yẹn tọrẹ mo fi tọrẹ fọ̀rí o ó wà nínú mọ́tò pẹ̀lú kọ̀ńténà tó dé sí ọ̀dọ̀ Mr. Balu ó ti dé báyìí sí Nàìjíríà. wọ́n wá sọ fún mi wọ́n ní princess mo ní sá wọ́n ní ṣé mọ́tò yẹn ṣé kìí ṣe tán fi ṣèlè sí èyí táwọn rà ni mo gbé fún yàn ṣé wọ́n ń ṣe ní mọ́tò ní Canada ni èmi á post nǹkan míì fáwọn èèyàn tán bá rà á tòótọ́ that time yes I need money lọ́wọ́ láti kówó sọ́wọ́ and I need to give some people money I need to prepare for my daughter because I have a child mi ò fẹ́ máa because mo mọ̀ pé tí n bá béèrè owó lọ́wọ́ èèyàn wọn ò ní jẹ́ kán fún mi torí pé àwọn tó ń ṣe mí ń wò mí <laughs> amọ̀niṣe ni aṣeni tán bá ní dárò wọ́n ń wò mí n tí n bá ní ni mo máa ń ná ni mo máa jẹ. I love to give. I don't love to get from people as well. Táwọn èèyàn bá pè mí tí wọ́n bá fún mi lówó, I take it o because I give people. But those people who I give also, nobody run around me. Torí ẹ nígbà tí wọ́n fẹ́ ta mọ́tò Sotitobire, mo ní kò ní da fún àwọn tó fẹ́ ta because I know that wọ́n plan fún ni. Cut! Àtàwọn politician ló wà ní. Mo ní game tí wọ́n máa ń lò yẹn ó lè ní kò sí bí géèmù ṣe máa wà ní politics nàìjíríà tí wọ́n máa tọ́jú aráàlú they only use you they deceive you wọ́n á gbé oúnjẹ yẹn síwájú ọwọ́ wọn náà fi dì báyìí wọ́n wà lórí kíní yẹn á máa tàn ẹ́ wọ́n á ní kó máa bọ̀ ọwọ́ rẹ̀ ò ní tó oúnjẹ yẹn tó máa fi jáde láyé tó bá gbẹ́kẹ̀lé èèyàn àwọn èèyàn tó máa tutọ́ síta tó ń dẹ̀ fi ẹ̀jẹ̀ sínú fún ẹ irú mi ṣọ̀wọ́n tí máa mọ̀ pé ó ń ṣe mí tí máa mọ̀ pé ó ń wà ṣubú mi tí màá dẹ̀ tún máa pọ́n ẹ lé màá wá ṣèyẹn fún ọ wá lọ́lọ́run ò ní disgrace ẹ màá wá ṣèyẹn fún yàn bí mo ṣe ń ṣe ń sìn wọn ò fún mi lówó mo ná àìsàn mo ná àìjẹ mo ná dátà mi mo ná owó mi nítorí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún sísọ wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi rí nítorí sọ títò bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ kan bó tiẹ̀ jẹ́ owó tán fún mi ní àwọn ṣọ́ọ̀ṣì kan fún mi ní owó gbà yẹn ọlọ́run gbà mí and I must work for God bí n bá jẹ màá work fún bí wọn ò fún mi lóúnjẹ màá, màá ṣiṣẹ́ fún. Mi ò ní wo nǹkan tí èèyàn ṣe fún mi because wọ́n fẹ́ turn mi tó tí mi ò jẹ́. That is tó bá ṣe dáadáa fún àwọn èèyàn tó ń fi ibi san fún ẹ, wọ́n fẹ́ sọ ẹ di ẹni búburú ni. Òkìtì pupa, ìlàjẹ. Kí ló dé tó fi jẹ́ pé okùn ọmọ wá láti ìlàjẹ òkìtì pupa? Kí ló dé tó fi wá tún relate mọ́ Prince Debo and I love Prince Debo? Tí wọ́n bá ní máa tú ọ̀rọ̀ yẹn dé ìsàlẹ̀, mo kọ́kọ́ fẹ́ béèrè àwọn kan ti sọnù tó jó lórin ní ìlú òkìtìpupa tí mo dẹ̀ love orin wọn dáadáadáa nobody tó kọrin wọn síbí báyìí fún mi mo ti ní kán dárúkọ ẹni tó àwọn ẹnìkan musician kan kọlu ní òkìtìpupa ẹni yìí bẹ́ẹ̀ ni èmi bí mi ṣe fẹ́ bẹ́ẹ̀ ni o ẹnìkan sọnù ní òkìtìpupa tó dẹ̀ jẹ́ olórin gan gidigba yẹn ni wọ́n wá títí dídì ní wọ́n rí ọmọ ẹ̀ tí wọ́n lọ́mọ ẹ̀ tí wá ń kọrin o ẹ má jẹ́ ń fún yín wọ́n plan kínní yìí mú ẹni ni ṣe rí princess ọmọ òkìtì pupa ní ìlàjẹ náà ni ṣe wá rí ngbà tí lára ogun tí <laughs> my prophetess God gave me prophetess I'm a prophetess my daughter she's a prophetess sometimes ago a wà nínú àwẹ̀ àti àdúrà ó pè mí ó ní I saw my daddy ó ní wọ́n kúnlẹ̀ ó ní àwọn pásítọ̀ ló dákúnlẹ̀ ó ní wọ́n dẹ̀ dákúnlẹ̀ pẹ̀lú ṣùtù lọ́rùn <laughs> àwọn ìlàjẹ pásítọ̀ ló lọ tẹrí sábẹ́ wọn <laughs> ní South Africa ṣé ọmọ pé mo ti sọ Tàánú Òjó ṣùgbọ́n ní ìgbà tí mo wá lọ sí Dubai yẹn tó máa yá ṣọ́ọ̀ṣì tó lọ wọ́n pè ní Ọlá Judah bàbá Ọlá ọmọ ìlàjẹ ni àwọn Zion náà ni bàbá ẹ̀ Zion ìyá ẹ̀ Zion ìyàwó ẹ̀ bí ọmọ bẹ́ndẹ̀ ní ọmọ nàìjíríà ṣáà nínú ìyá ọlá mo ti sọ sítórì ẹ̀ rí náà ìgbà tí mo wà ní Dubai mo máa ń rí bàbá ọmọ mi máa ń pòsè obìnrin kan ó máa ní ìyàwó pásítọ̀ òun mo ní ta ni pásítọ̀ ẹ̀ ó ní Ọlá Jùdà mo ní this is not Ọlájúdà tèmi mọ̀ torí mo ti mọ Ọlájúdà kí Daddy Bukky tó mọ̀ ẹ mọ̀ bí mo ṣe mọ̀ ìgbà tí mo fẹ́ ṣí ṣọ́ọ̀bù oúnjẹ ó ní àwọn nǹkan tó ti rà bíi cook àmì gáàsì ńlá báyìí àwọn industrial one àti cylinder ńlá ó ní kí n wá ra àtàwọn kan mo lọ rà lọ́dọ̀ ẹ̀ bí mo ṣe mọ̀ nìyẹn mo dẹ̀ ríyàwó ẹ̀ ní ọjọ́ yẹn àwọn oníyàwó ẹ̀ yẹn ti lọ mo ní ìyàwó láti lọ ó ní ti lọ mo ní pásọ̀ ńkọ́ ìyàwó ni ó ló ń kọ́ mo ní wọ́n ti kọ́ mo ní ìtùmí mo ní ìsìrọ̀ǹkì Mm, money is strong mo ṣàmàrí tó máa ń display ó ní àwọn yìí kí n gbàgbé kó rọ́ǹgì kó rọ́ǹgì mo ní à mo lánàá ojú tó bá dẹ̀ wà lókè o máa ń ṣọ̀wá sísàlẹ̀ ọmọ ìlàjẹ ni nínú chọ́ọ̀chì wọn yẹn àwọn ìlàjẹ ló wá pọ̀ àwọn àbúrò ẹ̀ ọmọ ìlàjẹ ní gbogbo wọn pátá yàtọ̀ sáwọn ọmọ South Africa tí ó wà láàrin wọn <laughs> àwọn tí mò sọ yìí wọ́n dìde ogun tí mi sẹ́gbẹ́ wálé àbúrò ọlájúdà gbogbo wọn ti ráǹdì ìyá ṣẹ́gun bàbá ṣẹ́gun ọmọ làjẹ́ ní gbogbo wọn ẹ̀gbọ́n pásítọ̀ àbúrò pásítọ̀ obìnrin tó jẹ́ ìyàwó bàbá ṣẹ́gun gbogbo wọn ṣàpọ̀ ó wá tún lẹ́nìkan wọ́n ti sẹ́ẹ̀tì obìnrin kan fún dáàdì sarah that's bàbá ọmọ mi àwọn èèyàn máa pè mí láti Dubai pé ẹ mọ̀ pé mo lógun náà táwọn èèyàn bá tẹ̀lé ẹ <laughs> ogun tí mo kàn ń sọ yẹ kàn mí májì gbogbo àwọn tí mo ti darúkọ kọ́kàn lórí èmi nìkan <laughs> ọlájúdà gbogbo àwọn ọmọlàjẹ yẹn wọ́n ṣiṣẹ́ wọ́n believe nínú kándù gan mo rí pọn nǹkan tiwa wọ́n máa sọ pé ṣé la máa ṣe nǹkan ti gbogbo ìwọ tó bá ní ìwòlí ìlàjẹ tó bá ṣògùn sí mi gbogbo tó fọjọ́ ayé ẹ̀ kójọ tó ti ń pa ẹlẹ́nu máa bàjẹ́ máa lójú kó àǹtíráìtì àdàbí tí n bá ṣe búburú fún yàn mo mọ̀ pé we are not going to last èmi àti bọ̀bọ̀ yẹn again we are not going to it's not going to continue we separated kó tó di pé ó dìgbà yẹn nù èmi ti rí i pé ọ̀run pín sí méjì ọ̀run pín bìkọ́sí náà ò tó wíwọ́ náà o <laughs> mi ò fẹ́ sọ ti bẹ̀ yẹn bọ̀ mo fẹ́ sọ ti eré àwọ̀ ni mò ń sọ mi ò sọ ti spiritual bẹ̀ ṣùgbọ́n ṣe mo gbogbo nǹkan tán nà mí fún tán fìyà jẹ mí fún yìí because i'm going to work in that area. ṣe mo pé kí n tó dé bàbá ọmọ mi ń ṣiṣẹ́ owó jí sọ́wọ́ ẹ̀ kọ́ńpìnì iléeṣẹ́ tèmi àti táàsì ìtàn mo ti sọ nǹkan tá à ń ṣe tó bá ń ṣiṣẹ́ ẹ̀ ní South Africa ó máa lówó lọ́wọ́ tó bá dẹ̀ ti mu òyò tó ní kọ́sítọ́mọ̀ tó dẹ̀ tún ní connection nínú ilé. ẹ má bínú ẹjọ́ I want to charge it down. owó wà lọ́wọ́ ẹ̀ tó bó ṣe ti wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti ráǹdì ẹ̀ wọ́n ti fún un ní ọmọbìnrin làjẹ́ kan mo gbàdúrà ní Dubai ni ṣe mọ̀ pé tí wọ́n bá ti sa iṣẹ́ burúkú tiẹ̀ tó wọ́pọ̀ lára ẹ̀ mo mà gbàdúrà o mo gbàdúrà débi pé for twenty seven days no food kì í ṣe pé oúnjẹ ò sí nílé o tó tí bá tiẹ̀ jẹ oúnjẹ tó wà nílé mi ò wọ́n bí tí n bá ti tọ̀la bí tí wọ́n ṣe fún mi dé. mo wá wà nínú àwẹ̀ àti àdúrà mi ò wá rí oòrùn àwọn tó ń sa ògùn tèmi tó ń ṣiṣẹ́ yẹn. Ṣé mo pé Ìjẹ̀bú Òde, Òkìtìpupa, gbogbo wọn ogun pọ̀, ogun pọ̀. Bọ́n ṣe rí mi padà rí mi yẹn pé mo tún gbé mọ́tò wá. Bóyá bàálù Òṣogbo mi mọ̀ tó ṣe nínú wọn, gbogbo wọn ṣẹ́ ṣá ti gbọ́ bí mo ṣe ṣàlàyé yẹn, mi ò mọ̀ tó. Owó wá pọ̀ lára ọ̀tá mi yẹn. Torí ẹ́ tí n bá sọ pé mi ò fẹ́ ọkùnrin, ọkọ tí n bá fẹ́ fẹ́ ọkọ, ọkọ ni màá fẹ́. Kì í ṣe just boy because wọ́n gbabẹ̀ mú mi gan bẹ́ẹ̀ ni mo sọ. <laughs> wọ́n gbé ọmọ ọ̀làjẹ kan fún lady yìí bàbá ọmọ mi ń lọ níjọ́ yẹn nígbà tí visa kù díẹ̀ bí o ṣe lè wá mọ́ nìyẹn gbogbo nǹkan ṣàríbá kan for two years two years plus àríra mọ́ èmi nìkan ni mo wá ń rán gbogbo kíní yẹn ó dẹ̀ pé wọ́n wá lọ tìyàn sí jẹ́ mọ̀ pé tó dẹ̀ pé tí wọ́n bá bírèkì ẹ kán singuadẹ́dìlì ẹ ara iṣẹ́ wọn ni tán bá fẹ́ mú èèyàn torí ẹ̀ tí bá ti rí wọn tán bá ti ní àtàkì márẹ́jì ó láwọn treatment wọn ti máa kí lórí Facebook láwọn tán ń àtàkì àwọn bá àtàwọn kíní yẹn iṣẹ́ àwọn uncut ni uncut guys. kì í ṣe ọba nìkan náà àtàkì o they always attack people wọ́n máa wọ́n fẹ́ ṣiṣẹ́ yín separately ni wọ́n á break wọ́n á máa ṣiṣẹ́ lọ́tọ̀ wọ́n á break yín wọ́n á máa ṣiṣẹ́ níbí wọ́n á máa ṣiṣẹ́ níbí the same set of people. so èmi àti mo wá dé nígbà tó wá fi after two years mo ṣàdé àwọn èèyàn tí wọ́n á pè mí àwọn kan like mi mọ́mí bíkí mọ́mí bíkí mọ́mí bíkí wọ́n ní à pé wọ́n máa ti sọ ọ̀wọ́ yẹn di dìdìrín pé kò máa wà nínú ilé pásítọ̀ nìyẹn o wọ́n kàn rẹ àgbo wọn ni wọ́n gbàgbó wá láti Òkìtìpupa wọ́n lágbo jẹ̀díjẹ̀dí tó ń fò gbogbooro rẹ̀ wọ́n fi obìnrin bá yé ẹ̀jẹ̀ àwọn Òkìtìpupa náà wọ́n ṣe aṣẹ́wó ju hẹ́ lọ lọ́n dáríjì mi prínsẹ́sì ajá ni wọ́n ẹ má bínú mi ò ṣe nǹkan kan mo wà nínú àwà ìtàdúrà nígbà tí mo máa dé lẹ́bẹ̀rẹ̀ àwọn boys kan wọ́n ti sọ fún mi mo ṣàfẹ́ kí n òun ló nílé o ó máa tún lọ scott lọ́dọ̀ yìí òun ló lówó o wọ́n ti sọ́ de dìdìrìn ọjọ́ tí mo padà lè wọlé padà sí South Africa òun sọ passport nù èmi ìwé mi mo sẹ́ǹdì ẹ̀. E visa mi kò lè wọlé ní South Africa a máa need láti renew many things happen ìgbà tí màá lè wọlé ṣé nígbà tí màá padà wá lady yìí ó sọ ó wá kí mi nílé gẹ́ẹ̀tì wọn sọ fún mi pé ó ń fẹ́ ọmọ làjẹ́ ó sa orí mi mo gbàdúrà mi máa ń gbàdá múlẹ̀ tó bá forí mi níbi kó dànù ó sa orí mi ó porí mi níbi ó ń bọ̀ láti tàbáyé mi ìmọ̀ ẹ́rì mi ìní kìtì ẹ̀ má dáa ẹ̀yin lè fìyà jẹ mí ẹ tún máa sọ pé kí n kú lórí ìkà tẹ́ ṣe fún mi ọmọ làjẹ ni ó fò sọ́lẹ̀ báyìí ó dẹ̀ ṣubú ó fò ó dẹ̀ ṣubú ó rìn gìrì South Africa ó pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn mi màmá tó bá fẹ́ sọ̀rọ̀ ní South Africa wọn alájẹ ni wọn mú bí kùn because they don't know that I pray when I'm hearing and pray I cry to God because they beat me and he hard and he pains me. ṣọ́ọ̀ṣì yẹn ló wá wà pásọ̀ yẹn nígbà tí mo wá dé tí bá ti wá dé báyìí ìgbà tí yẹn tún kú wọ́n tún gbé ẹlòmíì fún nínú ṣọ́ọ̀ṣì yẹn ogun mélòó mo fẹ́ ṣá ṣé ti àwọn ti mọ́tò ni ṣé ti ilé ni ṣé ti àwọn ẹbí ọkọ yẹn ni ṣé ti ṣọ́ọ̀ṣì ni ṣé tòun fúnra rẹ̀ ni ṣé tàwọn ọ̀rẹ́ ni èwo mo fẹ́ ṣàgàn and now working for all of them àwọn kan máa sọ pé ó ṣàgbèrè mi ò ń ṣe alágbèrè tèmi bá jẹ́ alágbèrè wọ́n máa ti tòmíràn torí iṣẹ́ tèmi ń ṣe túrà àti iṣẹ́ ọkùnrin ni and when I go through this pain tell me báwo mo ṣe máa wà romantic báwo mo ṣe máa máa ro ọ̀rọ̀ ọkùnrin because mi ò rí ọkùnrin níbẹ̀ lọ́jọ́ tí mo ti wà àfi kí n bá ṣe wọ́n máa ní iṣẹ́ tí wọ́n ń sọ yẹn òun ló ló ṣiṣẹ́ bọ̀ tèmi mò ń gbàdúrà. Ah, we both work o but iṣẹ́ tó ń dowó gangan eh, Ọlọ́run ló ń ṣe túrò mi. àwọn pásọ yẹn máa bẹ̀rẹ̀ sí ni wọ́n dìde ogun àwọn ọ̀làjẹ́ yẹn nígbà tó dé tí mo bẹ̀rẹ̀ sí fẹ́ máa já tán àwọn ọ̀làjẹ́ tán bò ó gbogbo wọn ti bò ó gbogbo wọn ló wà láàrin adìẹ tán wà nínú ilé ẹ àtìyàwó wọn àtọmọ South Africa gbogbo wọn bò mí ọmọ ọ̀làjẹ yẹn pásítọ̀ ọ̀làjẹ yẹn ọlájúdà ó pẹ̀lú àwọn tó jẹ́ kí nà mọ́ndé lórúkọ gẹ́yẹn kó wá gbà mí tí mo lọ́mọ South Africa kan wá nà mí tó lè nà mí ni kò lè nà mí bọ́ tó gbá mi lé tó ya mi láṣọ báyìí mo dẹ̀ ń sunkún mélòó mo fẹ́ sọ ọmọ làjẹ ló wà nínú torí pé ó ń sàbù lọ́ndà ọ̀làjúdà wọ́n ti dè mọ́lẹ̀ èmi dẹ̀ fẹ́ jẹun gbà yẹn nínà wíwọ́ lọ́mọ́ndé lórúkọ bíbí yẹn jẹ́ àti ṣẹ́gun àti ṣẹ́gun ni lára àwọn boys tí wọ́n bò wọ́n fẹ́ ṣẹ́gun wọn they don't want to see me mi le wọn ò fẹ́ rí mi mọ́ they just want me to go because he's working for them because he's working for them he's working for them. mo wá sọ fún I cry I prayed tí n bá lọ bìkan báyìí tá a bá lọ sípa tí wọn bá rí báyìí lẹ́nu wọn ò ní kí mi mí ìṣe wọn o tí wọn bá dẹ̀ nídòó wọn máa bá mi. I pray to God ọmọlàjẹ yẹn wọ́n ṣe bastard oògùn sí mi tọ́lọ́mọ máa fi wọ̀n mi tán bá nà mí tán bá ìpásọ̀ làjẹ yẹn máa sọ pé màmá abẹ́ ó máa ń ṣèdè làjẹ máàmá jẹ́ kí wọ́n nà ẹ́ pa tó bá máa nà ẹ́ pa tó bá máa ti ń dàgbà báyìí ó máa sọ ó máa ń ṣèdè làjẹ náà ni ọlájúdà ìyàwó mẹ́rin ló fẹ́ láàrin ọdún kan bọ̀dún wọn ló tún ti wá padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí ìlàjẹ wọn ní oògùn ìkà wọn máa ń ṣe ritual gbọ́mọgbọ́mọ ni wọ́n wọ́n ní okùn ọmọ ìfọ̀mọ̀làjẹ òun àti àwọn eléyìí waterside ni wọ́n ti wá princess kí ló dé tó yọ lórí burúkú àkọ́kọ́ jẹ́ ó dẹ̀ wà nínú ṣọ́ọ̀ṣì Sotitobire ó dẹ̀ tó ń wọ̀kì gé Sotitobire lẹ́ni tó ṣoore fún ẹ tí wọ́n fúnra rẹ̀ lanu ẹ̀ sọ fún mi pé kò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àfi kó tún ṣàánú fún ẹ pẹ̀lú owó kó tún fún ẹ ní kó tó gbàdúrà fún ẹ tó ní tó wá ṣe tó wá dìtẹ̀ tẹ́ wá fẹ́ káyé èèyàn bàjẹ́ kẹ́yìn balẹ̀ wó òkè. àwọn tó ṣe níjà yìí láwọn tó ní kí n má lè wọlé wọ́n ṣe tòótọ́ kí n ṣe pé mi ò ní visa mo ní mo ní company bẹ́ẹ̀ o mi ì jalè o mi ì ṣe burúkú o mi ì ní criminal record o bó ṣe fọlọ́pàá mú mi tó mẹ́yẹn wọ́n rò pé mi ì ṣe nǹkan kan wọ́n kàn wé kí wọ́n kàn fẹ́ bá tara wọn jẹ́ ni mi ní criminal record táwọn àánú òjò fọlọ́pàá mú mi ẹ jọ kí ni mo ṣe fún wọn. o ò ní láti ṣe ìkàkó tó di pó dìde ogun sí ẹ wọ́n máa ní kórìíra irọ́ ni àyànmọ́ ni wọ́n rí ògùn ẹ̀dán ju tiwọn lọ ni. àwọn tó purọ́ mọ́ olórin wà nínú àwọn pásọ̀ wà nínú àwọn tó purọ́ mọ́ Sọjí Tóbìrẹ̀ mo dẹ̀ máa investigate Prince Debo Prince Debo máa investigate wọn mi máa investigate wọn because mo like wọn ó ní wọn gan mo dẹ̀ ti wáyé pé mo sọ̀rọ̀ làjẹ́ báyìí ẹ̀dẹ̀ pé mo máa ń pe kọrin Prince Debo náà ah, ẹ̀yin pásítọ̀ yìí àmọ́ pásítọ̀ tó jẹ́ tòótọ́ nínú ìta àtọwọ́bọ̀ yìí èmi rí i pé ẹnìkan fẹ́ mú ọ̀bẹ ó fẹ́ fi gún rẹ̀ lẹ́ẹ̀lẹ́ fẹ́ fi gúnra yín ìjà lẹ́ ń pè yẹn tí o bá rí ìyẹ ọ̀bẹ téèyàn bá gbọ̀bẹ dání ó ń pè jàní tó bá gbàdá dání ẹ fẹ́ pogun ọ̀run ní jàní ìyẹn lẹ́ ń pòwe fún mi pé ẹ máa ní ẹ máa rí kí ni wọ́n bí dáadáa àwọn wálé nígbà yẹn wọ́n máa ṣògùn ṣògùn wọ́n lè ṣògùn sáwọn tibẹ̀ yẹn sí opponent àbí bàbá ọmọ bọ́dé mi bọ́lá irọ́ pa àwọn tó ṣe kí n má lè wọlé tó ń ṣe pé kó lè wà níbẹ̀ torí kó má lè máa ṣiṣẹ́ fún wọn Daddy Bukky ṣe ìyàwó fún àwọn èèyàn kò rántí ọmọ ẹ̀ mọ́ nígbà yẹn lọ́hùn ó bẹ̀rẹ̀ ó ṣe bó ṣe wù ú wọ́n wá torí owó ọwọ́ ẹ̀ gbogbo ọ̀ràǹdì ẹ̀ wọ́n mọ̀ làjẹ́ yẹn gbogbo ẹ̀ ní àwọn tó wà ìlàjẹ́ ni wọ́n ogun làjẹ́ ti jà mí rí sẹ́ẹ̀ ó tún yàtọ̀ sí bàbá òǹdó bàbá òǹdó náà tiẹ̀ wà ń bẹ̀ o àmì bàbá òǹdó yẹ òun la bàbá òǹdó la máa ń pè bàbá òǹdó ní òkìtì pupa <laughs> ẹni sàn. bọ́n ṣe ń nà mí yẹn mo sunkún nígbà tí mo kúrò ní ibẹ̀. àwọn tó ṣe wálé tó jẹ́ pé díẹ̀ ló gbà lọ́wọ́ ọmọ mi a máa kọ̀ rí ẹ fi wọ́n kàn máa ta sí ẹ torí pé wọ́n ti mi ì ṣe nǹkan kan mo ṣe ń rí mi fi hàn mo kàn fara dá ni wọ́n máa gbógun tì mí o pàtó mo kúrò mẹ́ ó lọlé ó lóun lọlé ó fẹ́ lọ ṣe mímọ kan tó lóun fẹ́ lọ ṣe wọn ò jó wọlé mọ́ sí South Africa ó lọlé no òun àtìyàwó ẹ̀yẹn lọlé wọn náà máa wọn padà bọ̀ láti South Africa wọn fẹ́ wọlé wọn lọ wọn lọ sí Ìlàjẹ pàtó máa padà wọn ní kí Wálé padà sílé pẹ̀lú kò lè wọlé mọ́ sí South Africa mọ́ so ó dẹ̀ lọ pẹ̀lú ọmọ ni ọmọ ẹ̀ yẹn ó wá ní òun àgbọ́mọ dání sí ìlàjẹ ó wá dó síbẹ̀ òun gbọ́mọ máa ṣe kò pẹ́ kò jìnnà ìyàwó tó wọlé náà wọ́n separate wọ́n kú ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ máa rọra ṣìkà ó máa ń ní side effect tẹ́ni bá dùn fún yín ọ̀la máa korò akànṣe ń sọ̀rọ̀ ni ìyẹn mi pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn wọ́n nì ni ẹni tó bá gbọ́n sìn tó bá gbọ́n náà ni koro níkùwàdà èyí tí ò bá gbọ́n òun ni kó máa lérí ogun mọ́ mi ogun náà kò ń ṣe tèmi èmi kọ́ ni máa bá wọn jà o ọlọ́run á pa yín tọmọtọmọ ẹni tó bá halẹ̀ ogun mọ́ mi ẹni tó bá ní má dé ni mi ò ní dé bá mo kàn ń sọ ni o mo give testimony fún àwọn tó ṣe léèṣì ńkọ́ gbogbo ogun tó jà mí yẹn àwọn tó fogun jà mí ṣẹ̀ sí èmi ò ní ṣe bí fún yàn ẹ máa gba nǹkan èèyàn tán ẹ máa tún wá sọ pé kó kú ni ẹ fẹ́ mọ̀ bóyá pásọ̀ wà nù wọn olòṣì. Mélòó mo fẹ́ sọ tán? Mo fẹ́ dárúkọ, ó sì náà ṣe wọ́n ò fẹ́ kí n dárúkọ náà ṣe ń pè mí olórí burúkú wo ló ń pè mí láti Nàìjíríà pé kí n má dárúkọ. Lára àwọn tó gbógun tì mí yẹn, Ṣẹ́gun, ó máa ń lọlé lójoojúmọ́ báyìí lọ ṣògùn ni. Ó máa ní òun máa sà mi. Ní òun kọ́ ló máa ń sọ, Tósìn ló máa ń rẹ́ mi yìí. Moses ló máa lóun máa sàsí mi Moses wọ́n nìyẹn náà ti kú ó kàn déédéé kú ni bó ṣe fẹ́ kú báyìí ó ní kó lọ bá àwọn máa wá mọ́mì bókì káàkiri kan fún ni wọ́n náà wá mọ́mì bókì wọ́n ní kí ló dé ó ló lòun fẹ́ bẹ̀ mí fún kí ni ó lóun kàn fẹ́ bẹ̀ mí ni ó sọ fún mi ó lóun fẹ́ lọ sàsí mi ó dẹ̀ lọ Nàìjíríà ó dẹ̀ lọ sàsí mi ọmọ Àwórì nìyẹn mi ì ṣe nǹkan kan fún o torí pé mi dí wọn lọ́wọ́ máa ń gbàdúrà ní tó ń fẹ́ ṣe fẹ́ ní tó ń fẹ́ ṣe fún yẹn wọn mọ́ ẹlòmíì kẹ̀dẹ̀dẹ̀ wà ọlọ́run fẹ́ lù ẹ fún a máa fi ojú ẹ a máa fojú ẹ gbolẹ̀ ọ̀dì tó bá lù sí ẹ kò ní mọ̀ pé ó sì máa rò pé kò ní mọ̀ pé áńgẹ́lì òun lòún sọnù. ojú mi Moses kò ní sọ fún ẹ á ní mọ́mí búkì jẹ́ kí òun sọ fún yín wọ́n ní ẹ burú wọ́n ní àjẹ́ nìyín mo ní àjẹ́ á lò máa ṣàṣìyìn. ó lò máa ṣàṣìyìn mo lẹ́ máa ṣàṣìyìn mi ẹ ó dẹ̀ lọ sà ó dẹ̀ ṣàṣìyìn mi kò kúrò ó dẹ̀ dìde ó dẹ̀ lọ nàìjíríà ó dẹ̀ lọ ṣàṣìyìn mi ó dẹ̀ lọ ṣàṣìyìn mi kó tó dé mo ara ni mi tó tọ́ bí pé wọ́n dèèyàn ó dẹ̀ dé airport wọ́n dẹ̀ dá dúró síbẹ̀ pé kò lè wọlé dáàdì búkì dẹ̀ ló pé dáàdì búkì dẹ̀ tún gbé fóònù mo ní kí ló tún ṣẹlẹ̀ wọ́n ní wọ́n dàdúró ní airport èmi ni mo ní láti bá a pe immigration kan mo tún bá sọ wá ah, ẹ pẹ̀lẹ́ báwo ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi ká mọ níta pé má má pè ó kàn kọ́ tiẹ̀ ni torí kò fẹ́ gbóhùn mi ohun ẹ̀ tó fẹ́ gbọ́ nìyẹn ṣùgbọ́n bó ṣe ń bọ̀ yẹn ọlọ́run ti sọ pé eléyìí òun náà ló máa pè òun ni solution ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. kò fẹ́ rí mi kí n ṣe nǹkan kan fún ọ wọ́n wá sọ pé wọ́n ló fòṣọ́ lọ́wọ́ kó ọjọ́ tó ń sọ fún mi nìyẹn wọ́n ló ń wá nọ́mbà mi káàkiri pé lòun fẹ́ bẹ̀ mí ní for what wọ́n gbogbo àtọ́ ń dì pẹ̀lú mi èmi bí sì mò ń pray mo ti jí láti to one àbí past twelve mo ti jí títí tí mo ṣe wà yìí yàtọ̀ sí títí mo mu yẹn oúnjẹ wà nílé o mo ń pray mo sọ̀rọ̀ mo fight fáwọn èèyàn you are now thinking that God will not fight my battle ẹ má lẹ́ ẹ pọ̀ ẹ títò torí ẹ̀ tó ṣiṣi níwájú ọlọ́run Bẹ́ẹ̀ni. Ṣẹ́gun. May their soul rest in perfect peace if they can rest in perfect peace. Don't do evil to people, especially those who don't do evil to you. Mi ò ṣe bí fún yàn. Àwọn èèyàn ti bú mi lórí bíbá tó pẹ́ àánú wọn á tún máa ṣe mí màá máa sún màá máa fight fún wọn. Mi ń ṣọ̀dẹ̀ omi ìdẹ̀ face anybody. Bọ́lá ò ṣe dá mi nìyẹn. Àyànmọ́ mi ni mò ń lò. Kí ni mo ṣe? kò dẹ̀ sẹ́ni tó lè terminate life mi torí bàbá tèmi ó terminate ara ẹni kò sẹ́ni tó lè terminate mi èmi I will be fighting for people and I will speak for people and whatever you do to me I will say it do good to me so I will talk good about you if you too bad to me I tell people the whole world mi ní sọ tó ṣe n tó ń sọ fún mi ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ fún mi pé ìyàwó aláyìí ní kiri kan nínú ilé mo ní wọ́n sọ fún mi ni èmi ò rí i and I came out many people abused me they cursed me but àwọn èèyàn dẹ̀ tún gbọ́ látọ̀dọ̀ èèyàn ẹlòmíì ntẹ́mi ò rí báwo ni mi ṣe máa sọ but tí ò dẹ̀ ṣe fún mo sọ mi ní sọ tó torí pé bóyá <laughs> some people wey dey think say they need them because of money àbí kò ní dáa fowó yẹn ni tọ́lọ́run bá ṣe tán láti bless mi bí mi ṣe wà fún level tí mo ibi tí mo tí mo fẹ́ ó máa ṣe fún mi nobody can stop me i'm unstoppable ìgbà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀bẹ́rẹ̀ gbẹ́mẹ́ tó mọ̀rẹ̀ pé bóyá ogun lé tó máa ṣe pabambarì níbẹ̀ wọ́n gbógun tó àwọn the highest ogun ni wọ́n gbé lọ́wọ́lọ́wọ́ báyìí the highest ogun láti ìgbà tí mo ti wá sórí facebook the highest ogun ló wá ogun politics ogun àwọn road union ogun olórin ogun olójú wọn lọ politician ojú títì olórin ogun pastor ọlọ́run ti bá mi jà ogun àfáà mo dárúkọ wọn àbí mi ò dárúkọ wọn on court anybody tí bá ti dárúkọ for evil go and check their face they are court people. bẹ́ẹ̀ni ìgbà tí mò ń sọ pé àwọn tó ń ṣe four one yẹn after all ẹni tí mo dárúkọ was sílẹ̀ alámàlẹ́ka ó ní yes pé àwọn boys àwọn àfa kí ló dé tó gbé mi lọ lé aláfa mo ti sọ níjọ́ sí. Si, ṣèbí wọ́n gbé mi lọ kán balẹ̀ wọ́n bìlí pé mo lóògùn lára kán wẹ̀ kúrò so kán lè ṣiṣẹ́ wọn owó wà lọ́wọ́ ẹ̀ kán gbà kán lè gba ògùn ẹ̀ kán tán ṣe nìyẹn coronavirus ló lè reach out to them all ẹ kàn wo àdúrà àwọn èèyàn tí mo dárúkọ gbogbo yín tí mo dárúkọ yẹn tó bá jẹ́ pé mo purọ́ mọ́ yín nǹkan kò ní ṣe yín bọ́ tí mi bá purọ́ mọ́ yín o coronavirus ló máa pa gbogbo yín tẹ́ ẹ̀ bá ronúkúwàdà o ẹni tó bá ti ṣe dáadáa fún mi báwo lè ṣe máa gba nǹkan èèyàn náà tẹ́ máa sọ pé nobody tí má tún wá béèrè yẹn àwọn èèyàn má má fún owó barúkọ wọn jẹ mi ì barúkọ anybody jẹ o Alhaji Wasiu Ayinde ọmọgbọ́lá wọn lásìkò mi kò ní àjálẹ̀ nílé mi ò rí o ọlọ́run Elédùmarè ń gbọ́ àṣántì ló sọ àṣántì ló sọ torí pé mò ń sọ pé màláìka súlẹ̀ aláìmúná àláìka ní àjálẹ̀ ó dẹ̀ sọ pé kí n gbé ọ̀rọ̀ súlẹ̀ mi sílẹ̀ kí n gbé ọ̀rọ̀ Alhaji Ayinde and I well súlẹ̀ àlàyé màláìka òun dẹ̀ ló jẹ owó jù ní ọwọ́ mi tó jẹ owó tó rùn ayé ààrẹ kì í ṣe ayé mi lórùn o ayé ayé súlẹ̀ lórùn. wọ́n máa ní gbàgbé kéèyàn gbàgbé ọ̀rọ̀ àná ohun títí bá rí business mi ni máa tó gbàgbé ọ̀rọ̀ àná because on court ni wọ́n wọ́n máa fi ń ṣe nǹkan níbi pé wọ́n fẹ́ máa lògo ẹni tó bá lòun fẹ́ lògo tó lòun fẹ́ jókòó sórí ògo tèmi ẹ ò ní rògo lò mọ́ ẹ ó pàdánù ògo ẹ ò ní rògo lò mọ́ ọ̀run máa fi yín ṣe á fi yín ṣe ẹ̀sìn ńlá ògo máa bọ́ lára yín ògo máa bọ́ lọ́wọ́ yín ògo máa gbé lórí yín ògo máa gbé lára yín ọ̀run máa sọ yín di ahoro ẹ ó gbẹ dànù <laughs> you don't try you don't touch me mo kàn sọ gbogbo bí tí mo ti rìn dé ni nǹkan ṣe fún sọtí tóbi rẹ nìyẹn o ṣe rí àwọn méjì tó wà mẹ́yẹn kí ló dé tó máa fi ṣẹlẹ̀ wípé ó help yín nígbà pọ́njú yín tẹ́ẹ̀ fi ṣàánú fún kí ló fà á mo dẹ̀ ti wá rí wọn ẹni yẹn actually torí pé mo máa ń sọ pé mo like Prince Debo wọ́n fẹ́ kí n wọ́n fẹ́ fi ìyẹn ṣe kíni fún mi ẹ ló mà kí ni mo ṣe fún ẹ tó ṣe ẹ ló mà fún mi I'll block you down torí pé mo dárúkọ sílẹ̀ àlámà láìka sí wọ́n dẹ̀ ṣe kíni wọ́n ṣe ẹ ló mà fún mi don't say ẹ ló mà to me it's not ẹ ló mà that I need mi ò like ẹnu yín rùn. tí mo sọ pé ìgbà tí mo sọ mo ní ó gbé mi lọ sí ọ̀rá pé bíbẹ̀ yẹn kẹ̀dẹ̀ wọ́n kọ́lé koto koto kótó bi ilé fọ́wọ́n náà yẹn mo ní wọ́n ní àjálẹ̀ ńbẹ̀ efele ọ ní ajale fọ̀rí. àyìndé nínú ilé mi ìwà lè sọ owó yóò kọ̀dẹ́tì ayinde àyìndé pẹ̀lú òpò bọ̀yẹ mi ò rí kankan tó nínú ilé ti wọ gan kò tí ì dàbí bó ṣe rí nsìn. sọ náà pé kí n sọ pé ó ń gbà tí mo wá ń èmi dẹ̀ ti rò pé bí àwọn èèyàn torí ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn ẹ wà very very careful tí kulé ò bá pààyàn tó dé ò lè ríyàn mu àwọn àbúrò mi wọ́n wà nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí ẹ̀ gbogbo àwọn ọmọ tó bá ti wá rí pẹ̀lú mi mo ti sọ́rí wọ́n wá mú gbogbo wọn gbogbo fámìlì ẹ̀ pátá ni wọ́n máa kó mọ́ra àwọn àbúrò mi náà tí ó fẹ́ bà lórí abẹ́mi fẹ́ bà lórí ni god god forbid mi hate wọn bàjẹ́ kì í ṣe pé mo hate mo hate ìṣìnà bàjẹ́ mo hate kí báwo ni ẹni tó níyàwó tó ti ṣe ó ní àwọn everybody ló ní àwọn irú èèyàn tó ń fẹ́ ìtí mo fẹ́ láyé mi pé mo want to get money take care of my children wọ́n mú gbogbo family wọ́n get everybody involved nǹkan tó ń ṣe fún sọtítò nìyẹn i'm repeating this story because n tó ṣe fún sọtítò nìyẹn politician àtọ́ bá dẹ̀ ti lo iṣẹ́ lára èèyàn wọ́n fẹ́ gbá ògo tiẹ̀ wọlé ní kán ba lè dìde gbogbo ẹ tó lọ́ọ́ máa gbá wọlé tóun bá ti ṣerú ẹ̀ rí o torí ẹ̀ ni mo ṣe fẹ́ bèrè mo ní ẹ tó bá mọ information yẹn tẹ́ ẹ̀ bá dẹ̀ fún mi the almighty God will direct me to it ó lè yá ó dẹ̀ lè pẹ́ ó lè jẹ́ after this minute mo máa mọ̀ the Lord will show it to me. kí ló dé tó jẹ́ pé èèyàn gbúdọ̀ kú àbẹ́yàn gbúdọ̀ sọnù káwọn kan tó ga sókè why why táwọn èèyàn máa fi fi ẹni yẹn play lánàá ó ń sọ fún mi pé ó nínú èkínní eh, ẹ̀ ó ń sọ lánàá ní kò mọ̀ pé mo máa ṣe wọ́n máa rò pé ẹ ó ti jẹ́ sínétọ̀ ó máa fọ́ sára fọ́ sára bẹ́ẹ̀ ṣì rè ni mi kò ẹni ẹni sínétọ̀ jẹ́ bí n ṣe wà torí pé mo ní ìdè owó ṣé tí n bá lówó yẹn ṣé ṣé wọ́n ń gbowó lọ sọ́run ni. ẹ ti teach mi ẹ ti rò pé ẹ dá mi lóró ẹ ti fún mi lágbára adánilóró agbára ló fi kọ́yàn why are you doing evil to people ìbéèrè ni. why tẹ fi ń ṣe burúkú fáwọn yẹn torí ẹ tí wọn ò bá kánṣu kan máa lewé àti egbò kan máa ṣe òòṣà bílẹ̀ òòṣà tí ò gbà wọ́n òòṣà yẹn náà ń fi àwọn èèyàn bá o tí tàn wọ́n èyí tó ti pààyàn rí máa jẹ́ kẹ́lòmíín fẹ́ jẹ̀wẹ̀ so that tó bá dọjọ́ tí à ń ṣe ọmọdé wọn náà náà ti ṣe rẹ̀ ó di ìmùlẹ̀ nítorí pé ní ìmùlẹ̀ wọn nìyẹn gbogbo wọn àtàfà àti bá pásítọ̀ tó bá wà nínú wọn àti olórin tó bá wà nínú wọn àti politician tó bá wà nínú nítorí ṣe fún àwọn èèyàn lélẹ̀ and wọ́n dẹ̀ máa máa create impression bóyá bí ẹ̀jẹ̀ yẹn ló ń ṣe kínní ló sọ wọ́n di alágbára but you know what just to because other people have done it their colleague has done it he must do the same thing with them so that they can be using it against themselves mo fẹ́ sọ mo rí àwọn nǹkan kan mo fẹ́ béèrè olórin kan kú ní ìlú ìlàjẹ kò ṣe pé ó kú ó sọnù wọ́n ní wọn ò rí inú news láti gbọ́ ta ló jẹ́ wọ́n dẹ̀ lọ́mọ ẹ̀ kọrin wọ́n nígbà yẹn ọmọ ẹ̀ ní gift òun náà ní gift wọ́n ló sọnù mo fẹ́ link ẹ̀ mọ́ ni o torí wọ́n láwọn ìlàjẹ ló wà mẹ́ àwọn ló gbọ́mọ. ọkùnrin tó pè mí yẹn sínétọ̀ òun ló gbé ọmọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ torí jẹ́gẹ́dẹ́ àtàwọn kan tí wọ́n fẹ́ gba Ondo State ni wọ́n ṣe ṣe lẹ́ṣẹ̀ṣẹ̀ adúrú rọ́ràbàtà rabata bẹ́yẹn Ọlọ́run bínú mo sọ story yẹn pé story mi gùn kẹ́ ẹ bá lè mọ̀ pé ẹni if you don't walk in that shoe you can't know èmi ò béèrè pé kọ́ lọ́ba yẹ́mi jẹ́ òkò sẹ́ni tó máa béèrè fún and then moreover let me tell you tán bá ń ṣiṣẹ́ lára ń you be so nice to people you be so nice to people ẹni tó bá nice tó tó tó trust àwọn èèyàn tó love àwọn èèyàn jù ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn kì í ṣe fọ̀wọ̀n dájú o ta ló lè lọ ọjọ́ tí bàlóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ta ló lè lọ sọ́dọ̀ ẹ̀ kó lọ jalè ní kó lọ lu jìbìtì because they are one. mi sọ pé báà ló ń ṣe jìbìtì o. ọjọ́ tí bá ní mo fẹ́ gbowó gbogbo ilé mi gbogbo ilé yẹn bá ti wá ti ní mo fẹ́ gbowó torí nǹkan ti wà lórí ọ̀rọ̀ mi wọ́n lè ní kẹ́nìkan máa tọrọ owó lọ́wọ́ mi ládùúgbò àbí ló kó tọwọ́ lọ́wọ́ mi nìkan àbí kó ṣe kí nìkan ilé yẹn ń sin ilé ibi tí mo wà yẹn sẹ̀ ẹni tó ń gbénu flat tó wà lẹ́yìn kò tí ì sanwó fún mi o bọ̀bọ̀ ẹni tó bá gbénu lẹ́mi tó bá ní kó máa sanwó òkú ẹ̀ ní wọ́n máa rù jáde ńbẹ̀ gbà mí ò ṣe nǹkan burúkú bẹ̀ wọ́kẹ́lẹ̀ mọ́ pé ògùn mi ni kọ̀ǹkọ́ tó bá wà lórí ọ̀rọ̀ mi wọ́n ṣe máa ń sẹ̀tì ara wọn ráǹdì yẹn o just imagine gbogbo àwọn tí mo ti dárúkọ and mo gbowó ló jẹ owó mi tó jẹ epo tó jẹ tá mi tó gba owó mi ó ní mo fi sọ̀rọ̀ sọtí tó bẹ̀rẹ̀ because I been in the show tán bá ṣe tán wọ́n fẹ́ ra mọ́tò ẹ̀ wọ́n á máa bèrè gàgí bèrè lọ́wọ́ mi ó ní kí n dash ó ní kí n ta mọ́tò mi fóun wàá máa lo mọ́tò báyìí mọ́tò ẹ̀ tó jẹ́ pé òrà ó fẹ́ lò ní wọ́n ní kò ta fún wọn torí wọ́n mọ̀ pé oògùn náà fẹ́ fi ra ọ gàjí àgbà lẹ́kan nígbà tí àbúrò ẹ ti mú ilẹ̀ ṣe bọ́ọ̀ ni mo ní àbúrò ẹ ilẹ̀ méjì adájì ò dẹ̀ sọ sí dọ́là níta alájì ṣe nìyẹn mi ì dẹ̀ alájì Wàsíù Àyìndé káwọn èèyàn máa yọ lẹ́nu náà ní Nàìjíríà kó má ṣe nǹkan kan sí ṣé kò mọ̀ ń ẹ̀ ní bọ̀dọ́lọ́run ní kí n kun ọlé tó máa fi tẹ́ ṣáàtì tó ṣe lánàá sí many people believe ẹni tí àbúrò ẹ̀ ń wí ní mọ́tò ọmọ ìjẹ̀bú ni o <laughs> and I know reason why I gave it to him. nígbà eh, orí Instagram náà ti ṣe mí ò tiẹ̀ mọ̀ ó sáré pè mí ó ń wò mí náà báyìí ó ní àǹtí ẹ lọ wo aláàjì lórí Instagram aláàjì gbogbo ọ̀rọ̀ táláàjì sọ sí mi lórí Instagram bí èébú sí mi ni bìkọ́ ṣe ló ń pọ́n ẹ́sàbọ̀dù lé àti àbíkẹ́ èmi dẹ̀ tún gbé fún láàárọ̀ yìí ní orí Facebook pé do you know what Alhaji Wasiu Ayinde àwọn tó dárúkọ yẹn orí burúkú ń wọ́rì wọn because wọ́n ti bà tiwọn jẹ́ àwọn méjèèjì ti bọ́ra alẹ̀ lórí Facebook ọlọ́run ò ní jẹ́ kémi rírú ẹ̀ the highest ni mo ṣe ń bí ni pé mo jó àmúdẹ̀jọ́ náà ni pé bẹ́ẹ̀ dá òkú ìṣe òtítọ́ ṣùgbọ́n mo gbọ́ ẹni tẹ́mi bá ro dáadáa fún tí mo ṣe dáadáa fún tó bá ṣe burúkú fún mi àṣẹ Èdùmàrè ní àkókò gbogbo ìdààmú wàhálà ikú òjijì àìsàn ìpọ́njú tó wà níbo ọ̀run máa já tì í ẹni tí bá gbàdúrà fún tó bá ṣe burúkú fún mi tó ń ṣe bí fún mi ọlọ́run má bò láṣìírí jẹ́ kí àdúrà náà kó di ègún lórí ayé àwọn tó wà ní Ondo state àwọn politicians méjì yẹn àti wọ́n ti rán olórí burúkú princess princess ìgbà tó kọ ẹ́ sick náà gbé lọ síbẹ̀ mo ti dá mi lójú pé o lọ ṣe iṣẹ́ kó má survive torí o believe pé tó bá ti kú ló máa rógòlò o ò lè rógòlò tó bá lọ́wọ́ nu kú ẹ̀ torí ìwọ fúnra rẹ̀ gan o ti sọ uncut ladies ní ẹ olóògbé ẹ lọ níjọ́ kan ẹ lọ sínú igbó tẹ ẹjọ lọ ìwọ náà ni ẹjọ ẹ download ẹ lọ sínú igbó ni uncut ẹ lọ rí àwọn ìyá ìwọ fúnra rẹ̀ ló fẹnu ẹ sọ fún mi o ní ẹ òun ló bá kádà rẹ̀ jẹ́ o stop fún kóun ba lè continue ní lásù tó o bá wà nínú àwọn tó bá pa olófẹ́ rògò ó lè rí lò òun ba ayé èèyàn jẹ́ ó ṣe léyìí fún sọsí tóbi rẹ̀ ṣe rí àwọn pípù yẹn tó bá ti wọnú ilé ẹ kò sóore tó lè ṣe fún wọn ibi náà máa fi san kò sí bó ṣe lè mọ́ ṣe láyé wọ́n máa fi san ni wọ́n wà ní chọ́ọ̀chì gbogbo wọn ló wà nínú chọ́ọ̀chì sọsí tóbi rẹ̀ nọmba wá àwọn olórin ẹ̀mí wọ́n wà lára àwọn tó dìde ogun sí wọ́n wà lára àwọn tó dìde ogun sí sọsí tóbi rẹ̀ torí pé sísọ títóbi rẹ̀ bá bẹ̀rẹ̀ orin you will fall in love with him he sing gbogbo orin àwọn ìlàjẹ gbogbo orin àwọn bàbá rà gbogbo orin wọn yẹn he sing and they said ìgbà tí mo wá ń interview ìyàwó ẹ̀ ó ní pé he is a musician before he start his ministry mo dẹ̀ bèrè did he serve under anybody ó ní no but the church táwọn ti bẹ̀rẹ̀ church yẹn is a choir minister òun náà ìyàwó dẹ̀ wà nínú ó dẹ̀ jẹ́ lára àwọn kọ́rísítà eh, ó wà lára àwọn kọ́rísítà the husband is a leader I mean a choir leader àlẹ́ má dẹ̀ jẹ́ ntàn yín ṣe é rí bàbá olúkọ̀yà bó ṣe wà yẹn òní choir leader ní church CAC níbi tó ti kúrò ní branch níbi tó ti kúrò ẹ̀ ń gbọ́dọ̀ mi àwọn olórin ẹ̀mí nísìnyí kò ń polórí ẹ̀mí pọ̀ because he sing ó máa kọrin Prince Debo á kọ ti bàbá àrà á kọ ti gbogbo wọn orin majority orin làjẹ I fall in love with his music mo sọ pé máa padà lọ olórí burúkú princess yẹn kò jẹ́ kí n padà débẹ̀ mọ́ tí mo fi kúrò ní Nàìjíríà princess she's an occult lady princess belong princess that's why she's a lazy bitch most of them they are always lazy wọn ò lè ṣòwò jèrè wọn ò lè hustle but they want to wọn lè tọrọ owó kò so wọn lè tọrọ owó lọ́wọ́ òkú kò sọ́wọ́ ẹni tí wọ́n ti lè tọrọ wọn ní ìtìjú bó ti wù kó mọ̀ wọ́n dẹ̀ máa ń tètè tó bá fẹ́ wọn náà tó bá pa wọ́n máa ń tètè pa ọkọ kán ba lè jogún ni ológun ajẹbíríkì yẹ wicked so ìlàjẹ ni ẹ okùn ọmọ tó wá síbẹ̀ yẹn àwọn ló gbọ́mọ tí ò bá ń ṣàwọn ló gbọ́ òun àti ọ̀rọ̀ rẹ̀ báwo ni wọ́n ṣe máa mọ̀ ńgbà tí ojú kan yín ó gbà yín ó gbàdúrà fún yín kò sówó lọ́wọ́ yín tó bá dẹ̀ jẹ́ pé ẹ wá ṣe pé ẹ ìṣèmọ́dá kèsì o ẹ lè dá sí i orí yín burú àtàkùrẹ́dẹ̀ àtàbújádẹ̀ ni wọ́n dẹ̀ ti gbé àwọn ọlọ́pàá wá DSS pé kó wá mu wọn ò dẹ̀ investigate bàbá ọlọ́mọ out to date ṣe bọ́ọ̀hún yín ló wà ń bí. àyìndé ṣẹ̀mí ó ṣèkà fún mi bọ̀ kó lájàlẹ̀ nínú ilé mi ò rí o ẹ̀ńtẹ̀ dẹ̀ ń dárúkọ mi all the time pé Auto Bọ́lá ló sọ àbí láti wá kò disturb mi ò bàjà àwọn èèyàn mo ti sọ story nísìnyí pé wọ́n ń tà mí fáwọn èèyàn ni pé a ti gba tiwa lọ́wọ́ ẹ̀ lọ gba tiyín gbogbo ẹni tó bá tún sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn gbọ́rọ̀ olúwa tẹ́ ẹ fayọ̀ kójọ ẹkún lẹ́ máa fi tà á gbogbo tẹ́ ẹ kójọ láyé tó ń pa yín láyé ó máa parẹ́ mọ́ yín lójú gbogbo ẹni tó wà lémi tó bá lóun ò ní padà wọ́n ṣe ṣé nìyẹn tán dọ́dọ̀ Ọ̀ṣọ́dì tó ń lọ káàkiri lórí èmi nìkan ẹ dẹ̀ bí ọmọ tiyín sílẹ̀ ẹ wá lẹ fẹ́ yọ̀ ẹ wá lẹ níṣẹ̀sìn ẹ máa ṣẹ̀sìn mi ò bu anybody ẹni yẹn pè mí lánàá àǹtí ṣẹlẹ mọ sáré lọ wo orí instagram aláàjì wà lórí instagram ìgbà tí mo dé wọn lálàjì ti kọ́kọ́ sọ̀kan wọn ò sọ ibi bẹ̀ yẹn o aláàjì wa ń sọ orin tó ń kọ́ ń bẹ̀ yẹn torí èmi gbédè mo gbẹ́yọ̀ mi ò fẹ́ tu kò yẹ kí ẹsábọ̀dù tún bu gan torí ó ń pọ́n ẹsábọ̀dù léni àti àbíkẹ́ láti yẹ̀yẹ́ pé òun ò mọ àwọn other people but èmi ẹ̀mí mọ̀ sọ fún mi ta ló dárúkọ ta ló dárúkọ what kí ló máa kí ló mi ò ẹ àwọn èèyàn máa ma sọ pé wọ́n lówó ẹ má máa fẹnu sọ pé lówó àwọn owó tán ti gbà lọ́wọ́ tèmi tán bá dájọ́ pọ̀ fún mi mo lówó ju gbogbo yín lọ gbogbo nǹkan mi tán ti gbà gbogbo iṣẹ́ tèmi ti ṣe nìyẹn that's just imagine you can still see my strength. ó wò lẹ́ni tí n bá sọ̀rọ̀ tí n bá ní mo fún àyìnwá gbé ṣadé ọkọ yàrá náà yẹ tí n bá ṣe pé yàrá mi ó tóbi gan-an olórí burúkú ọmọ dòkásá á yàrá ọkọ yàrá ilé tí wọ́n bá sọ pé wọ́n nídìí á ọmọ kan ṣe kíníkan gbogbo ọ̀nà tó ṣèdí o má báyé yín jẹ́ sí gbòòrò o what is the point no point lọ́bìnrin lọ Google mo ti block ẹ̀ dànù. ọlọ́pàá ọlọ́pàá ìjẹ́ ẹ̀rì ibi tí ebelẹgbẹ́ mi lọ wọ́n máa ní kí ló lọ ṣe bẹ́ẹ̀ wọ́n kò máa tó bá gbé ẹni wọ́n kò kọrí síbi kan ọlọ́run ló yọ èmi four one nine ni wọ́n kò ṣe pé wọ́n fẹ́ ṣe mi ò rò pé wọ́n ṣe fẹ́ ṣe ní tipa wọ́n kàn fẹ́ download ẹni download ẹ̀ kán gba gbòǹkan kán mọ gbòǹkan tó ní kán sọ pé kó lọ ra ẹṣin twenty something kan wá kó lọ ṣe kó bá lọ ṣe gbá you know ibẹ̀ yẹn gbà tí wọ́n láwọn ìyá di ṣíṣíṣíṣíṣe bóun ló gbé mímu lọ bẹ́ẹ̀ gbà aláàjì dẹ̀ ló ní kó máa wà mí kiri ibi tí má ti fẹ́ lọ mo dẹ̀ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo sọ fún wọn kí làlájì àyíndé ò dá sí fún mo dẹ̀ máa pọ́nlé èmi dẹ̀ ti sọ fún níkànnì pé mi máa fi ìwà rere mi ba ìwà burúkú ẹ jẹ́ ìyá ọkọ jẹ mímẹ ọkùnrin pè mí náà kí dẹ́n sọ tọkùnrin ò bá tiẹ̀ pè mí ìyá ọkọ jẹ mí. èmi ò ní ṣe burúkú fún yàn ṣùgbọ́n nígbà tí aláàjì tí aláàjì ń pọ́nlé ó fẹ́ kẹ́mi rí i pé òun ń pọ́nlé wọn lé ó fẹ́ kẹ́mi rí pé òun pọ́n Ẹ́sàbọ́ọ̀dù lé bọ́tà Ẹ́sàbọ́ọ̀dù jáde fún ó bẹ̀rẹ̀ sí í bu ó pọ́n Ẹ́sàbọ́ọ̀dù lé náà pé òun ṣáà ṣe wọ́n dẹ̀ sọ pé Ẹ́sàbọ́ọ̀dù máa ṣe bẹ́ẹ̀ fóun bíi pé systematically kòkàn lè sọ pé kó má bínú ni because bóyá wọ́n sọ pé ó ń bẹ̀rù ẹ̀ but bẹ́ẹ̀ mi ṣe ń ṣe fún yẹn ó rẹ̀ bóyá gbé do or die àjọsìn omi òkò fẹ́ káyé àwọn èèyàn kò máa bàjẹ́ báyìí náà sí títì bọ́ bẹ́ẹ̀ bá ṣe sọ pé ẹ̀ níyé jẹ́wọ́ ẹ bá ti ní ẹ̀ ní ṣe wọ́ fún wọn máa béèrè fún. ẹni tó gba mọ́tò tábùrú ẹ̀ wíìnì mọ́tò ló pè mí lánàá ẹ kémi wá lọ wo aláàjì lórí Instagram mo fún wọn mọ́tò yẹn tó tọ́ ẹ mọ̀ pé mo sọ pé wọ́n máa sanwó gbígbà tó gbígbà but nobody give me. ẹni tó dẹ̀ sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ èyí tó wà lórí Facebook ọkùnrin yẹn tó lò àṣántì ó lọ́mọ ṣé aláàjì ló ń fún ní gbogbo information. mo jí fóònù mi kú bọ̀tẹ́ ẹjọ́ tó wà léwájú ọlọ́run ó kọjá ẹjọ́ sìgá àtìgbó àwọn kan wà tó yẹ pé kì í ṣe é sì la máa treat ẹ̀ mi ì dẹ̀ treat ẹ̀ pẹ̀lú àwọn èèyàn lórí Facebook ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ kò sí nǹkan tó kọjá kò sí nǹkan gbogbo kan ló ní àkókò bọ̀tí eléyìí tí ẹni tó wà nínú tó wà nínú problem tó ń set tó ń set sínú géèmù yìí torí wọ́n kàn wé pé ọmọ kékeré ni ó fẹ́ máa dá nìkan lọ ó fẹ́ máa dá nìkan jẹ ẹ̀wọ̀n ń dá ìyálẹ̀ yín ìdálẹ̀ fún lọ́wọ́ tẹ máa sọ pé tẹnìkan bá ti lọ ṣiṣẹ́ owó ẹ̀ tí ò bá ti fún yàn báyìí ẹ gbúdọ̀ máa dà láàmú ẹ máa máa obtain ẹ máa máa ṣe ìjà lólè ni mo sọ ṣé mo ti ṣe ìyẹnu mi rí mo ní mo forgive wọn màlẹ́kà ibi tó gbẹ̀mí lọ wọ́n ní àjálẹ̀ kí ló ń gbẹ̀mí lọ bẹ̀ mo dé láti Dubai ní onímọ̀ sọ fẹ́ anybody wọ́n gbé mi lọ wọ́n ní wọ́n fẹ́ ṣoògùn sí i wọ́n fẹ́ wọ́n ní wọ́n fẹ́ fún mi ní wọ́n fẹ́ lọ rẹ́nìkan ní ọ̀rá ọ̀rá mo ti sọ́ọ́rì náà wọ́n máa ní kí n gbé ti màláìkà sílẹ̀ ṣé owó lẹ fún mi ni àdẹ́sẹ́bọ̀tì tó ń pariwo pé Auto Bola sọ ó lè ní wọ́n gan ṣé ìwọ fúnra rẹ ṣé ìwọ yìí ó lọ Nàìjíríà lẹ́yìn ìgbà tẹ́mi ń sọ̀rọ̀ ṣebí tó bá tún yá sí tó bá tún ti pè wálé mi mo fẹ́ kó máa bú àìdè fún ẹ tó dẹ tẹ ẹ gbogbo yín ìṣe bẹ́ẹ̀ mi nínú nǹkan tí mo sọ ẹyọ kan mo sọ mo ní kò ní àlẹ́ ajalẹ̀ nínú ilé ẹ̀ mi ò rájalẹ̀ ńbẹ̀ but aláàjì ṣèkà fún mi and everything ni mo bí mo ṣe wà mo máa ń bá sọ̀rọ̀ náà mo dẹ̀ máa ń kí kí ló máa ṣerú ẹ̀ fún mi wọ́n náà fẹ́ kọ́ mi kí n mọ ìgboro irú ìgboro ò nìyẹn tó bá kó àwọn ọmọ kọ́ ọmọ irú ìgboro bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ wọn yẹn wọ́n ti máa rẹ̀ dànù lọ́wọ́ wọn irú ìgboro tó ń kọ́ kẹ̀mí mọ̀ àwọn ọmọ wọn tó bá kọ́ wọn nírú ìgboro bẹ́ẹ̀ àwọn ọmọ wọn tó ń kójọ tó máa fọwọ́ kàn tó ń ṣe pé lẹ́yìn yẹn wọ́n ti máa rẹ̀ dànù mọ́ lọ́wọ́ ìgboro burúkú ni it's not a good thing. wọn ò ní àjálẹ̀ nínú ilé wọn but mo ń tẹnu mọ́ ta ló gba two plot of land mi gbogbo nǹkan tó ń ṣe fún mi táwọn ọmọ efele ṣe fún mi mi ò mọ efele rí from Adams ọlọ́pàá ẹ̀ ẹ́ rìn yẹn mo gbé lọ́gbà two fifty thousand ó tún gba àwọn owó kan lọ́wọ́ mi tó lóun fẹ́ lọ fáìlì kìnnì kan láti Àbújá lọ́dọ̀ àwọn DSS tàbí lọ́dọ̀ àwọn kìnnì kan láti Àbújá two fifty thousand mo gbé lọ síbẹ̀ náà wọ́n rò bóyá mi ní lè mọ bẹ̀ mọ́ after four years efe lè níbi tó ti ń download àwọn èèyàn wọ́n wá ní olè jalè ní Ogun State ṣebí àwọn tó máa ń tì wọ́n lẹ́yìn ṣebí politicians ni ṣebí APC ló ṣe ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnu ẹ̀ ni mo ti gbọ́ pé àwọn PDP ń pààyàn náà bóun ló kó bọ̀ wọ́n kó pé Gbẹ́ngà Daniel ló kó bọ̀ wọ́n á fáwọn ní garage ẹnu ẹ̀ mo ti gbọ́ náà mi mọ̀ from anywhere wá ìtẹ́ fi dà mí sí ìtẹ́ fi dà mí láti ọ̀dọ̀ balo tán bá ti ọmọ máa ń sọra fúnra wọn ni o pé ọ̀dẹ̀ ni ní tí balo sọ fún mi mo ṣe yìí tàmí tó ṣe fún mi ni mo sọ yìí but mi ò lè sọ o bọ̀dá wálé kò ṣe burúkú fún mi rí but tí bọ̀dá wálé bá ṣe kàn bẹ́yẹn fún wọn ìkàlẹ̀ mi rí wọn tó ń ṣe fún mi wọn ò fẹ́ kí n ní láàrin wọn ò fẹ́ kí n gòkè wọn rí mi ọmọdé tí ò lè sọ̀rọ̀ èmi ju gbogbo ẹ̀yin lọ owó yín kó ju sless ẹ mọ̀ pé máa kí fún yín gbà mí manager ẹ má bà mí rajà gbà mí máa ṣe ayé sí blọ́ọ̀kì manager kó ibùkún lọ mr balo màá máa sọ fún wọn despite wọn máa ní wọn ra mọ́tò mẹ́jọ gbà mí ìkẹ̀dẹ̀ tó bá jẹun lórí mi padà màá kàn tó máa pọ́n wọn lé kó má dàbí pé bẹ́ẹ̀ àyíkọ́ ṣe kínní this is what they are doing to me màá lọ ṣiṣẹ́ níta wọn máa tún fẹ́ kí mi forówó yẹn wọn ò fẹ́ kó jẹ èrè wọn ò fẹ́ kó ní lárí. ẹni tí ó àbúrò ẹ̀ ń wìn ní mọ́tò ló pè mí ló pè mí lẹ́ẹ̀kan ọmọ ìjẹ̀bú náà ní ìjẹ̀bú àgọ́wòye àǹtí kẹ́lẹ̀ mọ̀ pé mi à máa kí ẹ báyìí wàá máa mọ̀ pé lára géèmù báyìí nǹkan tó bá ṣe fún ẹ at the end of the day ló máa fi mọ̀ pé wọ́n àánú géèmù ẹ má try òsì pẹ̀lú mi èmi gan àmì èmi ò ń ṣe master èmi ò ń ṣe mafia o èmi ò but I'm, I feel with the Holy Spirit you don't play game around me I respect people but respect is give and take ẹni tó jẹ mọ́tò yẹn tí wọ́n ti ní mọ́tò dé Nàìjíríà báyìí òun ló pè mí pé kí n wọ aláàjì yẹn nígbà tí mo dẹ̀ débẹ̀ mo wá pè lẹ́ẹ̀kan mo ní kí ló dé tí mo fi pe aláàjì ó lóun wà mí iṣẹ́ ó bá wà mí iṣẹ́ kí ló kàn mí mo tọrọ owó oúnjẹ lọ́wọ́ ẹ̀ ni ó ní mo ṣe ń sọ mọ́tò èlò ni wọ́n ń tà á olópè mi pé kí n wò pé aláàjì wà lórí kíní kí lọ́wọ́ aláàjì lórí instagram wọ́n fẹ́ wò pé wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀ wọ́n fẹ́ kí wọ́n máa bà tèèyàn jẹ́ mi ò bá ti aláàjì jẹ́ ẹni tó bá dẹ̀ tún sọ ìwọ ẹ sábọ̀ don't mention my name again olówà lórí oní Auto Bola ló sọ olè ni wọ́n náà olè ni ẹ́ mo sọ with all my mouth o lè ní ẹ torí o máa ní tó bá dárúkọ náà rí via mi ò jẹ dòdò via ẹ tó bá fẹ́ ra tí má fẹ́ ra via ten thousand má rà mo dẹ̀ mo máa surprise ní ọjọ́ kan má kàn fẹ́ ṣeré má kàn fẹ́ jó lásán má kàn ra via twenty thousand fún ẹ má máa fi yẹn alẹ̀ mẹ́mi o lẹ́yìn tí wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ ló dé nàìjíríà mo fẹ́ pòsì ẹ̀ mo máa bá yín pòsì ẹ̀ náà sórí Facebook ìwọ náà lọ olófẹ́ join àjálẹ̀ group you a bastard gbogbo yín olórí burúkú nìyí náà tó bá fún ẹ lọ́wọ́ ńgbà tó lọ ìgbà tí adé buhari tó sọ̀rọ̀ tó lòun preach ńgbà yẹn ìgbà tí wọ́n fẹ́ lọ nàìjíríà ó níbi tí wọ́n ò ṣe sí ó ṣe ṣáàtì má bẹ́ẹ̀ gbé sórí facebook bí wọ́n náà ṣe máa ń gbé ó níbi tó ṣe sí ló ti fẹ́ lọ gbà ń sìn àwọn kan ló ṣiṣẹ́ fún buhari ìwọ ni wọ́n ní kó wá gbowó bẹ̀ kò ní yẹ gbogbo yín gan ẹ̀ tó mi ń gbé sáré mi ní tẹ́ ẹ ṣe fún mi ni màá sọ ní tí mọ̀mí tì mí gan màmá mi lè ní ó pè mí ó kí mi ó ní mọ́mí ó ní ó lọ́kọ mi because ó mọ̀ pé ọjọ́ tí bàbá mi ti jáde láyé kò rí irú ẹ̀ mọ́ ó dẹ̀ mọ̀ pé I try to do the role of my father bí n pé kí láti mímú ẹ̀dùn I take my mommy children to abroad mi fi pose for little ilé ọlá ni wọ́n ti bí màmá mi ilé ọlá ni wọ́n ti bí ni bàbá mi at a tender age bàbá mi control owó ńlá àwọn properties oríṣiríṣi and e still there up to today ó dẹ̀ ti gbó you are a bastard Esther boy. if you call me again mọ́tò máa pa ẹ́ dànù á pa ẹ́ tọmọtọmọ lẹ́yìn tí èmi pè yẹn ọmọ ní ẹ òun ló pè ẹ o ló ní kó bá ń bàjà nísìnyí èmi ṣé mi mo ní kó bá bàjà but he fear you to displease me àyìndé tó bá tún ṣe wàá kan àbùkù ṣùgbọ́n mi tó o bá tún ṣe é wàá kan àbùkù yé wàá kan àbùkù ẹsà bọ́ọ̀dù wàá kan àbùkù èmi bọ́lá mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó o bá tún ṣe òṣì yẹn ẹ kan àbùkù bàálù tẹ bá tún ṣe orí burúkú pẹ̀lú mi ẹ kan àbùkù gbogbo yín ìwọ fún mi náà tó o pè mí lẹ́nu lánàá pé kí n lọ wo ẹnìkan tó bá tún ṣe irú ẹ̀ fún mi wàá kan àbùkù èmi bọ́lá mo sọ bẹ́ẹ̀ fún ayé yóò ní da you think anybody anybody tí o bá èkó bá ṣe nǹkan tí ò dá fún mi màá sọ tí bá ti sọ tán kó ní kó wá pa mí tí wọn bá nípa gbogbo ìran ìdànù kó pè mí ní ọmọ àlè gbogbo ẹni bá ṣe burúkú fún mi gbogbo yín máa fi gbé ilé yín gbin àgbàdo ni tẹ́ ẹ̀ bá jáwọ́ lọ́rọ̀ mi ilé yín wọ́n fi gbin àgbàdo. tí wọn bá wáyé oyè ogun jà ni ọkùnrin ọmọ mi wọn ní mi tọ́jú màmá mi màmá mi tí mo gbé tí mo kẹ́ bí ẹyin tó jẹ́ pé mi mo mú màmá mi kó nínú ìdọ̀tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n mo ń kó ìgbẹ́ kí ọmọ mi lè jẹ mo wà nínú ọgbà ẹ̀wọ̀n mo ń pọ̀ fọṣọ fáwọn èèyàn kí n lè ránṣẹ́ sílé fún màmá mi I love them. I love people with passion. You think you are wiser. Mo gbọ́n jù yín lọ. Ìyálà ìyá yín. Ẹni pé màtí mo ṣe tán lánàá tí mo wò tán. Wọ́n ti wò pé à ah, mo ní kíní kan wọ́n ti rò kọ́ tọ́ nìkan tí wọ́n rò fún mi. Pé bóyá máa jáde wá bóyá ni wọ́n máa bí mi. Pé kí ni? Ayé tó rọ́tì ni Wàsíù Àyìndé báyìí tí ń bá fẹ́ mo máa túṣe ni. Ìtẹ́tì gbàgbé owó kò ní da fún owó yín ni abẹ́ ń ṣí èrè pẹ̀lú owó rádàdà ẹ kàn wo gbogbo gbogbo àwọn tí mo sọ ìkò sẹ́ni tí ò jẹ epo tí ò jà tàbí tí ò gba owó tí ò jẹ ọ̀dà lọ́wọ́ mi ẹ kakuléètì ẹ kẹ́kọ̀ọ́ àwọn èèyàn fẹ́ fún mi lówó níbẹ̀ wọn ò ní jẹ́ kán fún mi torí pé ẹ máa ṣe pé ìlẹ̀ wà lọ́rọ̀ mi ẹ máa kú ẹ mọ̀ pé mi ò lè tóbi kánlé ṣé mo lè bá yín jà kí gbogbo ẹ ṣé mo lè reach out to all of you all over the world I cannot but you can see God reach out to all of you it make you to see coronavirus if you are not yet dead and you are doing evil to me you are going to die before you go because i don't do evil to people ẹ fi ẹni tó wà nínú ẹ sọjí tóbi rẹ mo ti mọ̀ ṣe ṣe mistake Ọlọ́run dẹ̀ ti mọ̀ pé mo máa help one young pastor bẹ́ẹ̀ ni ó lò mí fún ni ẹ̀ ń ba yéèyàn jẹ́ tí ìbá pé èmi náà wà security conscious tó bá yẹ pé mo ń ṣiṣẹ́ burúkú ni àbí tó bá jẹ́ pé mo ní ṣọ́ọ̀ṣì wọ́n á ti gbókù ọmọ síbẹ̀ fún mi wọ́n á purọ́ mọ́ mi kò sí nǹkan tí àwọn kóòtù yẹn ò ṣe àti MC o àti gbogbo wọn o ta ló rán wọn níṣẹ́ mo dẹ̀ wá rí gbogbo àwọn burúkú olórí burúkú tó ń ṣèkà fún mi yẹn gbogbo wọn pátá ni mo rí lẹ́yìn àìdé ọjọ́ tó tún lọ joyè ó ní mo ṣe béèrè pé ọjọ́ tó lọ joyè ní ààfin kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó joyè tán ni àwọn wọn bẹ̀rẹ̀ sí í gbérúmọ̀ nípa ọba kábíyèsí kí ló dé tẹ bá ti wọ bìkan ilé náà di ẹkún ó di òṣì ó di ìbànújẹ́ kò ṣe pé bóyá o dáa ju ẹlẹgbẹ́ ẹ lọ àbí mi ò rọ́kọ abẹ́ ń sinwin ni ayé yín dọ̀tí sínétọ̀ ló pè yẹn ẹ rò pé bóyá tẹ bá fèmí sẹ́ẹ̀tì tẹ bá sẹ́ẹ̀tì sínétọ̀ sí mi bóyá màá fọ́ sára kò ní dáa fún yẹn lọ sẹ́ẹ̀tì Buhari gan àbí kẹ sẹ́ẹ̀tì bàbá Jagaba mo máa bá wọn sọ̀rọ̀ ni tí bàbá Jagaba bá pè mí pé Bọ́lá mo mọ̀ sọ̀rọ̀ màá ní dádì mo lọ́ọ̀fù yín ẹ má ṣèkà mọ́ ẹ ṣe dáadáa kẹ bá lè wọ lọ sí ọ̀dọ̀ Jésù I will talk to him tó bá jẹ́ jagaban bó ti jẹ́ yẹn ó ń rìn mí láti ṣe dáadáa ni èmi ò ní ṣe búburú fún àwọn ènìyàn kí ló dé tẹ̀ ń ba ayé àwọn ènìyàn jẹ́ ẹ sábọ̀dọ̀ ọ̀rọ̀ ọgbà ẹnu ẹ kó kórí burúkú arúgbó kó kójú ẹ torí gbogbogbò kó kó wọlé ọ̀rọ̀ ọgbà ẹnu ẹ o lẹ́yìn tẹ́mi sọ̀rọ̀ ló gba nàìjíríà lọ o wọ́n gbowó fún ẹ ló ń fẹjú fò báyìí abó tí ròyìn pàdé ló kọ̀nẹ́ẹ̀tì mi pé kẹ́nìkan fún mi ní kó káwọn sẹ́nitọ̀ kan pè mí ó lè pé mo kó sẹ́nitọ̀ yẹn jẹ ẹ ṣe dáadáa sẹ́nitọ̀ bá wo owó ni sẹ́nitọ̀ wa lọ síbẹ̀ tẹ́mi náà bá ṣe dáadáa ọlọ́run ti fún mi lówó ó dẹ̀ tún máa fún mi gbogbo ìtàn gbà lọ́wọ́ mi ẹ ti ẹ̀ dá fún mi bẹ́ẹ̀ dá fún mi mo bẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹni yẹn fún mi yẹn ló pé tí ó jẹ mọ́tò ni ó ti rẹ̀ pé mọ́tò débẹ̀ torí pé mo ti pọ́n lépò ló jẹ mọ́tò wọ́n ti gbé wọnú iṣẹ́ nìyẹn o balo ṣọ́ rẹ o balo kamilu balo ṣọ́ ara ẹ bí mo ṣe sọ fún ẹ̀yin balo ṣọ́ rẹ o ẹ̀yin ti jẹ bóde ẹ ṣọ́ ara yín o mi ò tí blog yín o ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín o ìwọ máa sọ fún mi pé kí n ṣọ́ra fún Wàsíù Wàsíù ṣé iṣẹ́ ìkankan nìkan ni bí mo ṣe wà nínú ilé ẹ̀yin náà mo mo ṣàkókò sọ fún wa nígbà tó ń sọ pé wọ́n fẹ́ ti ìgboro ń mo ní bá mi fún one two hundred dollar nínú owó mi tó wà lọ́wọ́ yín tó bá mi bá wà lọ́wọ́ yín náà ẹ fún mi lówó mi ẹ máa ní ẹ̀ tí rí bọ̀tẹ́ lè rówó tẹ́ máa fi pa mọ́tò ẹ fẹ́ kí n ṣe tẹ́ mi bá jó ní jìbìtẹ́ bá sẹ́ńdẹ̀ owó sí máa gbọ́sẹ̀ lówó yín bẹ́ẹ̀ ń ṣe é ṣe fẹ́ ẹ lè san gbèsè tẹ́ ẹ jẹ́ fún mi tán náà ẹ wicked kẹ́ni má ní. Esabod gbọ́ ìrọ̀ mi kò lẹ́nu ìgbà tó lọ Nàìjíríà ò ṣe sọ pé ó ń lọ wà ló sá kò láàrin wọn mọ́ wá ní pé wàá sọ fún òṣèbó lọ́gbọ́n láìpo wà lẹ́ẹ̀ fi ẹjẹ́ ká lọ ṣe patí yẹn ní Ìjẹ̀bú wà ló fẹ́ wọnú ilé ẹ̀ wá ní kó sílé ẹ̀ fún ẹ tó bá sílé ẹ̀ ńkọ́ oní kó arábẹ̀sí ń ta ẹ́ ó bú mi wọ́n máa fẹ̀mí wọlé súnkàn mi tó o bá tún try orí burúkú pẹ̀lú mi tó bá tún try orí burúkú ẹ̀ wá jẹ kòbókò kò lè fi ìyà jẹ èmi lọ́lọ́run lè lò láti fi ìyà jẹ bó ṣe wà ní mo kàn ń ṣàánú ẹ̀ ni mi ò rájà lẹ́nu ilé ẹ̀kọ́ má bàa sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé olóhùn ṣàánú àbíkan lọ kọ́ tẹ̀ má ṣe yamayama pẹ̀lú mi because ìwà tó ń wù yẹn ìwà terrorist ni ọjọ́ tí má padà gbé orúkọ ẹ sí orí terrorist mi ní gbélé mọ́ Canada already you are being reported to Canada ó mọ̀ mọ́ pé wà ó ní ambush ó láwọn èèyàn ń bí but jẹ́ ń sọ fún ẹ ètò sọ pé òun fẹ́ gbé ẹ wálẹ̀ yẹn tí Ọlọ́run bá dúró tì ẹ tèmi bá yọ́nú sí ẹ Ọlọ́run á yọ́nú sí ẹ ni torí pé òun ṣèkà fún mi síkírì ló ṣe ń ṣẹ̀sìn I know many things kì í ṣe ìbá ọ̀jalẹ̀ o ṣé àjálẹ̀ nìkan ni wọ́n fi ń pààyàn ni ṣé mi ò lóò pààyàn ṣé àjálẹ̀ nìkan ni kà tó ṣe first day tí mo wá sínú ilé yẹn mi ò béèrè fún is a systematically lóní kan wà mí wábẹ̀ you been calling me ṣé mo dá ẹ lóhùn systematically lóní kan wà mí wà náà. ìyá ọkọ mí mo wà ní Dubai many people tó lówó ló bá mi sọ̀rọ̀ tó máa ní wọ́n fẹ́ fẹ́ mi ò fẹ́ wọn náà ṣé ìyá ọkọ ló jẹ́ mí ni because mo ti mọ̀ pé mirror ni àwọn èèyàn ń wá láti máa lò fún mi kí ló dé èmi náà ilé ògólé tèmi náà lèmi náà i have many lives that attach to me many things lẹ́fi bá mi jà enough is enough of rubbish ẹ ń gbọ́ enough is enough of rubbish bó bẹ́ẹ̀ ṣe ń bá mi jà yẹn ṣe lè ń tú àṣẹ àwọn èèyàn kan wo imagine kan wo gbogbo àwọn èèyàn tó ti tú láṣẹ bẹ́ẹ̀ ṣe lè pẹ́ ń fara ni mí lè ń tú àṣẹ ara yín <laughs> bẹ́ẹ̀ ni kò ń ṣe àdúrà ẹ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù báwo ẹ sábọ́ọ̀dù ó ń ṣèkà náà ẹ sábọ́ọ̀dù ń ṣe burúkú náà èmi ò ṣe bí ẹ lọ wádìí mi ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Esabod Esabod ziv ó kàn ń tara ni pé kò sí wọn ní wọn fọwọ́ kọ lọ́rùn kẹ́nìkan máa bú òun ṣé òun ò bú kò bú àbíkẹ́ látijọ́ tó ti tìyẹn ò ti dá lóhùn kò bú ṣé tó bá dẹ̀ búyàn ṣé ṣebí wọ́n ló ń kú ẹ̀ dáhùn kó má bàa máa bú wọ kó má bàa máa sọ̀rọ̀ ló máa lọ òun ti lé wọlé òun ti lé wọn òun ti kọ́ńkà lórí Facebook ayé yín ò ní dáa ni ọjọ́ tí bá tún gbé tẹ́ bá tún ṣe orí burúkú pẹ̀lú mi àgbẹ̀ máa gbé terrorist sí gbogbo yín terrorist ni yín that is it that is what you are doing next time tí bá ti dárúkọ yẹn wọ́n máa ní wọ́n bá wọn lórúkọ jẹ́ you are terrorists all of you gbogbo yín àti ẹ̀yin tẹ́ wà lórí facebook Then ń ṣòṣì bí ẹran níwò you don't try nonsense with me yín tẹ́ ṣe fún tán ti ṣe fẹ́mi rí mo ṣe ń fight fún sọ́tò bẹ̀rẹ̀ yẹn tán ṣe fún mi mo ṣe ń obtain owó mi ẹlòmíì owó ṣé one million tó wà lọ́wọ́ bàbá òǹdó yẹn ṣé owó kékeré ni mo ṣe há nǹkan mi sọ́wọ́ nìyẹn ètò gbalẹ̀ mi ṣèbí ṣèbí ẹ ẹ kí lorúkọ ẹ ṣèbí gàjí ṣèbí òun ni ṣe bá ìlàjì ló gbà yẹn ṣé ó fún mi lówó yẹn ni wọ́n máa sọ pé ó láwọn a máa lóun fẹ́ títẹ̀ nìyẹn ó kàn ń fìyà jẹrẹ ọ̀dẹ̀ ló ṣe é you are you don't you don't you are not wise. ẹni tó rí èmi tó rò pé tá a bá ti ṣe kíní kan ló máa yẹ̀yẹ́ wa ló ní ẹ máa yẹ̀yẹ́ ni ẹ kàn máa fi tẹ́ni tó o bá gbé ẹyọ kan fún mi wàá gba twenty tó o bá gbé twenty fún mi wàá gba hundred rituals yẹn ó serious gan ẹnu ló ń làyàn ẹnu ló ń pààyàn ṣe bẹ́ẹ̀ yín lẹ́nu me dey reach out to all of you but you can see God is reaching out to all of you and I know some of you that is on this Facebook that I know that you call yourself Christian tẹ máa rí pé bóyá ẹ máa ṣe kinní kan that you are a Christian you are evil you are evil ọ̀rọ̀ ìlàjẹ onímọ̀sọ lẹ́nìí àti gbogbo bó ṣe ṣẹlẹ̀ ṣó dáa káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn èèyàn Esabod olè olè ojú wa jìjì lẹ́yìn tí mo sọ̀rọ̀ kọ́ ló lọ nàìjíríà ni wá ní kán sílẹ̀ fún ìyàwó ẹ̀ ẹni ẹ̀tẹ̀ tún máa ń pè ní sweetheart òun pé kó sílẹ̀ olórí burúkú oníjẹkújẹ olòṣì alára gbígbóná ó lọ ra gbogbo bíbí àdánù ní ní ten thousand ten thousand ẹ̀dọ́wọ́ fún ẹni millions lónìí lọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn tó gbowó lọ́wọ́ mi àti mo ní àti gbogbo property èyí tó mo sọ mo máa tẹ́ ẹ̀ bá jáwọ́ lọ́rọ̀ mi ẹ̀ já sẹ̀ àbí kẹ́ máa ṣẹ̀ sí lọ continuously ìwọ ẹ̀yin báwo terrorist ni ẹ̀ náà ẹ̀ sábọ̀d wẹ́ẹ̀ terrorist lẹ́yìn tó ọmọ èèyàn sunkún báyìí gbogbo ilẹ̀ blog ẹ̀ ó sunkún ó sunkún o wọ́n dẹ̀ ṣèkà fún mi ní tí you and you know it. gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà investigate efele wọn ò lè investigate ẹ̀ náà torí pé APC ló wà lógun ṣètò ó dẹ̀ ṣiṣẹ́ fún wọn mo dẹ̀ ní voice kan tí kinní kó pépè ń jẹ ẹ àwọn ti ṣe overall logun state torí mo ní kí ló dé tó ti ṣe overall ah olówó nítorí pé òun ló ṣiṣẹ́ fún àwọn táwọn fi wọlé ní Ogun state nsìn ìyẹn tó wà ń bẹ̀ hmm, ìyẹn mi pa àwọn kan ló wọlé wọ́n rìn jẹ náà orí burúkú bàbá jagama ẹ kúkú fún mi lókùnkùn sẹ́nìbọ̀dì tó dá sí fún mi ní tó má dẹ̀ ṣe iṣẹ́ kí n má dẹ̀ sọ ni Canada ló ń sọ so I will say it to the whole world to see to hear they steal my money but I call police also they didn't allow superintendent wà nínú Baba Kyari gbogbo wọn wọn mo pe wọn wọn bẹ̀rẹ̀ sí fún mi nọ́bà ìjọ kí ni mo ṣe wọ́n ni mo wọ́n ni mo fẹ́ mafia ẹ̀ ṣe mafia tí èèyàn bá fẹ́ mafia kí ni mo fẹ́ mafia wọn máa ń sọ wọn tún jáde síta gbangba olóhùn ọmọ mi rí àìdè ó tún wá jáde lánàá ó tún ó rí bí wọn ṣe kó bò ẹni tó tún ṣẹ̀ sí ni wọn kó bò ẹ gan ó rí bó ṣe bú ẹni wọn ti wá ní wọn ti wá lọ ń kọ sábẹ̀bẹ̀ ẹ̀yàn tó bá láṣẹ kí á kó tún wá ṣe o tó wá ṣe kí ni ṣèbó náà àwọn ọmọ tó wà lórí Facebook tí gbogbo wọn náà tí wọn làwọn náà ní crowd lábẹ́ káwọn náà gbé camera phone ilẹ̀ tó gbà lọ́wọ́ mi ṣó ti fún mi ni ṣó ti fún mi lówó ẹ̀ padà ni gbogbo nǹkan tó jí lọ́wọ́ mi ṣó ti fún mi padà ni. wọ́n wá ń ṣe burúkú yẹn ẹ lọ mo ní oògùn àná wọ́n ní òkúrọ́ ni tí n bá kúrọ́ mọ̀ màláìka gbogbo gbẹ̀mí lọ sí òmùràn mò ń tẹnumọ́ látọ̀dún yìí mò ń tẹnumọ́ láti ọdún yìí ṣé mo dẹ̀ purọ́ nìyẹn súlẹ̀ àlàmàlàkà efele ìgbà tí mo dárúkọ efele yẹn tí mo dárúkọ súlẹ̀ àlàmàlàkà ní olórí burúkú torí Facebook mẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ jìgìdì ẹlẹ́kẹ̀ jìgìdì tẹ́rọ́rìsì tó wà ní Spain àbí bóyá France dẹ̀ náà ló wà tó sọ fún mi ẹ àfọ ìmàlẹ wọn ló ní nínú ilé ó láwọn ọmọọṣẹ́ ló sọ fóun ní tí bá sọ mo repeat òun nìkan mo sọ lẹ́yìn ìgbà yẹn ni gbogbo yín kórí burúkú lọ sí nàìjíríà pọ̀ tó rẹ̀ mí bí kí ló lọ pé òǹdọ́ nítòótọ́ ó wá ń sọ pé olólùfẹ́ fẹ́ lòun fún iṣẹ́ ni ṣáwọn APC ò ti wọlé pé wọn náà fẹ́ kówó nàìjíríà jẹ owó nàìjíríà wọn náà fẹ́ kó jẹ ṣé ìwọ ẹ sábọ̀dù ló fẹ́ pè ó sọ́kọ̀ fún APC ìwọ tó mọ bó ṣe lọ ìwọ tó jẹ́ pé ọ́díò ló ní èrò ọ́díò ló ń wò ẹ́ look at me now wọ́n wà ń bíbà àwọn tọrọ yẹn ti sí wọ́n ti lọ ìwọ ọ ò lè lo táàmù yẹn lánàá nígbà tó ti ṣe ẹ̀wọ̀n ọ̀fẹ́ pẹ́ lóye torí gbogbo èrò yẹn ló máa lọ tán for you to know that this wọ́n rà á ni ó dẹ̀ níye mínítì àbí iye hour tó gbúdọ̀ lò èmi ló fẹ́ máa lo gbogbo bóbò yẹn fún kí lẹ́ ń ṣe gbogbo orogún fún mi ọmọ amákànmá dẹnu fẹ́ mi tó bá ti pẹ́ ẹnìkan fáìn tí bá jáde mo kàn ń mèkà ara mi àbí wọ́n á tú òṣèdì kan wọ́n á mú kí nìkan tó o bá ti ṣe máa ń ná gbogbo yín kòbókò ìtọ́ṣe fẹ́mi ni èmi ò ń ṣe blogger ìtọ́ṣe fẹ́mi lèmi máa máa sọ ìtí màláta ṣe ìtí súlè ṣe bẹ́ẹ̀ ni ìtí kùmàṣọ ṣe ìtí àyìndé ṣe ìtí mc ṣe tísárì àṣe ìtí bàlọ ṣe ìtí wọn ṣe bàbá ọdọ ṣe ìtí princess náà ṣe i be saying it and other people be learning And nobody dẹ̀ ti rí ojú olèrè ojú olèrè olè kí ni sínítọ̀ máa ṣe pè mí kí ló máa ṣe pè mí ẹni tó dẹ̀ máa ní kọ́kọ́kọ́ pè mí ó wá láti London ṣé bí sínítọ̀ yẹn náà ṣe pè mí ṣé àìní òní wà kò ní mọ̀ ń bẹ̀ ni torí pé mo ti sọ níjà yìí pé kò sí nǹkan tó lè ṣe fún mi tó máa bí mi nínú ìyẹn tí mo ṣe ń sìn náà inú òbí mi torí pé mo ti sọ fún ẹ pé i'm not fighting with you i greeted you before i go to this place what do you count yourself to be ẹ jẹ́ kó ṣì dànù ẹ kó ẹ park ẹ park anybody wọ́n dẹ̀ ti sọ pé kábíyèsí wọ́n tún dárúkọ kábíyèsí ọ̀nìrìṣà sínú bíbá yìí ipe ó pe ìyá ọlọ́mọ ó sọ pé kọ́mọ́rì nísẹ̀ onímọ̀ post sórí facebook yẹn mo ti post ẹ̀ sórí wọ́ọ̀ mi àwọn BBC Yorùbá ló gbé ṣé wọ́n kúrò ọmọ kábíyèsí ni kí ni tẹ̀sí wọn lórí ọ̀rọ̀ ọmọ ọ̀nìyàn gbọ́mọ kò gbọ́mọ ẹ̀ ń ṣèkà ẹ̀ ń ṣèkà kí ni ẹni tó tún pè lánàá pé ẹ kábíyèsí is involved tí kábíyèsí ò bá wọn ẹni wọ́n tún kọ ìwé kan wọ́n ní ẹ Kasali is involved ẹ wọ́n tún kọ nǹkan kan kiri kan is involved and all those things they are not investigating it and coronavirus dẹ̀ wà coronavirus máa pa yẹn máa gbàdúrà òṣì tí ò ní gbà tẹ́ ẹ̀ bá ti ronú kúwàdà wọ́n ní kẹ́ ẹ ṣe right thing kẹ́ ẹ lè ba lè get right answer ni. ẹ ṣe right thing kẹ́ ẹ lè get right answer. ẹ ṣe right thing wọ́n jẹ́ mi ló máa tún máa sọ pé ẹ fowó síbi báyìí o ẹ fowó síbi báyìí o wọ́n máa ní kán máa fún ni wọ́n bá ṣe tán wọ́n máa tó shade wọ́n á lọ gbé Mayweather tó ń kówó sílẹ̀ nínú ilé ẹ̀ pé owó wà àwọn òfun ẹni ó máa ẹ ẹ dìímù kẹ́ máa ṣẹ̀sín ní tẹ́ bá ti ṣe ni kẹ jáde kẹ gbé alukuran ìwọ sílẹ̀ alámàlẹ́kà tó gbé mi lọ́bì kan ní ọ̀rá pé tí mo sọ pé mo kúrọ́ ọmọ ẹ kó ní gbogbo ọmọ ẹ wọ́ kúrò ojú ẹ. pàṣẹ gbowó fún mi. a má pè mí. ìgboro tẹ fi wọ̀nyàn yẹn is a dangerous thing. mr balu ẹ má pè mí you are looking at me ẹ má pè mí sẹ́ẹ̀. torí ẹni tó mọ ẹni tó sọnù ní Ondo state ní òkìtì pàǹgbà yẹn torí mo ti rí àwọn eléyìí ẹni tó gbọ́mọ kí ló dé tí gbogbo yín parapọ̀ kí ló dé tí gbogbo yín parapọ̀ tẹ́ ń ba Nàìjíríà jẹ́ tẹ́ ń ba gbogbo ayé jẹ́ nígbà tó ń fẹ́ ṣe kíni ẹ̀ fún mi gbà tí mo sọ pé mo ní mo fẹ́ blog àwọn ará ilé ẹ ilé Sotitobire rẹ̀ báfà Babátúndé mo mọ̀ pé wọ́n máa ti lọ bá àwọn ẹ̀gbọ́n àwọn fámìlì láti máa lọ brain watch wọn wọ́n lè ló ń lo kádàrà wọn nítorí wọ́n ṣe fáwọn fámìlì tèmi wọ́n mọ̀ ọmọ mi mọ́ra àwọn pásítọ̀ tó wà nínú involve àwọn kìnìún tó wà involve tẹ́lẹ̀ bá ti rí wọn ẹ màmá ẹ̀ ń lo kádàrá ẹ̀ ni kádàrá wo tó ṣẹ̀ṣẹ̀ dé tó máa lo kádàrá ẹ̀ wọ́n máa tọ́ bá ti rí wọ́n ti ń lọ sínú ilé àwọn politician òun ni mo ṣe mọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó wà lókìtì pa yẹn bọ̀bọ́ yẹn àwọn ló gbé ọmọ wọn kàn fẹ́ báyé tọ́bí tó bẹ̀rẹ̀ jẹ́ what for tó pẹ́ fẹ́ jẹun kò ní yẹ yín gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn corona virus máa pa yẹn ò ní dépò yẹn tẹ́ tó wà ń pọ̀ ọ̀run jẹ́ mọ́ ni ó gbàgbá nídìí yín ó fọ́ ọmọ yín lórí ó jáde yín mọ́lẹ̀ ọlọ́run elédùnmarè ń gbọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń pray níjọ́ wo ni mo ní mo rí ẹnìkan ẹnìkan fi ń ṣeré pé ẹ ọkọ ọ̀run ni mo kò déédéé rí àwọn èèyàn wọn kàn bọ́ wọn síwòwò ni wọ́n bọ́ wọn síwòwò mo ní ní ní ní ọkùnrin yẹn dúdú ó ga ànádà wọn wọ́n tún bọ́ síwòwò wọ́n wá jáde wọn mọ́lẹ̀ nínú ìkan tí wọ́n jáde ẹ̀ mọ́lẹ̀ ṣe ni ẹmọ kan tí mo rí ẹyẹ òwìwí dẹ̀ ń sọ̀rọ̀ látinú ẹ̀ ojú ẹ̀ dẹ̀ máa rójú òwìwí látinú ẹ̀ báyìí àwọn tó ti gbé ayé ńlá mi tó ti gbé ògbólógbò èṣù mi àwọn olórí burúkú ẹ̀dá wọ́n fẹ́ báyé ibi tó tóbi yẹ̀jẹ̀ ni ìyẹn ìgbà èyí tí wọ́n ti ń tẹ́tì mi yẹn wọ́n ti lọ gbé olórin àkúrẹ́ yẹn pé mo ń láìkẹ́ òun náà ṣe gbé wá tó bá ti fi ẹyẹ anybody tó bá ti lè sọ tó fẹ́ fi wá máa kú mi máa investigate yín. when you see good thing you see the truth you don't want people to investigate you don't want people to talk about it you are evil what are you cover what are you covering open it ntí ẹ́sítábọ̀dù tó ṣe ni pé nígbà tí wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ wọ́n parí báyìí ó lọ nàìjíríà ó wá ṣe tán ó ní wọ́n wá ń pè wọ́n ní nàìjíríà wọ́n sọ pé ẹ̀ ó fẹ́ pa ni ó fẹ́ ṣe kíní kan ni gbogbo story tí ò wrong tí ò right ẹ̀ wọ́n sọ pé ẹ̀ ṣèkìṣẹ́kì àlìsí yẹn ó wà ní Canada ìyàwó ẹ̀ pè wọ́n ó sọ pé kíní kan ṣèkìṣẹ́kì àlìsí ní Canada á gbé ó lè sọ pé ǹjẹ́ náà ó ní bọ́lájí bàṣíà ó wà ní ìbàdàn bẹ́ẹ̀ yẹn ó ti dìrẹ̀ kúrẹ̀tẹ̀ ó kò máa sọ sóyì tí ó mọ̀ òun mọ kinní kan òun mọ gbá òun máa wo ó lè bàrà ò bá ń sà ń tẹ́ ṣe fún mi ẹ máa rí pé bóyá ẹ hàn tèmi ẹ máa ẹyin lẹ́ máa ronú kú lè ta jọjọ ra wọlé bẹ́ẹ̀ ni bye bye mi ò ẹ pé mi ò mi ò tẹ kinní fún yín lẹ́nìí mi ò play ẹ ẹ jẹ́ n tún play voice olè fún yín àwọn gbọ́mọgbọ́mọ kí ló pè mí fún kí ni sẹ́nẹ́tọ̀ pè mí fún láti fi sẹ́nẹ́tọ̀ yẹn kàn fi ń gbòkun ni kàn fi kàn fi tàn mí wọ́n fẹ́ sẹ́ẹ̀tì mi sínú iṣẹ́ kàn máa lè máa rìkọ́ọ̀dì mi kó máa ṣe pé ó máa ń ṣáàtì àwọn àwọn tó bá ti mọ sínétọ̀ ẹ mọ̀ pé màmá fẹ́ máa tọrọ owó lọ́wọ́ àbí. <laughs> Today is Monday ẹ jẹ́ ní tiẹ̀ ṣé ò fèsì ẹsàbọ̀dù bí tó ti lọ nàìjíríà hmm. òun àti tó fi kọ́ kọ́ àìní lọ́rùn <laughs> hmm. Hmm. wọn ò kọ̀ láti bá yí ẹ́dà sì jẹ́ torí pé wọ́n fẹ́ jẹun ó ṣe tán ó ranjú fò ó ṣe tán ó ranjú fò. wọ́n gbé òun lọ́wọ́ fẹ́ lọ pa òun ni ṣé tán bá fẹ́ lọ pa ẹ́ o máa bọ̀ ni ayé tán fẹ́ fi wọ̀nyẹn náà náà fi wọ̀nyẹn yẹn kọ́ dẹ̀ máa yọ ẹlẹ́nu bó ṣe ń sọ pé ó ń boṣú àtàjẹ́ yẹn àwọn oṣó lórí yẹn àwọn àjẹgọgọ lórí yẹn ní tó ń jẹ àwọn tó ń jẹ bẹ́ẹ̀ nìyẹn tó ń bà wọ́ àwọn tó ń ṣèkà tó máa ṣèkà ń bọ́rọ̀ délé àwọn náà pè lájẹ àwọn tó ń ṣèkà fún yàn àwọn ló ń jẹ oṣó àti àjẹ tó bá mọ̀ ìkàdẹ̀ ni wọ́n ṣe yẹn òun àwọn lórí yẹn <clears throat> mo fẹ́ mú píṣọ̀ wọn jáde ni nígbà tán lọ nàìjíríà tó ń dùn hmm. àwọn àti hmm. ẹ̀rí wọn ẹ̀rẹ́ sábọ̀dọ̀ àti àyíndé ni. tó bá ṣe tán sí ó lè tún lè wọ́n tún lè wọ́n tún máa lọ gbé another game jáde wọ́n tún lè láwọn ṣeré wọ́n wọ́n rẹ́rìn ni o irọ́ ni wọ́n pa o òun náà rèé o. ẹ ti rí ẹsábọ̀dù náà rèé o ìwìn ẹ ti rí ibi tó ti ń jó jẹ́ àpilẹ̀. Yeah. wá ṣe tán wá ní òun ṣòkòtò mẹ́fà lòun òun lè wojú òun ó gbọ́jọ́ tó ń bà ń sọ yóò òun wojú ẹ̀ irọ́ ló pa ọ́ ẹ̀tàn ti ṣe yàmàyàmà tẹ́pọ̀ ló ń ta lára tẹ́yẹ̀ tó bá ti bá sùn báyìí kò lè ṣoríire mọ́ because ó ti mọ ibi tó ti kàn lápò náà. ó tún sọ ń jọ yẹn ó ló fẹ́ ìyàwó òṣùpá nígbà tó tún yá ó tún sọ pé first wife òṣùpá mo ló ti fẹ́ rí first wife òṣùpá ńlẹ̀ tó bá sùn ẹ̀ òun ló ṣe kọ́ first wife òṣùpá tó wà lamẹ́ríkà tó jẹ́ pé South Africa ló wà tẹ́lẹ̀ tẹ́ pé ọ̀dọ̀ òun mà kọ́ báyìí tó ń tò gògóró ló kọ́kọ́ dé sí. mo fẹ́ gbé fún yín kẹrin olórí burúkú tó ń bumi àṣántì èyí tó sọ ń jàn ẹni olùlòṣì gbogbo mi sí mi ti ráyè bọ̀tí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi I'm, I'm just going down to see it. molo shi ó ti fẹ́ kú o tó o bá má jò kú o bá má jò kú lójú kò kú o o tún ti send message mi i'm going to block you don't worry don't send message to me màá ṣó gbogbo ibi ẹkún tí mo ti sun náà màá play màá rì ṣí ẹ gbogbo ẹkún tí mo ti sun lórí bíbà màá rì ṣí ẹ sórí Facebook àti gbogbo ibi náà ti court mi èyí tí táwọn ayé court tí táwọn ewé náà court màá sọ gbogbo ẹ síbẹ̀ eléyìí náà bàyẹ̀ màláìkà ni tí yẹn ń speak fún tó nírọ̀ ni mo pa. Hmm. Hmm. nǹkan tó yẹ kẹ́ẹ̀kan ẹni tó bá ti nice tó bá ti rè pé òun ṣe nǹkan ó kàn rí pé òun ti ṣe àṣegbé àṣegbé ò láyé àṣepamọ́ ni fúngbà díẹ̀ dẹ̀ ni. ẹni tó pa yín létọ́ pé kò sẹ́ni tán tí ní kó blog mi lórí bíbá a máa máa jẹ̀kúrú a máa ní kó máa tán kẹ́ ṣáà forgo kẹ́ forgive something wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n máa wu náà ni tọ́ba ìgbà tí wọ́n bá ti sọ pé ó ti tán yẹn wọ́n á ṣe bẹ̀rẹ̀ wọ́n ní kó máa ṣe báyìí kó máa ṣe terrorist ni ẹ́ ọjọ́ tó rí mi bá ti tanná lẹ̀ tí bá ti bẹ̀rẹ̀ sí gbé terrorist mi ní gbé wálẹ̀ o this is what I do baba mummy when I was telling him then if I do this thing if you are taking me for granted any day I make my mind finally ogun ẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́ fẹ́ play you are terrorists I'll, I'll be saying it gbogbo yín pátápátá you go after people's life wọ́n tún ṣetán wọ́n tún lọ sórí Facebook wọ́n tún ní káwọn kan tún faṣọ bóyá kó máa bú ẹ ṣá kó ṣá máa wà lé ẹ lẹ́yìn tó gba gbogbo nǹkan tó gba nǹkan ẹ tán ẹ sábọ̀dà máa sọ pé ẹ ń sìnkú ẹ ń kẹ́ wọ́n gbà nǹkan olórí burúkú kí ló ní ẹni tí ilé bá san àwò la máa ti mọ̀. nílara àwọn onílé ọ́díò mo ṣì ń ṣe feasibility kìíní mo ti ṣe ẹ kìíní ẹ eh, kìíní àrà yẹn ìkan nínú ẹ̀ lélẹ̀. ẹ máa wo lórí ọ̀dọ̀ mi ìgbà tó dé nàìjíríà lélẹ̀ ìtọ́nà fẹ́ wẹgbẹ́ àjálẹ̀. ìgbà tó ń lọ nàìjíríà tó ń lọ fẹ́ lọ wẹgbẹ́ àjálẹ̀ lélẹ̀ yẹn ìyẹn ló wá ń pariwo ń sìn ṣe rí wọn ṣe rí ẹsàbọ̀dà àti kìnìún yẹn àti àyìndé àti gàjí nìyẹn ní ò kọ́ lélẹ̀. Hmm. I will share it on my page you see it ẹni tó ń bú àyìndé yẹn nìyẹn o orí ọ̀rọ̀ mi wọ́n ṣe lọ o actually they call him because of my matter ọ̀rọ̀ mi ni wọ́n pè fún to shut up my mouth but you don't know that you are training me mami. dádì òṣìwò dádì ẹ̀kọ́ o dádì ẹ̀kọ́ o dádì ẹ̀kọ́ o I want to I want to uh, mo fẹ́ ṣe another one. mo fẹ́ fi another one sí mo máa share sórí page mi all of it that's one uh, another one this is. sẹ́fù ni nọ́mbà ẹ̀ bá ní alájí làjí yóò ti jà sí. alájí how does it feel to be sixty two. how does it feel to be sixty two. I feel good I feel great àánú ni mo rí gbà. no ṣe. you feel young or do you feel sixty two. You don't look 62. So can you tell us your secret? secret. I'll put it on my wall when they go to Nigeria wọ́n sọ̀rọ̀ pé àwọn lọ wọ́n máa sọ́nù bẹ̀yẹ́ pé àwọn fẹ́ wẹgbẹ́ àjálẹ̀ okay let me even play it let me play it for you to hear wọ́n fẹ́ wẹ̀ wọ́n náà fẹ́ wẹgbẹ́ àjálẹ̀ àwọn méjèèjì. ọmọ ọgbọ́n ìyá wáyé oní pátámọ̀ rò bí i tó tiẹ̀ ní pátá yìí. èmi náà jáde màá ní màá ṣe báyìí tó wá ti bú mi màá jáde màá jáde màá ṣe báyìí màá ní tálántò lo bàbí ńlá. èmi ẹ̀dmísì àti ewé lélẹ́yìí ẹ̀dmísì. yẹ ǹbọ kìíní lóbi òbí bẹ́ẹ̀ tó ń ti yẹ. ẹ kí ló máa ṣẹlẹ̀. ọba lọ sókè mi ni. ẹ bá lọ dúró yàtọ̀ sí ẹ máa ní kí n I will share it on my page now. You see. Go there and wash it. Mm. àwọn ìka. I share it already. Mm. I share it already. Tí bá ti ṣe tán sí hmm, you don't have a point. Okay. Hey, eh, I don't have a point. Let me continue. I'm continuing today. Now I'm not playing it. Mo lè play lálẹ́ màá tún play voice yẹn. Mm. Ìkà. E what are they doing kí náà lọ ṣe ní chọ́ọ̀chì ìgbà tí wọ́n dé chọ́ọ̀chì sọ títóbi rẹ̀ ni wọ́n mọ́ sọnù kí náà lọ ṣe kí náà lọ ṣe tán dẹ̀ lọ́bẹ̀ tán dẹ̀ wá ṣe tán wọn ò dá sí mọ́ àwọn gbọ́mọgbọ́mọ mo dẹ̀ ti rí wọn pẹ̀lú àwọn pásítọ̀ mo rí wọn pẹ̀lú prince table i mean yeah prince table mo fẹ́ béèrè ni wọ́n dẹ̀ láwọn pásítọ̀ ní ọwọ́ ń bẹ̀ máa yẹn dẹ̀ ní gift orin ó ní gift gbogbo ẹ̀bùn ló ní bẹ́ẹ̀ ni ibi tí mò ń bọ̀ mi ti dé but preamble lélẹ́yìn ṣe mọ̀ pé mo ti sọ story ìlàjẹ mo ní experience wọn mo dẹ̀ ti rí wọn ibi mo ti rí ń sìn mo ti rí ní agbo wọn tó sọ pé òun ò mọ kìnìún tó ń pariwo lánàá you make noise like this now you are fighting everybody who is fighting everybody àwọn gbọmọgbọmọ ó lò sí àwọn criminal yẹn náà máa wà lábẹ́ bí let me even show you ó lóun ò mọ anybody ó ní jẹ́gẹ́dẹ́ lọ̀rẹ́ òun kí ni ẹ̀ ṣe jẹ́gẹ́dẹ́ okùn ọmọ lọ̀rẹ́ ẹ̀ but jẹ́gẹ́dẹ́ ló fẹ́ kí n máa pariwo jẹ́gẹ́dẹ́ don't call me call me call me ẹnì kọ́kọ́ ó ní please I need my I need your assistance tell. tailoring material ṣé mi jẹ́ family ẹ̀ ni àbáyé ò fẹ́ dànù ìwà tailoring material lọ báwọn tó kó nàìjíríà jẹ mo ti sẹ́ẹ̀dì nọ́mbà tínẹ́tọ̀ ẹ̀ sórí facebook go and take it hmm, irọ́ ló pa àwọn olóhùn jẹ́ tailoring fake account ni o ẹni tó sẹ́ẹ̀dì sí mi tó lóhùn need assistance. rèé o terrorists ni gbogbo wọn this is what they do they send them to come on the social media you have seen me before you no see it again i block you now You are fraudster. You are terrorist. You are evil. mo ní mò ń bọ̀ ni mo fẹ́ ṣiṣẹ́ àwọn ọba yẹn mo fẹ́ sọ àwọn kankan you know ẹ má bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹni kẹ́ máa ṣe lọ o ẹ má yíwà padà o

tó bí nǹkan ṣe lọ inú mi dùn pé ọmọ Yorùbá ni. hello. yeah. ọdún tó bá lọ ẹ̀ka àárọ̀ o. ṣé àlàáfíà lè wà mí. ok ok ok ok. hello. yeah orí fóònù bẹ́ẹ̀ all right. Hmm. ẹ jọ. ok uh, senator ẹ thanks for for dropping kìíní you ṣe o kìíní kìíní pé yẹn ò lọ báyọ̀ kan lẹ́ẹ̀kan pé ìjọ wa gbàdúrà lọ́dọ̀ ẹ̀ èèyàn ti mọ̀ èèyàn ti mọ̀ nìyẹn ìgbàtúgbà tó ṣe thanksgiving ó invite mi lọ bẹ̀rẹ̀ sí dáadáa I expect over five hundred thousand there níjọ yẹn ṣé ló speech ẹ̀ nínú gíbẹ̀. reason why i'm playing this one because òun ló wà important lady yẹn pè mí dáadáa òun ibi títí ẹ bíi twenty minutes yẹn ti woman yìí àti eléyìí ẹ eh, bíi eléyìí bíi six minutes the other one bíi bíi twenty something minutes òun náà ló sọ̀rọ̀ mbẹ́ pẹ̀lú lady yẹn nígbà tá a ṣe conference call but lady yẹn náà sọ oríṣiríṣi ọ̀rọ̀ kó tó di pé ó pè kó tó di pé ó lọ pè wá you understand me. ta ló gbé ta ló sanwó sàkáǹtì ìyá ọlọ́mọ ìyá ọlọ́mọ náà ti wá gbé lórí lórí wọ́ọ̀ mi ó sọ pé seven hundred thousand a money ṣé wọ́n rí seven hundred thousand lákàntì ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ta ló san àkáǹtì wo ló ti wọlé twenty to sixty million tó ló wọlé sí àkáǹtì bàbá ọmọ ìbọn ló ti wọlé eléyìí dẹ̀ ń sọ pé kò sọmọ ní ẹni wù ẹ̀ mọ́ gbogbo ẹ̀ tábà ti rí pẹ̀lú wọn lọ́mọ kò nídìí jẹ́gẹ́dẹ́ àti mọ̀ pé jẹ́gẹ́dẹ́ is not part of it torí jẹ́gẹ́dẹ́ gangan ni wọ́n ṣe owó ṣọ́ọ̀ṣì torí jẹ́gẹ́dẹ́ torí obìnrin pé máa pàdúrà fún jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ máa wọlé ni wọ́n ṣe owó ṣọ́ọ̀ṣì jẹ́gẹ́dẹ́ náà òkùnkùn kò sí òkùnkùn wọn rẹ́dà Any assistant fún máa yẹn ẹ̀dẹ̀ máa jókòó sí nàìjíríà máa máa bá yé èèyàn jẹ́ wọ́n máa ní kó má sọ̀rọ̀ ṣèbí wọ́n máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí bá sọ pé kéèkan làwọn ẹ̀ bá fún mi lówó gan máa sọ̀rọ̀. irọ́ ló o. ẹ ti pe sọtí rẹ̀ ẹ pè é nígbà tí ó ṣẹlẹ̀. I called him. I called him mo jẹ́ mo ní kó kéde approach ẹ̀. approach wo. pé kó má jẹ́ kó kó má sọ níjà gbé pé kó kó rí àsọ̀rọ̀ tó kú tó wà brothers gan nípa ẹ̀ kó kó àwọn tó bá ṣiṣẹ́ bẹ̀ kó suspend wọn kó ṣe gbá kó ṣe àkóbá jẹ́ kó má jẹ́ kó fi dọ́ọ̀gì sí mo ní kó má jẹ́ kó gbé ìgbà tó ń sí ìgbà yẹn mo fi gbọ́ pé ọ̀dọ̀ ìfẹ́ pé gbàyẹn ló lè sọ pé ọba àkúrẹ́ kan pè é báyìí pé kó wá sí palace. ọ̀ní ò pé ọ̀ní ò pé ìwé ilé ìkéde mo rí nínú BBC Yorùbá ló ló sọ tí kábíyèsí ó wà lórí wọ́ọ̀ náà tí kábíyèsí ní kan wọ́n ní BBC ló sọ mo dẹ̀ mọ̀ pé BBC ò ní purọ́ pé kábíyèsí ní kan má release wọ́n ṣe máa ní kan má release ẹ̀. wọ́n ṣe gbá wọ́n ṣàwò but you know it's a mother our church is still not taking on seven churches mo àwọn churches ẹ̀gbọ́n táwọn ọ̀rẹ́ reach out sí wọ́n ní church ẹ̀gbọ́n lẹ́yìn wọn ò rẹ́ rí èmi ń rẹ́ èmi a rí mo rẹ́ àwọn àbúrò àwọn àbúrò àwọn àbúrò àwọn àbúrò ẹ̀ pè mí bí fi tàwọn ọmọ mi káwọn kọ́tà àyè ṣe àwọn àbúrò ẹ̀ wo ló pe tí ìyàwó pé ìyàwó fúnra rẹ̀ pé kò dá lóhùn kò dá lóhùn kò ní tán nǹkan ìyàwó ṣàbúrò yẹn ló ìyàwó ṣàwòyàwó lọ àwọn ẹ̀gbọ́n àbúrò yẹn wọ́n lọ wò níwọ̀n owó náà ìyàwó ẹ̀ ni títí bá ti bàjẹ́ tó nídìí ló gbogbo ọdẹ ló ṣe dáadáa fún ló ra mọ́tò fún èyí tí ò lo mọ́tò nínú àwọn àbúrò ẹ̀ nínú gbogbo àwọn fámìlì ẹ̀ ló ń lo mọ́zù gbogbo wọn ló ń lo mọ́tò tó dáa ló rà fún prọfẹ̀tì ló rà fún wọn ó fowó mọ̀ wọ́n o kí lẹ tún ṣèkà fún fún èèyàn máa ṣèkà fáwọn ẹbí yín báyìí ẹ̀dẹ̀ máa máa wò torí nǹkan tẹ́ fẹ́ jẹ òfò lẹ́ máa ṣe gbogbo ẹbí wèrè. So, and uh, the, the But uh, it's not a murder case because they are not yet confirmed that the boy, the boy they are looking for is dead. ẹ gbọ́ ó lọ́mọ yẹn ò sí mọ́ ó níṣẹ́ ọlọ́mọ yẹn sì ọmọ yẹn ò sí mọ́ ìyá mi pé wọ́n ti mọ nǹkan táwọn ti fi ṣe. ó lọ́mọ yẹn ò sí mọ́ ní sínétọ̀. wọ́n ti rí ọmọ yẹn ẹni wọ́n ti rí ọmọ yẹn àbí kẹ́ ẹ sọ. number. So that that is why that is why. Kò sí ọmọ yẹn ṣe wọ́n sọ pé wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí. They say they kidnap this boy. Thank ẹ̀gbọ́n ọlọ́rẹ́ nǹkan fẹ́ ṣe gómìnà sí Fèyítáyọ̀ Jẹgẹdẹ irọ́ ni o ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni Fèyítáyọ̀ o okùn ọmọ lọ̀rẹ́ tiẹ̀ o bọ̀ tó fẹ́ kí n máa dárúkọ Fèyítáyọ̀ yẹn Jẹgẹdẹ okùn ọmọ yẹn òun àti ẹ̀ máa gbé papọ̀ lẹ́nu máa gbé sórí ibẹ̀ yẹn ẹjọ́ sọ̀rọ̀ tán àwọn voice tó kù mi ò lè send ẹni àwọn nǹkan ṣẹ́ tí mo fẹ́ ṣe pọ̀ but I need to do something also and I want to she had this lady to call me to hear my own side. ẹ̀jọ̀ wa wáyé bẹ́ẹ̀ ẹ̀jọ̀ wa wáyé tọrọ tọ nígbà ìlú kan jẹ́ ẹ̀jọ̀ àti gbọ́ ti ẹni mi ò lè èmi ò èmi ò lè bà lórúkọ jẹ́ èmi ò ń lórúkọ jẹ́ sà God forbid hmm, ẹ máa sọ̀rọ̀ yín lọ. okay but um, nígbà tí wọ́n mọ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín sà ṣé téèyàn bá wà tó bá ti wà establish bẹ́yẹn tó ní church bẹ́yẹn táwọn politicians àwọn wọn tó dẹ̀ lọ sí church yẹn yìí náà they are all PDP ẹ jọ̀ọ́ ṣó lè wá sọ pé ọmọ òde sọnù ní church yẹn rí ṣó lè wá ṣe tán kó wá sọ pé nísìnyí òun ti wà establish o kó wá ní pé ó fẹ́ jí ọmọ gbé wọ́n ní ó ń jí ọmọ gbé fáwọn kan irọ́ ni ṣé ó máa wá jí ọmọ gbé tó bá jí ọmọ gbé wọn jí ní ṣọ́ọ̀ṣì àgbẹ̀ fún yàn. mo mm. ó dẹ̀ wà lórí pulpit èmi bó ṣe báwo ṣe ṣe sọ̀rọ̀ lórí ìbẹ̀yìn nínú church yẹn ok fine wọ́n ló mọ sọ̀rọ̀ nínú church yẹn òun ṣóun ṣiṣẹ́ ní judicial department kí ló dé wọ́n ní kò gbé ìgbésẹ̀ a rí i pé ó pe ìjà àwọn journalist nígbà kan mo máa analyze ẹ̀ lè má tún analyse bẹ̀yẹn lénìí ọjọ́ tí ó pè bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn náà kẹ̀dẹ̀ mo ti rí èmi ti rí àwọn ìlọ́tọ̀ fi rọ́ nínú ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ tó ti yé mo ti rí ẹ̀hẹ́ nísìnyí báyìí bá ẹ mọ̀ sà ẹ ti sọ pé ẹ má bínú sà pé o oh, I'm from Ondo state ohun mi le o ẹ má bínú kò ṣe pé mo bínú o I'm always like this I'm from Akoko I understand my voice is very high mi ò bínú sí tẹ́mi àmì mi ò bínú torí àwọn èèyàn máa ń rún wípé àmọ́ aggressive no this is where i used to express myself mm. so àwọn nǹkan tẹ́mi rí nínú ọ̀rọ̀ yẹn mo rí a lot of a lot of a lot of things tí mo fi mọ̀ pé wọ́n kàn fẹ́ bring it down ni. please ẹ sọ̀rọ̀ sókè torí mo gbé sí let, let us play with caution. Very soon, very soon, you be granted bail. Àwọn tó ìlú àwọn tó wà níbi bíi ìyẹn ló ń bọ́ wọn sọ̀rọ̀. Because ìlú àwọn ọ̀rẹ́ sí judiciary now. They should release him. They meted the threat ni. Apàyàn wọlé ló pàyàn àwọn ló gbọ́mọ̀. Lórí burúkú ẹ̀dá. Wọ́n sanwó fáwọn ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ náà ẹ rí gbogbo àwọn èèyàn kan ló wà ń bẹ̀ ni kí ni àwọn ọmọ èèyàn sọnù kí ni kábíyèsí kí ni wọ́n fi bring it down kábíyèsí náà dẹ̀ níyàwó títí wọn tó ń ṣe pásítọ̀. ẹ gbọ́ sàn mo ti ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ yẹn tó bá ti máa ṣe bẹ́ẹ̀ torí ilé ẹ̀kọ́ náà tí mo sọ pé wọ́n nídìí torí wọ́n sọ pé wọ́n ní wọn grant wọn ń bẹ́ẹ̀ wọn ò ṣe so nígbà tẹ́ni yẹn sọ lẹ́ẹ̀kan pé eh, what is going to do eh, kíríkan kíríkan kóòtù wọn bọ̀ ta ni àwa wà fún because n ti ẹ mọ nǹkan tó ṣe kí n ṣe kó bí àmì ìfín ìfúyà ọlọ́mọ o but a ti rí a lot of traces about èmi mo ti rí a lot of traces about bàbá ọlọ́mọ tí things that's not right about him ọmọ yẹn ọmọ yẹn i'm saying it with my mouth ọmọ yẹn ò sọnù then because of what i've seen n tí mo fẹ́ analyse lẹ́ni ìjà ò dáa kì í ṣe ìjà but somebody cannot be suffering for what he didn't do It's not, I know what Nigeria used to do with it, especially politicians, they wọ́n máa ń parọ́ mọ́yàn. They wọ́n máa ń fọ́ irọ́ mọ́yàn báyìí ni wọ́n My, my, little way they dealt with me in Nigeria. So, I know I came here for just to report them to the United Nations as well, to report. So, I know when they did that to some people, it may not be the same thing, oh, but tó bá you wá ṣe irú kan. Ẹni that's the, mo ń bá sínétọ̀ but one bastard níbi ìbáwí lòun Michael Ọbájìmí kò ní dáa fún ẹ Michael Ọbájìmí òfò ló máa ṣe arọ ìran arọ ò ní ṣoríire òfò lómi ẹ̀fọ́ ṣe ó ní Esabod is not cheap like me Esabod is more cheaper he's a killer Esabod is a killer she's a thief Esabod kò ní àwọn èèyàn yóò ní lọ́ba kó má bẹ̀ mọ́ wọn ó máa change story ni ìgbà tí àìdè lọ bá tó lọ ní kó wá nàìjíríà ó ṣèjì tó lóun fẹ́ wẹgbẹ́ àjàlẹ̀ hmm. owó tán ní kó wá gbà nàìjíríà tó bá jẹ́ pórí kò ní sọ̀rọ̀ owó ni wọ́n ní kó wá gbà ó lóun máa ìgbà yóò lóun máa lọ kọ́ ilé iṣẹ́ ó máa lọ ra machine tó máa máa fi ṣe ewé àti egbò ó lóun máa máa ṣe bíi ti yemkem ó máa ṣe bíi tọkọ olóyún <laughs> owó yẹn ló fẹ́ lọ gbà ẹnìkan fẹ́ ṣiṣẹ́ òun náà ni ó wá ní it's not sheep kò sheep ló lọ tó bá jẹ́ òun náà lọ bá ń sìn láti palùdà ló máa kọjú ti àwọn ọlọ́mọ àwọn tó mọ̀ pé wọ́n jàre lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa kọjú ti wọn ó lè lórí burúkú terrorist. oṣù ètò wọn máa pè wọlé fèmí terrorist máa máa kọ sórí yín tí bá ti fẹ́ ṣe kinní sìn tí wọ́n tètè release ẹ̀ twenty seven today is twenty one that's next week monday hmm, kọ́lọ́n ṣọ́wájú gbà yẹn lọ ẹ yá rìlíìsì ẹ̀ ni wọ́n pè mí sí wọ́n fẹ́ kí n kó lórí ṣáàtì ìwé tẹ́rọ̀rìsì kọ́ mi èdè olórí burúkú. ló ṣe mo tún máa gbé píṣọ princess wa princess ọmọ ìlàjẹ àwọn eléyìí tó ń jà fún ó fi sísẹ̀mù ń jà fún wọn bóyá ó ti ń do ó lè ti máa do wọn oníranú onídokúdo princess olórí burúkú aláṣẹwó àwọn tí wọn ò fẹ́ ṣẹ́ ṣe ọlọ́wọ́ ke kò fẹ́ ṣiṣẹ́ ẹni tí ò bá dẹ̀ ti ṣiṣẹ́ máa jalè awọ ẹgbẹ́ gang a máa set àwọn èèyàn sínú iṣẹ́ aṣuwèrè lára ẹ̀ nìyẹn mò ń fele ìṣe lọ ẹni tó bá ní mádèmí ní débà bàbá àwọn tó gbé ọmọ lélẹ́yìí sínétọ̀ yẹn àti eléyìí àmì àti ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ lọ torí jẹ́gẹ́dẹ́ ni wọ́n ṣe kó bá wọn ni wọ́n ṣe fẹ́ torí pé kó má bàa gbàdúrà fún ẹ̀ẹ́dẹ̀ àmọ́ ẹ kó nàìjíríà ni by you causing problem for the whole world mm. ẹ release ẹ ẹ release ẹ ó sáré pè mí bó ṣe rí picture ẹ ni wọn ò fẹ́ kó wọ́n rí mọ́ra wọn àwọn ló ṣe torí jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́ náà kẹ̀dẹ̀rẹ́ kò dìde sí jẹ́gẹ́dẹ́ náà kẹ̀dẹ̀rẹ́ ń wo níran ẹ̀yin àfibiṣó lóore jẹ́gẹ́dẹ́ this man is suffering because of you they set him they wọ́n ti sanwó fún bàbá ọlọ́mọ oníwọ̀n ṣe investigate wọn torí olórí burúkú yìí gangan tó ń sọ̀rọ̀ yìí ó wà ní senate báyìí báyìí olórí burúkú ò ní ó lọ láyọ̀ ò ní bọ̀ láyọ̀ wọ́n release wọ́n release ẹ̀ kíákíá ò ní go suffering ìran ẹ̀ yóò gbogbo ìran yìí pátápátá bẹ́ẹ̀ ṣe sun ṣọ́ọ̀ṣì ní wọ́n máa sun ìran yín ìran yín máa dohun gbàgbé lórílẹ̀‐èdè alààyè exactly what you want for that man will be your portion you this wicked sẹ́nitọ́ olórí burúkú sẹ́nitọ́ fẹ̀jẹ̀wẹ̀ sẹ́nitọ́ gbọ́mọgbọ́mọ òun àti okùn ọ̀rẹ́ lórí burúkú àwọn partner in crime ẹni bá ní má dé ní mi ìdílé bá o bẹ́ẹ̀ ni ẹni tí bá ti rí lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ máa tẹ́tì mi dáadáa sábẹ́ ṣáàt torí lábẹ́ àwọn tó tẹ́tì mi nígbà tí máa lọ wo bẹ̀ mo rí Prince Debo kì í ṣe Prince Debo ló tẹ́tì mi o bọ̀ gbogbo píchọ̀ yẹn wọ́n wá gbé ibi tóun àti Prince Debo fi dé ọmọ tó pé mo sọ pé mo like Prince Debo tí Prince Debo ti bá ti tó bá ti sọ fún mi gbogbo nǹkan tí mo ń tà láti connect àwọn èèyàn láti mọ̀ mọ̀ nípa àwọn kan tó ti kú ní àkúrẹ́ àmì ní òkìtìpupa tó ń kọrin ẹ́ ṣe lẹ́ máa ayé yìí máa fọ́ sí títì bọ̀tí sì àti rìn kankan pẹ̀lú wọn bọ̀tí àwọn tó gbé ọmọ yẹn àwọn ni mo sì rí pé wọ́n fọwọ́ kan ní ọrùn wọ́n dẹ̀ lè láìkè èèyàn wọ́n dẹ̀ ní sọ fún wọn pé àwọn gbọ́ ọmọ bọ̀tí you know and kábíyèsí náà dẹ̀ sọ pé kán má release àwọn náà dẹ̀ dárúkọ kábíyèsí pé kábíyèsí is involved báwo ni wọ́n ṣe mọ̀ pé kábíyèsí is involved ìyẹn mi pé mo láì kábíyèsí o kábíyèsí ọba bá lórí gbogbo no ọba bá lórí gbogbo wọn ni pé kọ́ mọ́ sọnù ká má sọ kẹ́ni tó tí ò jìyà tí ò ṣẹ̀ kó má jìyà bye bye for now love you.